ìjọ̀gbọ́n ìjọ̀gbọ́n ò ṣe é dá nìkan fà ó ìjọ̀gbọ́n ìjọ̀gbọ́n ìjọ̀gbọ́n ò ṣe é dá fà ó ìjọ̀gbọ́n bẹ́ẹ̀ ń gbà bí ó ti gbọ̀hún bẹ́ẹ̀ ṣe ń gbọ̀hún ó bá bí ọ wàhálà yóò wá pọ̀jọ́ kí gbọ́n kì í lákọ̀ ló wà ó ọ̀gá ilé-iṣẹ́ wa. ayé sáré wá wo wàrà kéńké ayé sáré ẹ ń jábọ̀ sí olùkú lọ́rùn kó máa já. ta ló ló ń dè tí láwẹ̀. Ah, ẹ wá sí padà rárá rárá láàárọ̀. lọ́dọ̀ àwọn ta ni lónìí ni ó gbà pé ó jura wọn lọ. eléèlò yìí mi wá. one hundred naira. àwọn mẹ́ta hundred naira ni iye bẹ́ẹ̀. kò gbá mẹ́rin hundred naira. ẹ gbà ẹ gbà mẹ́ta hundred naira ni kí n bá ara kí n rà. báwo làwọn sàn yìí gan ṣe rí báyìí. kó ṣe di ah, ọ̀sẹ̀ kó yẹ pé kí n bá mú bẹ́ẹ̀ ó dùn bíi tó wà tó dùn máa dá padà o. kí n bá mú yín gan agbádùn ìrìn padà lára mi rìn. rádaràda sáà ti fẹ́ẹ̀ débẹ̀. bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí láṣẹ fún yín sí. Hmm. ayé màmá tán. ṣé eléyìí náà ni. wẹ́rí eléyìí. eléyìí kò tiẹ̀ ju báyìí lọ. eléyìí. mo ti ẹ̀rọ bíi pé n tó ki tó pọ̀ tó ní kì mí ni ẹ wo wèrè tó ké tìrù bí ọ̀fọ̀ ọlọ́mọ tó wá ń wò bí ẹni arọ̀ lóye àwọn ayé mọ́jọ tó dá ọjọ́ wèrè tẹsẹ̀tẹsẹ̀ ó lọ sí ọlọ́dún dúdú bíi nàná àmúre kí ló tó gbé rímù ọ̀kadà sétí ẹ kí ló tó lanú lẹ̀bi ilẹ̀kùn abógundé tó wá ń wòsù àwọn kó onú bí owó tùpà ó lò sí jọtijọ́ ti pa ọlọ́pọ̀ ọlọ́mọdàkàmọ́láká gbogbo ẹ̀ wá ń fẹ́ dànù lára rẹ bí péré ń gbọ̀dà alẹ̀ ó lò sí ewé wèrè ó tún fọwọ́ rọ̀bà dìbí ẹni táyé ẹ̀ ti yẹ táyé ẹ̀ ti jẹ táyé ẹ̀ ti túlẹ̀ ẹni tó ti jòlè tí. wọ́n bá mi sí ọ ni o kí lọ wá gbèsè tí a sọ rẹ bí orí adé nínú fíìmù kò tu ọrùn hmm. ó lò sí dúdú bí ìjà sẹran hmm. lákùúsẹ dúró rẹ wá ń sáfà tó sọnù bí òwú sí tóbu owó ṣe nàka tó ọba tó nàka òsì ayáwó lọ ń fọ́ sọ àtò ti pẹlẹbẹ tó pé ọmọ ajá ti mú ọmọ ẹran ti mú ọmọ yẹn tí ó wúlò fún ọ ṣé nǹkan bẹ láyà tiẹ nì onídùúró onímú tọpọ́n tàbí iná tí ọ̀dà mọ́ ó lò sí onígbóná ayé ìgbóná ló bòwòrè lẹ́nu o wọ́n wá abo tẹnutẹnu ó bó tàwọn ta ẹ̀rẹ̀ yọ kọ́lọ̀ ńlẹ̀ onítìta nú ara wò bí ṣe ń ṣe iwájú níbo lọ́wọ́ dáa sí oníwájú sáláfù ọ̀rẹ́ ẹ̀kẹ́ dìbí ẹ̀kẹ́ ẹ̀gùsí kò wúlò bó ṣe ń pàtó bí ẹni ó kú sọ́ọ̀sì oní sáyẹ́nsì onígbẹ̀rẹ̀gbẹ̀ kí n wèrè ńta ṣé ńtọ́ ńta rè ọyẹ́yẹ́ pé olóṣò ló ń ṣe onídìbí àkùtì ẹ̀fí lójó orogún oníranù ó sì rẹ́rìn inú sì ń bára ayé àwa wí ní ìsìn ọwọ́ alọ́ ń bọ́ rẹ̀ rẹ̀ èwo ló fi wáyà tó lójú bí ẹni gbàpò lóòjú mọ́ dáhùn tó lèmi ọ̀fẹ́ bú ọmọ jábí amọ́ ni ọlọ́mú bíi slippers tó ti bàjẹ́ ah, wọ́n eh. ròyìn fún ọ wọ́n lọ́ọ́ bàjẹ́ wọ́n lọ́ọ́ tẹ́ wọ́n lóò ti yàn mọ̀ oníwájú bíi ètí wọn fi sálá fún ìtọ́ bá tún kù ní kọ́ ọ sọ wo mú rẹ̀ ṣe ń dán onígògó bíi olórí àwọn àjẹ́ ó ṣ ṣe gbàjọba lọ́wọ́ àwọn àbẹ̀ní agbọ́n dáhùn. ìyá rọ̀ sẹ́mi lọ́lá kò lórí burúkú lába. Ah! ìjẹsà ní èrè olórí gbogbo wa pa àrẹ̀pọ̀ bí ẹsẹ̀ mọ́kún ẹ̀jẹ̀ ń sẹ́ta ọmọ àṣọra rẹ̀ bí ẹsẹ̀ ń gbé lẹ́sà ilé ìsà bo ló ń gbé sókè ìsà ló ń gbé ní àbíkú ti wá mọ̀ rí olòsì àbíkú lẹ́sà ọwọ́ àtọ̀hún rí wọ ọwọ́ àṣà dàdá ńlẹ̀ ọwọ́ àti wúrọ̀ lálẹ́ ìdí ọ̀yọ́ sọ́dà fún ọ nílé síbi àpẹẹrẹ ilé onínáwó olójú bí ẹni ọmọ àbíkú ọmọ wọ́n rẹ̀ ṣe ní gbẹ́dá gidi orogún ẹ̀rọ lórí kọ̀ọ̀sán àǹfààní kò wúlò kọ̀ọ̀dá fún àárọ̀ rẹ̀ ti rọ kọ̀ọ̀mẹ́kùn sọ̀kọ̀ mẹ́kùn sọ̀kọ̀ màdúrà sẹ́ bó ṣe inú rẹ̀ sì bí kò ọ̀sán ilẹ̀ ọ̀kú kọ̀ọ̀sán ìgbàjọ́ kó ẹgbọ́n dà fún ọ ti àkọ́jà pọ̀ mẹ́jẹ lọ orí nǹkan kò rí nǹkan fẹnu rẹ láwo àfi kí ní ọkùnrin wípé ọmú mú mú gbẹrù rẹ sí ìbò tún ẹlẹ́nu yà èwo lókùn tó sọ. sọ ọtí ẹnu ẹ mọ̀wùlẹ̀ pàtẹ́wọ́ bí ẹlẹ́ni ìṣẹ̀lẹ̀ wèrè. ìyàrá kìí bù lẹ́ẹ̀kejì. Say say eh? eh? Why you dákẹ́ ná Oh say sometimes tó èdè òfò tó ń sọ èdè tí ọ̀wọ́ kọ́sọ̀ tí ọ̀wọ́ múdà tí ọ̀wọ́ english you We say for tá yíyó lè gbé èdè tẹ́lẹ̀ wò lè gbé tó adijọ́ ọ̀dàjọ́ ṣé jẹ̀sà lọ́wọ́ fi dájọ́ ni tó bá adijọ́ ọ̀dàjọ́ gbẹ̀yìn tẹ̀ ń sọ jẹ̀sà ọlọ́run ó ní sírẹ́ẹ̀tì iná rèé tọ́lọ́wọ́ ọ̀gbọ́n. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Ah. ìrẹ́lọ́pọ̀ ọjà wọ́n fẹ́ láìsẹ̀ bẹ̀rẹ̀ ní àlẹ́sà ah, lọ dúró dè ní ìwà ṣẹkẹtẹ àlẹ́sà lọ ó lè sí ẹ̀wọ̀n onírẹ̀wùkẹ̀wùkẹ̀ ọwọ́ àṣẹ ìdìgbà lápá ló lọ olòsì wá ń gbẹgbẹ ọ̀pá mẹ́fà ló fi sẹ́sàlẹ̀ aṣọ níbo lọ́dọ̀ á sí olòsì kan yóò jọ ẹ mọ́dà wọlé ló ń mẹ́kún sùn kọ mẹ́ àárọ̀ sọ kú lé ọ̀dọ̀ àárọ̀ kò sí ní tọ́mọ̀ wí. mo ti ẹ̀rọ wípé lórí burúkú kan tó le. Eh, eh, àṣẹ́ntì ò ní fún la fẹ́ lọ. àlọ́ ọmọ gara mo kú. ẹ wá ìyá wa ebe eh, ṣe ń fi lọ ẹsẹ̀ yín gan ya. a dúpẹ́ fọlọ́run ah, àṣàṣeyọrí. ẹ wo tẹ ẹ hàn ó yá ẹ tí lè lọ kí ẹ já ní sùúrù. ẹ má bínú torí ọlọ́run wàrà jábì kí ni ẹ pè yín mo fọlọ́run fara yín bẹ̀yìn ni o nítorí kí ni àfi tí lè lọ wọn a máa sọ̀rọ̀ èrò káyọ̀ ni pọ́pọ́ yóò nílò rèlé ẹbí ní sẹ́ẹ̀rì o nẹ́ẹ̀ lolúwa ara wà lọ́wọ́ dé. Ah, ah. ẹ wo ẹ máa ní sùúrù ẹ mọ ẹ mọ pé bá ṣe débẹ̀ ẹ mọ kó ṣe ló bínú lọ bóyá lọ kérò wá ń sin àmọ́ ìpadà bá abi jẹ kò dẹ̀ ní dáa o tó bá lọ kérò wá. ṣé fẹ́yìn àbí fáwa. fáwa mẹ́tẹ̀ẹ̀ta ni. ìdáa fún yín kì í sáwa kí ni tẹ́ ẹ sọ tí o dùn lẹ́nu yìí ẹ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa mi ẹ máa sọ sọ́wọ́ òsì kẹ́ ẹ gbóhùn rẹ̀ pé sọ̀rọ̀ ìsọmọpọlọ lọ́wọ́ ṣé ẹ gbọ́dọ̀ sọ pé àgbàlagbà kò ní kinní. ẹ má bù wọn. Ah, ah, ah. àdéhùn tá a jọ ṣe kọ́ lélẹ́yìí ẹ dá wa lóhùn káwa máa bá tiwa lọ àárọ̀ lọ́jà báyìí. mo fún ìṣèwà lọ́jọ́ ajé o. ẹ mọ ẹ jẹ́ ká ṣe báyìí tó bá jẹ́ tòwó ni máa fún yín máa fún yín two thousand máa fi kún owó fún yín. ẹ má bá yín fi kún. ọwọ́ méjì. bẹ́ẹ̀ni. ẹ kí wàá ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. ẹ ẹ jẹ́ kí mi kọ́kọ́ lọ wò wá náà tí n bá ti wá bá ń bẹ̀ tó bá wà mẹ́ẹ̀ máa sáré wá pè yín wá hmm. àbí ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ àbí àbí tẹ́lẹ̀ sọ pé ìlú kẹrẹ́fà lọ wò wá ọdẹ lọ wò. ìṣẹ́jú mélòó ni ká dúró fún. kò ní pẹ́ńsì náà ni. ẹ má dá wa dúró Ọlọ́run ní dá yín dúró ó yẹ tètè. ayé sáré ẹ wá wo ara kéńgé ara ń bẹ lọ́wọ́ alára o òun bá kọjá òye ẹni ìrọ̀lá ó fi ah, wò. ìyá kí ló wá le tó bá láàrin ìyá àti àfàwásì tẹ́ ẹ wá lọ kó àwọn èèyàn wá tó sì wá ń bu bí ẹni láyìn ebú ti pọ̀ ju kí ló dé. ẹjọ ẹjọ ṣé ẹ fẹ́ dájọ́ ni àbí kí n rojọ́ fún yín nǹkan tó ṣẹlẹ̀. ẹ ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ rojọ́ ohun tó ṣẹlẹ̀ ni àmọ́ ebú náà ti pọ̀ ju. ẹ wo ẹjọ ìfarabalẹ̀ o torí gbogbo nǹkan tí mò ń gbà ẹ lè gbà o ìdajì inú ẹ lè gbárù ẹ ẹjọ ṣọmọbìnrin yìí nìkan ló wà ládùúgbò ni ó máa bú mi láàárọ̀ ó máa bú mi lọ́sàn-án á tún máa sọ àwọn èdè tí mi ò gbọ́ ó máa fi máa bú mi tó dókòtò mọ̀ pé mi ò gbọ́ àwọn èdè yẹn ṣọ́ọ̀rù kan ló wà ní gbogbo àdúgbò ni ẹ wá sọ pé pẹ́pẹ́pẹ́pẹ́ sí mo ò láìkí ẹ o torí pé ó yìí ni o. ìyá rọ̀ kí ibù ṣe wá rí síbẹ̀síbẹ̀ náà kò tí ì lè tóyún náà ẹ mọ́ mm-hmm. bìnrin ó yẹ ẹja lẹ ká. lọ́bo. ẹ ká lò ẹ mọ̀ bò ìsàlẹ̀ mú yín lọ ìjọ̀gbọ́n ò ṣe é dánìkan fà ó ìjọ̀gbọ́n ìjọ̀gbọ́n. kó o tún mi wá ìyá rọ̀kìbù kó o tún mi wá. ṣé ẹ ti rí báyìí ní ìsìn ah. ṣé ẹ ti rí ọ̀rẹ́ ló yẹ ká ẹ mọ bára yín sí ẹ mọ bára yín jà ẹ jọ wà wájú ara yín ẹ tún mọ bára yín jà ṣé ẹ ti rí báyìí ìyá ìyá ni mo mẹ́sẹ̀ rí láyé mi láyé mi kí n ti dá mi sílé ayé kan ti bí mi mẹ́sẹ̀ rí láyé mi ó ṣe lọ kó yẹ ọlọ́rọ̀ kàtí àwáwí kan lá máa bú mi ká máa bú mi kan mú mẹ́sẹ̀ torí ọlọ́ọ̀ yàrá kíbu lórí ikí lórí ikí torí ọlọ́ọ̀ mú mẹ́sẹ̀ rí láyé mi lórí lórí mẹ́sẹ̀ kakọ̀jọ́ mi ta jà sí àkọlé jà ni eyín àtàwọn àyíbára ni wọ́n ẹsẹ bẹ́ẹ̀ yẹ yọrọ kí ìbọn lọla kó yọrọ ìburúkú àti ìyẹn mọsán láyé lọ sí yẹn mẹsẹ. ó ti tó yàtọ̀ wá sí ó ti tó. láyé mi. ẹ má jẹun parọ́ fún yín kí n ṣe pé òun mi kì í bàjá ṣùgbọ́n ọmọbìnrin náà fún ara ẹ̀ gangan pápá gbogbo nǹkan sí kan tó ṣe máa ń bú mi ó ti pọ̀ jù ó kàn máa bú mi ó máa sọ̀rọ̀ sí mi jálajàla a máa fi èdè tí mi ìgbọ́n máa tún máa fi bú mi. òun ṣe bẹ́ẹ̀ èdè tí wọ́n ló rí bẹ́ẹ̀. ṣèbédè mi ni ṣèbédè mi ni èdè bí wọn ọlọ́run fi kà máa sọ ni. èdè kan mọ mi bú èdè mi ní èrè èdè mi ní èrè. àwọn olórí burúkú

ẹ jẹ wá lówó ni àwa lè wá sèyàn rè ẹ wà tún jẹ ìyàmú tẹ ẹ ṣe sórí wo elédèkéde elédè tí ọyọ ọjọ àbí oníwọ ọjẹsà sọ fẹ nà mí ni sọ tún fẹ o tún fẹ nà mí ni. kí ló ń kọ bẹ kí ló ń kọ bẹ fún wa lọ́wọ́ fún wa lọ́wọ́ fún wa lọ́wọ́ fún wa lọ́wọ́. ẹ kú lé ara lé o pàbà ìyá mi ẹ kú lé. bàbá kú lé kó kú ta. Ah, ìyá mi kí la gbé kí lè jù. tí mo jù náà lórí òun àbí kí ló wà á di ẹlẹ́tẹ̀ẹ́tẹ̀ kẹ̀kẹ́ àbẹ̀wò làá mọ̀ràn bí ní ọ̀yọ́ tó kiri mérèsé gba àlùsẹ̀ wà lọ látàárọ̀ tó wá ń bárabà bàràbì náà sì bọ̀ ní ìsìnkú ẹ ti yé o ó bá kúlé kùtà àbí káàró odò àsùn kí ni kára lé ọjẹ. sẹ́mi ni mo kiri mérèsé gbó lọ ṣé ẹ̀yin ọmọ kí wàhálà yín náà lèmi gan bá ká ẹ́ nígbà mo lọ ní ìsìn tí mo wá ń bọ̀ tó yẹ pé jíjẹ múmu ti yín mo bá lọ tẹ wá ń bú mi ṣé ìbúlẹ̀ ẹ̀kẹ́ fi kò mí láyà. jíjẹ múmu mi lọ bá lọ àbí òsì règùn lé lórí nù o àbí múra sí i má bàa jíjẹ múmu mi lọ mọ́ sóò ti gbọ́ yọ̀ǹda mo yọ̀ǹda ẹ. ìyá mi ẹ wọ ẹ kìlọ̀ fúnra yín ní ìrọ̀lẹ́ yìí o ẹ kìlọ̀ fúnra èmi ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú mi o tẹ́ mo sì dé tẹ́ tẹ́ inú mi lọ́rọ̀ tẹ́mi ò bá lọ ṣiṣẹ́ báyìí nìsín kí lẹ́yìn fẹ́ jẹ. ẹ má lọ ṣiṣẹ́ mọ́ kájọ mọ́ wúra wa lójú àbí jájọ mọ́ wúra wa lójú bàbá ṣiṣẹ́ mọ́ ṣé wọ́n lè fi ó pa mi kú ni àbí mi ò níṣẹ́ tí mò ń ṣe. ẹ wo ìyá mi ẹ sọ́ra yín nírọ̀lẹ́ yìí o. ìwọ ìyá ó jẹ. èmi ìwọ ìyá rẹ ó jẹ. ìyá mi ẹ má lọ wá o. èmi lẹ máa bá ẹ ní bá mi dáadáa torí tí ń fún yàn ní dáa. wọn bíyà wọn bíyà bá bẹẹ dáa tó bẹ. ohun ètò ẹ kọ́kọ́ bẹ sọ ló yẹ kẹ́ ẹ sọ. wọn bíyà bá bẹẹ dáa tó bẹ. kò sí wàhálà kò sí wàhálà ẹnu ẹ lájọ wa ń. ìbolówó nú mi ò bọ dáadáa o ṣeré mi náà sí tó sì mọ kémi náà gbàgbó. mọ mi. táyé kọ́ lọ bá mi ni. mọ mi. Hmm? oúnjẹ mi ń kọ́. kí ló ń. olóúnjẹ mi ń oúnjẹ. Hmm. Hmm. Ah, oúnjẹ. oúnjẹ dẹ́nbẹ̀ bí àbá bó bá ti mówó wá. Ah, ah. tí gbogbo tí yóò ṣe ju mówó wá mówó wá ṣé ìwọ̀n ò fún yín lọ́wọ́ lánàá ni. ìtọ́ náà ní ìsìn pé bó o bá ṣiṣẹ́ yìí lè jẹun ó sì fowó lẹ̀ kí n lọ dáná. Ah. ètò ẹgbà lánàá ti yá tán. ó ti tẹ́ o. gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe èmi ò sáàfẹ́ báyìí èmi ò sáàfẹ́ báyìí èmi ò sọ bẹ́ẹ̀ o èmi ò sọ bẹ́ẹ̀ o ẹ mọ̀ wulẹ̀ sọ̀rọ̀ síbi lẹ́nu o ọlọ́run kú ṣe ní ìsìn gbogbo gbogbo rìn Mm. èèyàn kan náà ni nítorí sì pín kàn mí àní tó kàn mí nù. Ah, kọ́ ló ń ṣàánú mi pọ̀ lọ́rọ̀ ìyá mi yìí o ah, ìyá mi mo rò bí pé àwọn já fáfá wọn ò já rárá wọn ò mẹ́nu ẹ̀ èmi èmi èmi ọmọ ọgbọ́n ọgbọ́n bá ṣe tán kí n lọ kí n lọ fi lè mẹ́mu pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi yìí ọ̀rọ̀ pọ̀. oúnjẹ àpò oúnjẹ ẹgbẹ̀rún kan ni o oúnjẹ ẹgbẹ̀rún kan bíi bo ẹ ṣáà èwo ń kàrà mọ́ oúnjẹ ẹgbẹ̀rún kan ó lè jẹ́ ntẹ́sẹ̀ náà ó lè jójẹ tí ó tí ó dùn kan. ìyá mi kí lélẹ̀ ọ̀gẹ̀dẹ̀ láì sọ bọ àbí náà kì ṣé fẹ́ bọ alára àgbo ni. èèyàn náà ni àwọn ọ̀nà kí àtọ̀bọ̀ alára ọ̀bẹ mo fẹ́ pọ̀ tó ti gbọ́ ó yẹ ti mú kó mú iṣẹ́ kó jẹ́ kó yó kó sí i kí n jẹ́ kí n yó kí n mú mi sí. one thousand ló fílẹ̀ ntọ́wọ́ rẹ kánú. ntọ́wọ́ tèmi ká lélẹ̀. ntọ́wọ́ ti gbàgbé páyé lọ́ọ́ bá mi ni ayé lọ́ọ́ bá mi ọ̀rọ̀ pọ̀ iye ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yèmí ò nífẹ̀ẹ́ sí o bẹ́ẹ̀ ṣe ń ṣe yèmí ò nífẹ̀ẹ́ sí o kò sí wàhálà gbogbo bẹ́ẹ̀ ṣe ń pòrò ẹ̀mí mi ìjọ kan mo kàn lè fi ra mi dá yín lójú tí kò fókùn mọ́ra mi lọ́rùn tí ń para mi dànù. òkú gbé òkú kú anybody èmi náà wáyé tèmi ní sùkú tèmi lọ́tọ̀. ẹ wà ní sunkún. bọ́ọ̀ bá lọ ọlọ́run ọlọ́run ọlọ́. ẹ ní sunkún. ọlọ́run pa mí lẹ́kún yà. kò sí wàhálà mo mọ tí ń ṣe fún yín ṣebí ẹ̀yin ẹ fẹ́ kéèyàn lówó lọ ẹ fẹ́ kéèyàn ní àjẹsẹ́kù ni kò dáa ó ti dáa ẹ gbà nítorí kàn wá náà lẹ́tí ẹ ẹ ẹ sáfẹ́ gbọ́n ẹ fẹ́ gbà mí gbẹ ni ẹ gbà. níbo ẹ bá ní iyẹ̀bẹ̀ wọ̀ kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ sè ni. wàláì gíran gidi nìyá mi kò sí wàhálà ìjọ kan ń wá àwọn tó ń ṣe pàṣípàrọ̀ wọ́n fi yín gba kí rọ́bà ni kí mọ̀ ọ̀sán gẹ̀dẹ̀ ọ̀sán <coughs> gẹ̀dẹ̀ àwọn gẹ̀dẹ̀ yín náà ní ògbó yìí àwọn gẹ̀dẹ̀ wèrè tí ò gbọ́júmọ̀ ya wọn àfi bí èyí kó táífọ́ọ̀dù ó lẹ́gbẹ́ lẹ̀ ẹ̀rọ dà mú ìjà gan fún un ìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lájẹsẹ́ kù. ah bọ́dà sẹ́rin tẹ́ ṣe lánàá mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ inú mi ń dùn lára mi ń bù má sọ. ṣùgbọ́n ìyẹn ń bọ́ Ah, ẹ mọ ọwọ ẹ̀gbọ́n mo kàn mọ ń bú yín mọ ni káwọn èèyàn mọ sọ pé ah, ṣé ń tẹ ṣe ń tẹmí náà lọ́rùn ló jẹ mọ ah, mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. iṣẹ́ tó lóun fìràn wa ni kọ́mọ́ gbà lọ́wọ́ akọ́mọ́ bìtẹ́ ìrora káyọ̀ àmì o àmì. ṣé ẹ rí sẹ́tà wá sí i kì í ṣe pé kínní kan ọlọ́run ló dìde ìgbàgbé tọ̀ ilé ẹ̀ fi ṣeré nù ayé ṣé ẹ wá rí nta abúlé náà ọmọ èké ni ẹ yẹ rí èébú oríṣi mẹ́ta ẹlẹ́yọ onílépelépe onígògògbò níbẹ̀. ẹlẹ́yọkọ̀kan náà sanwó lánàá láti sílẹ̀ kọ́. gúgùn mo gbé wa Irun. ń tẹ́ ẹsẹ̀ lánàá gangan o ni mo gbé wa àní gúgùn lèmi gbé wa ẹ̀ tó tún jù yún un lọ. bẹ́ẹ̀ báyìí ní gúgùn lè fẹ́. ó ti dáa bá wọn. Ah. ọ̀rọ̀ pọ̀. bó o ní ọ̀rẹ́ rẹ adúpẹ́ ọlọ́run. ẹ mú lo ti láwọn ọba ìtọ́ fún ọ̀nà kábí ọ̀pẹ tí ah, ah, ni. mú. sóòrì pé tó ẹ má bínú èmi ò mọ̀ fẹ́ mú booking wá ni ẹ kí lẹ gbé dé o. ṣé wàá rí bí mo ṣe ń sọ lọ bọ̀dá mi ọkọ mi mọ̀ ni. ẹ mọ sọsọkè àwọn mi ọkọ mi tí mo fẹ́ gangan ní sukọlọkà mọ́tò gbà olórí ibù kan ní gbé kinní ìsìn tí n bá gbé gbá yóò ní ìmọ̀ gbé bí mo gbá wo yóò ní ìmọ̀ gbé débi yí pé ọrùn rẹ̀ báyìí lórí ibú ń wà ìyún ló nífẹ̀ẹ́ jù mí lọ báyìí ní ìsìn mo wá fẹ́ kẹ́ ẹ bá ń bú kẹ́ ẹ bá ń páyé rẹ̀ jẹ. omi dán ni àbòsí ìyá àtà Ah, olórí ibú adélébọ̀mọ̀ lolórí ibú ara rẹ̀ ọmọ kan bàbá kan ọmọ kan bàbá kan tó fi lórí mẹ́ta ọkọ mi lẹ́lẹ́kẹrin ah, ọkọ yẹn fẹ́. ọkọ yìí gan ní déèsì ilé ọba ti bàjẹ́ kí ló wá kù tọkọ ayé pánlé. Ah. ẹ wá gbọ́ ṣé ẹ̀yin náà máa wẹ̀ dáadáa. ẹ dákun ṣe mo jójó kò sẹ́gbẹ̀ yín ní ìsìn sẹ́ẹ̀ gbóhùn mi. ẹ sì máa ń fọ gbogbo pàlàpàlà. mò ń fọnu mò ń fọ gbogbo ẹ kò sí ti abíyá gan mò ń fọ gbogbo kò síbi tí yè fọ abẹ́fẹ́ yẹ̀ wò ni. irú àwọn olè mọ kí wàá lẹ́yìn fẹ́ káwa bá yín ṣe ẹ fẹ́ ká bá yín bù. ah mo fẹ́ kẹ́ ẹ bá ń bù bàjẹ́ kẹ́ ẹ bá ń kí lórí kí ilé wọn gbogbo bó ṣe bímọ kan ọkọ kan ọmọ kan ọkọ kan tó fi dórí ẹlẹ́ẹ̀kẹrin. ẹ mọ̀ bínú. ṣe ní ọ̀jẹ̀ dáadẹ́ farabalẹ̀ bí rúlà regulation bí ìṣèlọ kẹ́ ẹ tẹ̀lé tọ́ba tẹ̀lé náà. ìlànà tiwa yàtọ̀ èébù wá sì nípele àkọ́kọ́ rẹ̀ ṣé ẹ fẹ́ ká bá yín bù lẹ́nìí nìkan ká banú àbí ká bù ká banú rẹ̀ jẹ́ ní gbogbo ọjọ́ tí ó lò ń ọkọ yín àbẹ́ ẹ̀fẹ́ ká bú kó kẹ́rù kú olè ọkọ yìí. tẹ̀rẹ́ ìtẹ̀sọ̀ gbẹ̀yìn gangan ni mo fẹ́ ẹ dákun ẹ bá ń bú kó kẹ́rù kú olè ọkọ ah, mi èmi ah. nìkan mo fẹ́ mọ ọjọ́ kọ ah, mi. àbùsídìí nu. àbùsídìí ẹ ti gbà tọ́bọ̀ dáa mi. tó bá jẹ́ yùn lẹ́fẹ́ twenty thousand àmọ́ tó bá jẹ́ pé ẹ̀kọ́ fẹ́ ká bú ká rẹ̀ jẹ seven thousand. àní kókó kú olè ọkọ mi ẹ bú kẹ́ ẹ báyé rẹ̀ jẹ kó kẹ́rù kó lọ kó bọ́ gbó. ó tún wá láwọn nǹkan tó jọ ọ̀ràn èèyàn mẹ́ta kí tún nù. torí déwájú dẹjọ́ o sì dẹ́yìn dasọ ẹ mò ń dúró mẹ́rin wa. Ah, ah, kí ló dé. ẹ sì tọwọ́ bọ̀wé torí pé tọ̀ ẹ wọ́n lè pe àlọ́bù àwọn iṣẹ́ ah. ti. ẹ wá gbà mí. ẹ mọ̀ sí bẹ̀rẹ̀ àtọwọ́ láì kú sọ́ọ̀sì ẹ wò ẹ wàá sọ ẹ má gbọ́ mi dáadáa o àkọ́kọ́ martina paali kan twenty four ẹlẹ́ẹ̀kejì ẹ ra mílíìkì twenty four dọ̀sínì méjì bọ́tù wọ̀tà twenty four torí pé ẹ̀jẹ̀ là ń lò. ẹ dúró náà ẹ má bínú bọ̀dá mi ẹ jẹ́ n kọ́kọ́ mú látòrí ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti gàrà ń tàn ẹ dákun sáfẹ́ gbowó lápò ní abáfẹ́ gba gúrú mi. ẹ ti pẹ́ǹdì rẹ̀ lẹ́fí ní mú òǹdò wa. o ti tó tẹ kéyìn mọ́kà láì rẹ̀ mọ́kà. ṣé wá rí i tìmọ́tì náà tẹ tún wá ní mú wa hùn sẹ́jẹ̀ yín sọ́ọ̀tì. sórí nǹkan o. àbí tomi tútù kò sómi inú fírísà yín. mọ̀ mọ́ omi ara yín dínkù rẹ̀. Ah, ah. kábíyà fi gbọ́kọ́ mọ́ yàtí ẹ̀ mọ̀rọ̀ sọ lórí ah, mọ́fẹ́ẹ̀tì ojú yín wá gbàjọ bí ìdọ̀tí ojú agbẹ́ ẹ̀dẹ́. àní ẹ mọ bínú ẹ mọ ti ìbú mi ẹbí mo gbé ah bí mo gbé sẹ́wọ́n fún yín ni. ẹ bẹ́ẹ̀ ṣiṣẹ́ àbẹ́ ṣiṣẹ́. mo fẹ́ ṣiṣẹ́. tí ẹ bá sì sanwó lè àní á ṣàgbà àwọn mọ́gbó tó àwọn ìgbowó rẹ aláàbò. á fà bó didi. jókòó bàbá ọkọ mi ṣé ìbínú pé nǹkan àlejò yìí kéré. ó ṣe aya wa Yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni dìkúùkù tó fún ni bí nǹkan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ó ṣe fún ni náà nu eléyìí kọjá kó kéré. ẹ alátẹnujẹ òfò àtẹnujẹ tó pa sílé ìgbéra náà ni ó padà pa yín wọ́n ti fóúnjẹ ra yín yè ẹ eléyìí eléyìí wèrè ọlọ́mọ tí ń bímọ tí ń sì kiri ẹ ó ti fóúnjẹ ra yín yè àgbébọ̀ adìyẹ ẹ dákun àgbébọ̀ adìyẹ tẹ́ ẹ lọ kówó léyìí tó bá yẹ pé ń yé lógúnlógún ń yé lọ́gbọ̀lọ́gbọ̀n sẹ́ni tó ni ṣé yóò gbé ta. ẹ wò mí kí ló tẹ ẹ túlé kan sòrò bẹ́ẹ̀ ṣe wẹ́ẹ́ ti túlé ẹ̀ sì ti kan sòrò bẹ́ẹ̀ bá tiẹ̀ ní ojú ọ̀pọ̀ lajẹ́ ntọ́ lẹ́yìn ẹ wò bó ṣe rí aṣọ́gudù rẹ̀ làpá lọ ọwọ́ arírọ́ọ̀rì bíi aṣọ tí ó ti bàjẹ́ ẹ wo okun rẹ̀ agbada ogun ẹ rí bó ṣe rí oníkun oró oníkun ìyà ọwọ́ aga bíi tòkè tí ó bí gáǹtà lè kulẹ̀ jà ah. ẹ dákun tẹ́ tiẹ̀ wà wá fẹ́yàwó náà yìí náà tẹ́ ti tẹ́ sáré orun funfun àmọ́ ṣe pé ẹ̀ dàgbà kájọ bíi fáìfù àrùn wọ́n wá rí bí ọ̀pẹ mú wọn rí ko bíi ìwògbọ́n àgbàlagbò lòyún oníkọ́mú lórí oníkàlà ti ti ah. wọ́n ti jọyàn wọn mm. wọ́n ti gùn ọ́gùn ọ̀gùn àtọ̀ ọ̀la rẹ wẹ́ẹ́rẹ́wẹ́. ẹ̀dùn ọ̀nà kí ni àǹfààní tẹ̀yìn fẹ́ jẹ lára eléyìí olórí burúkú ti yàn olórí kéré jara lọ ẹ̀dùn ọ̀nà ṣé ọlọ́run ló fún yín lóyìn ni àbí mọ̀rímọ̀rí ayé ló bá yín mọ́. ẹ̀rí tí wọ́n wà kó àlùbọ́sà tí wọ́n ń pè lásán àbí èsè bẹ́ẹ̀ ni ẹ wá aṣọ onugbọ̀n bí búrọ́ọ̀sì tí wọ́n fi gbanú agonu ẹkùnrin kùnrin wo páńpẹ́ pé ète wọn ète wọn wá rí pẹ́ pàràpàpọ̀ òsì wọn wá dàbí nǹkan sùn níjẹ̀ gbogbo sí òjì náà. wo bí ìwọ ti bọ́ ha o o ti bá bàbá tẹ́lẹ̀ bàbá ilé tí mo wọ̀ yìí olóògùn kà burúkú ni mo mọ̀. bàbá olóògùn yẹn bí yóò lọ́wọ́ ara tó fi débẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ bí ẹni pọ̀rọ̀ rúwọ̀ ó ń kòkó ẹ̀kẹ́ kóòtù dànù kò gbé mi kàn fà lábọ́lábọ́ ojú rẹ̀ wá rí bí ẹni tó jáde lé àìsàn. ìlẹ́kùn kí ló fẹ́ ṣe tọkùnrin lẹ́mìlẹ́mì kẹ̀kẹ́ mọ́rúwá. ibo ló ti mú àwọn ọ̀jọ́gbìn tẹ́sẹ̀tẹ́sẹ̀ tí ó jẹ́ táwọn òbí wọn tó yẹ kán lọ fi nǹkan oṣù wọn kán lọ fi ṣàlejò ó di òòṣà. ẹ padà tẹ tẹwọ bíi jésù òyìnbó tí yàn kàn gbogbo kan bá mi ṣe yín. obìnrin obìnrin ọrùn rẹ wà kíbi jó wọjọ mú lọ yọ sunkún lẹ́yìn apọtẹ bíi ẹni pọmọ kọdà àbí kankan kọ yọ ọjọ ó lò sí ti tọwọ́ bọ agbó tọwọ́ bọ kírímù kọmọdà fún ọkọ yọ kílódé gbà mọ́ ní. ọmọ dàwé ọmọ dólòsì lóhùn ẹ rí bí ẹ ṣe rí wọ́n wá yọkùn òsì wọ́n wá tún wá ṣe gbẹgbẹ̀rẹ̀ lọ́rùn ẹ kí ló kù tẹ́ ẹ tún sọ sóòní tó sọ mo rò pásọ ìyá rẹ lójoogún wò bó ṣe ró sọ ọwọ́ kò lè jẹ́ tiẹ̀ òun obìnrin tí ọ̀ma sọ́rọ́ ó rí ó lò sí wókun rẹ̀ bí kéńgbé pí tó ó ti bàjẹ́ gbogbo àtọkùnrin ti rọ sí wèrè nkùn gbẹ́ni wọ́n bá rìn lọ́ba yìí lásán nítorí tiẹ̀ bí mi nu wọ́n fún wa gbọ́ tọ̀nà bíta yẹrẹ bàjẹ́ dé wọ́n ní gbogbo aládùúgbò ní tó bá rí níjọ́ <laughs> kan wọ́n gbọ́ kàrà mọ tẹ lọ pé ọní múre wa jọ torí ọlọ́njọ́ tó ti délé ayé ire wo ló ló wá ìwọ tó yẹ pé jọ tó bí ah. ọ báyìí ó ní bàbá rẹ tẹsẹ̀ bọ́ ah. pàkúté tó gbọ̀nù lọ ah. olórí burúkú rabaraba rẹ náà ló fọ́ ojú ìyá rẹ. ìrora to tẹ wá bínú pé èèyàn mẹ́sàn-án ló kún jọ tí ń ṣe súná rẹ̀ wọ́n mọ̀ ọ̀rọ̀ ọmọ kó jáde wọ́n rí ọkọ jáde ọwọ́ á tún gajọ jó orí rẹ lọ. mi ò yo wọ́n ti pè ṣoṣo wọ́n jẹ̀ máa rí ṣoṣo ẹ lùlù tó pàjò orí ààrẹ ẹ̀ ló má bàjẹ́ lórí àwọn àwa bí àwọn òde bá dìrì tọ̀dọ̀ o ọwọ́ agbójúgbóyà àyà wọn kí egun wọn kàn ọwọ́ awábí ọwọ́ apariwo ọwọ́ abojú wa jẹ́ mi ò ní gbà wàhálà ti dẹnu lù yìí kí ọ̀rọ̀ pọ̀ lóòótọ́ ajá sábà ẹkùn ẹkùn sábà ajá ọ̀dọ̀tọ̀ lájọ wà ẹ wá gbójúgbóyà eegun yín le ìkaṣọ yín dìde aṣọdà yín dìde ẹ wá cross boundary ẹ wá wá bí ó ti dẹnu lo ẹnu tó bá forí péjò ó ti forí orí wàdà bó ṣe wà yìí lóòótọ́ ẹ̀yin gan ẹ ti nọ́kọ̀ mẹ́rin tẹ́bàtẹ̀ wà nọ́kọ mẹ́rin tí wàá tọ́ sí ọ̀rọ̀ pọ̀ àtọwọ́n mẹ́wàá rẹ lẹ́nu pé ẹ̀ nọ́kọ mẹ́rin. ṣùjẹ́ kan ẹ máa sàn kọ́ bẹ́ẹ̀ yẹn ni. akawe ọ̀rẹ́ ni mo fi ṣe akawe ọ̀rẹ́ ni mo fi ṣe ha inú jẹ́ ń bí mi inú mi láti sàlẹ̀ kù. olùkọ́sà yàrá náà. sọmọ ikú wọn ní bójú akátábáléwó là nínú adìyẹ kọlẹ ká ti gbọ́. ẹ ọ̀rọ̀ pọ̀ ti dá adìyẹ. alábíkọrin ẹ kí ló kọ. ó ní mo lè lọkọ púpọ̀ kò sí ohun tó bù. ẹ ẹ òbí òbí òbí alábí tẹ́ẹ̀dẹ̀. sọ́ọ́rí bí mo ṣe wà yìí láti sàlẹ̀ kù mi láti ṣàkíní gbàgbà òróró omi àtẹ̀jẹ́ ara mi mo jẹ́ rí ọ̀rọ̀ pọ̀ báyà tán mẹ́wàá yẹn báyìí wọ́n jẹ́ jẹ́ dìyẹ nǹkan mọ́rún wọn báyìí mo jẹ́ fún báyìí mo jẹ́ jẹun dànù. ó ní bàbá gébù nìyẹn fún ọlọ́run pa. mo dàbá gébù lẹ́sẹ̀ ah! ọ̀rọ̀ pọ̀ àtọ̀wọ́n mẹ́wàá rẹ̀ ẹ̀ gbélé gbọ́ ẹ má bójú jẹ. ọwọ́ kò gbọ́dọ̀ lọ láì jìyà o torí gbogbo nǹkan tó ti ṣe fún mi ó ti ṣe mí gan o kò gbọ́dọ̀ lọ o. àbójú lọ ni dàdé ò lè já o ó ní ẹni tó gbójúlé ẹwẹ yìí wò ẹwẹ yìí wò ẹwẹ yìí èmi lè rí. wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà. gbogbo àwọn kìíní kan. iná kùkùn lọ. Ah. wèé wọ́n ní pariwo bí opó tí náà mọ́jọ́ báyìí. wèé olófèsì fọlọ́ tí ò kàn lá. àdá ah. fún ẹ àṣẹ iná polójú ẹ káàkiri sórí ti dọ̀tí dànù ni ẹ wo bí o tẹ́ bá ṣe wèrè ẹ bá dẹ̀ abẹ́tẹ̀ tọ̀rọ̀ tèmi o ẹ wá gbọ́ o ẹ ti kọjá ìyára yìí o. lọ́nà o. sẹ́rí ẹ̀ lulu yìí tó fàjò orí ẹ̀rẹ̀ ló máa pàdánù ẹ̀yin wá fi báńdìrì tọ̀dọ̀ ti ilẹ̀ ẹ kúrò sí báńdìrì láì ti ṣìbọ́dà ẹ̀yin wá wọ́dà ti tọ̀dọ̀ tèmi wọ́n lè fi wé ṣe ǹde ẹ sì wé èbúté èbútọ́ ẹ ti rí wà lábẹ́ ṣe wà yìí o báà wà ẹ ti rí wà láwọ òun dá ṣe yìí òun dá ṣe yìí ẹ fi ẹnu báyìí ẹ fi wọra. kò wá tán síbẹ̀ o ṣé ẹ bá ṣe wọ̀n wáyìí tẹ bá wọ́n pé di látúbà ìjọ di látúbà ilé baba ẹ̀yìn ìwé yìí ilé baba tí wàá gbé. ẹ wá kílọ̀sì. olóbùkú tí ẹ̀yin tabana aláraba èébú ẹ̀yin gbowó èébú tàwọn fún àwọn àtàǹbù àwọn abẹ́gbó ọ̀fẹ́ ni. kí bèbè lè wá ṣe onípa yé àsan lẹ̀ wá. kí bèbè lè ṣe. ẹ tí ò bá wáyé wá ṣe nǹkan rẹ ìní máa ń ṣàṣedànù bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. bẹ́ẹ̀ ni. ajílẹ̀ ṣe fíìmù ayé àsan. ẹ̀yọ́ olóògbé ló máa pè wá ní olóògbé ajílẹ̀yẹ ló ṣe fíìmù ayé àsan. ó lóòótọ́ àwọn òǹgbowó àwọn àbẹ́ẹ̀bù àgbowó ṣùgbọ́n lẹ́dùnmarè ń dá a lọ́la. ẹ wò ní sùúrù wò ó dàkúnyà mi ìṣẹ́jú kan sórí wọ́n tó ń tọ́ sẹ́nu jẹ̀wẹ̀lẹ̀ bí aṣọ nǹkan oṣù èmi ò rí wọ́n báyìí bó ṣe rí ọwọ́ arọ́ rìn lórí rádà àdọ́wọ́ arí bí ọmọ sí ọgbọ́n ìyá rẹ̀ lòwú. dákun sórí bó ṣe wà ìwọ̀n ọmọ kó sí láì sí ìkú ni o. èrò mi a bá tún so olóyún ni tọ́ra bí ẹni tó fẹ́ wọlé bọ́ọ̀rùmù tí ó bímọ ọwọ́ adú ọ̀rá bí ẹni tí ìyá ti ń jẹ láti dùn kí ló dé ọwọ́ ayọ̀ rí bàtà tọwọ́ sẹ̀sẹ̀ táyà mọ́tò wọ́n rí bí káfí kan sì ní ọkọ àmínú sọ̀rọ̀ sùnmọ́ fún wọn ó ti tó tí mo yíjọba lẹ́bi bá mi ẹkùnrin tán tàbí gbàmú yín eh, ó lò sí lórí ẹsẹ̀ rí ìsàlẹ̀ gànà. wàá gbọ́ ìsàlẹ̀ gànà. mo fún báwo àwọn oúnjẹ àjẹkù aláyé yàgbẹ́ àìṣègùn sẹ́ni àfàdémù àìyàgbẹ́ lẹ́kìkù ẹ̀jọ̀ bọ̀m̀bọ̀m wàá gbọ́ sọ́ni ìwúdẹ́ ẹ̀ ṣe yìí mm. láàrin ìyàwó àti mm. àwọn àmọ́jọ ìbú ni o. ẹ̀yin àti ah, ah. ta ni àwọn ò wáyé wá ṣàṣedànù eh. bẹ́ẹ̀ ni àwa ń bú èbú gbowó ni ìtí ò bá sí ìyọwó àwọn èsè. ẹ eh, wá dà eh. ẹ jẹ́ mẹ́bú gbowó yìí o àwa ń bú èbú. ẹ fi ń ṣẹlẹ̀ yà àbẹ̀tẹ̀ pé sùkú ọ̀rọ̀ wọn bá rẹ̀ ràn ọ̀fẹ́ lọ́lọ́. ṣé mi. sọ láwa tá a wà yìí àwa fowó kàwé ní àwọn ìṣẹ̀lẹ̀yà bíi tiẹ̀. Mm. Mm. fìlà ẹni sáré ara káàkiri tó wọ̀ lórí táàsì ló jẹ́ ń yà o. táyà o oní táàsì gidi nìtọ́ ọ̀ká ọmọdé bíi ọmọ kú mọ́ lọ́wọ́ eh. ọ̀bà mọ̀kẹ́ tó ń sí ọ̀dà ṣùgbọ́n yòókù mọ̀ bọ́ fi kọ́. ẹyẹ má mo ń gbé yín ṣàbàyé wípé màá kó lè bu yín. tàbá di fìtì wa tàbá di fìtì wa. olúwo àfarò ọ̀farabalẹ̀ láàrin àwa àti àti fowó sí àti mọ́jú ìbú. ta ni ó fowó lẹ̀ nù. èmi èmi là èmi là. tó bá ti wá jẹ́ níta fẹ́ fowó sí ni ẹ wo ẹ fọkàn ara yín balẹ̀ tó bá di ọ̀túnla ẹ jẹ́ ah. pàdé lórí ta jẹ́ nírọ̀lẹ́ aago mẹ́rin bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ ẹ kí ló tọrọ jù. ẹ ní bá ṣe àá wèrè kí ló ṣe lè. ẹjọ́ ọ̀dọ̀tún la padà wá ẹ má ti sunkún yín lónìí. bẹ́ẹ̀ni ẹ bá wà ń bẹ̀ mọ́ tí ọba yín sunkún lọ o tọrọ kún lọ́sẹ̀ sáwọn ẹbí yín. kélò tán ẹjọ́ ìgbà tó ọba gbọ́ tí máa fún ọ gbà yá. ó dàbí ké ṣé ẹ ti ṣe tá àti lọ ẹ̀rọ pọ̀ kí ló ń ah, tẹ́lu wọ́n lè lẹ́yìn lẹ́bi mi torí ìpàyà tó bí mi lọ́mọ. ẹ wo ìyá mi ẹ mọ farabalẹ̀ kẹ mọ gbọ́ tẹnu mi náà ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í sọ̀rọ̀ wàhálà bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ ọjà àwọn kan lọ́ọ́ kóra wọn jọ o wọ́n fẹ́ ṣẹlẹ́yà mi wọ́n fẹ́ ṣẹlẹ́yà mi àtàwọn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ni nítorí wípé wọ́n mọ̀ pé àwọn èèyàn máa ń sanwó fún wa ńlẹ̀ yìí láti wá lọ bá wọn búyàn confusion. ẹ wọ́n fẹ́ yẹpẹrẹ wa ni. wọ́n fẹ́ ṣe confusion èbú. ẹ wọ́n wo. àwọn wèrè kan ti ń bẹ nù. àbúkọ̀ fẹ́ ra gbá fún wọn ni. kò sì ní rà. àbáyé wọ́n fẹ́ bàjẹ́ ni. yóò padà bá. wọn àsoríire. àṣẹ. ká dáa fún wọn. àṣẹ. ee wọ́n fẹ́ yẹpẹrẹ rẹ. ẹ wọn tó bẹ́ẹ̀ àwọn dà àárín wọn eh tí wọn náà sì mọ̀ pé tó bá yẹ pẹ́tẹ́ èbú ni. ìyá ọ̀rọ̀ pọ̀ èbú ń bẹ. wo ṣe mọ́tàn hmm. ń bẹ́nu rẹ̀ kí ni nǹkan náà. ìwé ìbú ni oyè ga tó rè sétorí pé ǹjọ́ sí tán láti jẹ yìí ah, ah. àsìkò tí ń gbé fún ọ ni ah. bẹ́ẹ̀ ni ó bù bù bù bù bù ó bù ẹlòmíì yóò lọ bínú sọ sódò yìí tí ó bínú kó kànga. iye ọ̀rọ̀ pọ̀ ọlọ́ọ̀bá gbọ́ ẹ̀yìn sí èèyàn gidi ẹ̀yin gángan ló yẹ kó máa pè ní mo báàdì ẹ báàdì gan ni ẹni ìwé ìbú tó tó yìí. ó ga níbo lẹ ti rí òyìn. ìyá ìyá mi ni sórí ńgbà náà lọ tí wọn bá ń bú yàn báyìí mi ò níwàá mọ kọ́lẹ̀ torí mọ̀ kó lè wúlò fún mi ọ̀dà eh? náà ní ìsìn tí n bá gbé fún ọ ṣé kò ní wúlò fún. ṣé pé ẹ̀yin jogún ẹ̀ ni. mo jogún ẹ̀ ni. èmi wá fẹ́ jogún ẹ̀ lọ́wọ́ tí. ọ̀sẹ̀ wọ́n náà tún gbé fọ́mọ. lágbára náà kò tiẹ̀ ní pé lórí mi àṣẹ. Ah, wọn ò tó bẹ́ẹ̀ wọ́n fẹ́ bọ́ fọgbà. Ah! èébú. ńgbà tí bá tiẹ̀ ti wá gba tiyín kún tèmi wọ́n wá dáràn. ìyá mi ó yẹ ẹnì sóńbẹ́ ó yẹ ẹnì sóńbẹ́ ó yá <laughs> ìyá ó yẹ ẹnì sóńbẹ́. ìsọ̀rí lè wá lọ gbà wé èbú. báàdì. wọ́n á bọ̀ níbi ẹni ńlá yìí wọ́n á bọ̀ níbi ẹni ńlá yìí hmm ẹ̀yin lè dúró mọ́ ẹ̀yin lè dúró mọ́. Ah. oríta jẹ́ ni. ẹ má sọ fún mi pé ibi ìdíje ọ̀rọ̀ pàṣẹ ọmọ àjèlé tá à ń lọ lẹ́yìn náà lọ. ajá ni lọ kódà gbogbo tó yẹ kí n ṣe pátá ni mo ti ṣe ń lé yìí pé mo mójú mi débi ẹ̀ báyìí. ẹ wo èmi ò ta o ṣé ẹ mówó dání sá. ẹ wo bíbó ìta lórí àwọn kẹran máa jẹ lẹ́nì nítorí mo mọ̀ pé wọ́n ó jẹ tí sì gba ìlọ́po owó òun. ọlọ́mọ ẹgẹ́ mi fowó jóná o ah, ah. torí mi mọ̀ pé kẹran máa ò lè jẹ kankan ọ̀rọ̀ pọ̀ ni ó jẹ. ẹ̀rọ yẹn ń kọjú aláàfin òre bì kan. àbí ṣebí bẹ́ẹ̀ là ń lọ yìí. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ lọ. ẹ ti rí ayé ọ̀lẹ́ntẹ̀ láǹfààní wọn. ìdíje bẹ̀rẹ̀. ó ti ẹ̀ gbangba tẹ́ fẹ́ lẹ́yà yín sí ọ̀dà olórí burúkú tiẹ̀ tó dára nù bí ọ̀pẹ tí náà mú olùsí tó ń wá ara rẹ kiri inú aṣọ yìí sórí èní ẹ gbà pé ó jura wọn lọ kì í ṣe kékeré ṣé ọmọ eléyìí lámẹ́bẹ́ ni o ṣé òkè lámẹ́bẹ́ ló fi ń lẹ́ta ata nìyá rẹ̀ ń tà ah. ọkọ́ ta wèrè ti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ó kọ́ lọ sọ́nkù ọ̀tà ṣé òkè tí ó padà ta ká tó kò. bẹ́ẹ̀bù bẹ́ẹ̀bù bẹ́ẹ̀bù má pàtẹ́wọ́ olórí burúkú akọ bíi ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì èrè oníyà kí ló kó sí aṣọ nǹkan oṣù lọ́wọ́ mo rò pé ó jogún rẹ̀ àwọn àbíkú ọmọ yìí mhm. wọ́n tọ̀ yọ ọjọ́ tọ̀ dá yìí wo nǹkan olórí burúkú aláṣọ ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún ṣòkòtò bí ìrò. ìrọ̀ máa fọ̀ àpéyà rẹ̀ ń tata ti yàrá mọ́ta tí ọ́ tà láàrin ó ah. lò sí alátẹ̀kàn ilé ìpẹ́ ní sọ́ọ̀bù gbogbo ṣe ká pọ̀lù bí ọ̀fun ọlọ́mọ kan ah. wọ́n wá sẹnu bíi bra àti ọ̀dà ah. oníranù àwa wíta ẹni sẹni ká pàdé bó láti pàdé tiẹ̀ olóoru bú lẹ́nu wọ́n pé kó pọ́ọ̀tì sí ọ lẹ́nu ọlọ́wọ́ ni àwọn eh. ọ̀sìn kó lè kà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ tò lọ́kọ̀ọ̀kan kẹ́ ìgbà kọ́ráǹdì nítorí kò ti fẹ́ jẹ́ kó di pé yóò di wàhálà mọ́ yín lọ́wọ́ gbọ̀ngbọ́n o. a dà fún ẹ. tó bá yẹrẹ bá yọ fọkọ lè dà fún ọgbìn. ṣé o ti gúnlẹ̀. èmi ègún. ṣé bí yàrá ṣe jọ̀lọ́ fúráìsì. orí rẹ̀ kì í dùn bí yàrá jó rí ajá rí tó bá di sàlẹ̀ báyìí á ti mẹ́gbẹ́ bí lórí burúkú. ṣé mi o ah. máa gbẹ tẹ́kítẹ́kí wọ́n ní ká tó sọ̀rọ̀ ń bí ibà ìtòrí àwa kì í ṣe àgbà tí ò nù mí nú. <laughs> ẹ àwa àwọn ò pariwo láì ṣáínà fóònù wọn ní kakọ kọrin. ẹyin tó náà yẹ ẹdúró tì wá kálá àdúrà kò wá wà rí ọ̀fọ̀ ayé kó bá bà wá. ṣé ẹ̀yà ni ṣé wàhálà ni ṣé ẹ̀ ẹ̀ tún dín náà ṣé ẹ̀yà ló bá jà ṣé ẹ̀yà ni ṣé ẹ̀yà ló bẹ̀ fọ́ ọkọ̀ ṣé ẹ̀yà ló bẹ̀ fọ́ ọkọ̀ ṣé ẹ̀yà ló bẹ̀ fọ́ ọkọ̀. àwọn sọ̀rọ̀ sọ́bòtò dìdìrín mẹ́jọ ẹ ti rí ayé ọ̀lẹ́ntẹ̀ láǹfààní wọn ọ̀lẹ́ntẹ̀ láǹfààṣẹ ráyé. ẹ̀yin sísí mi ẹ jọ̀ọ́ má bínú pé mo dà yín láàmú. ẹ sọ máa ń wa obìnrin wà kí yín gbé ni ah, ọmọ oko lè má ọmọ oko. ẹ jọ̀ọ́ agboolé ọlọ́dẹ ni àwa mọ ọ̀nà ọbẹ̀ bóyá a kọjá ni àbá ẹ̀ ti débẹ̀. agboolé ọlọ́dẹ tẹ bá ti ń lọ síwájú ẹ máa rí igi araba lọ́wọ́ tún ẹ yà síbẹ̀ bọ́ ẹ nílé ìgbé mọ́tò wọlé o torí bẹ́ẹ̀ ni torí inú agboolé ni ẹ kàn máa fẹsẹ̀ rìn ẹ bèrè ilé ọlọ́dẹ agboolé ọlọ́dẹ ń bẹ. àtijọ́ igi araba àwọn wa di araba kí téèyàn bá dá jùmọ̀ náà bẹ́ẹ̀ yàn ti igi yẹn ti ń lò ó ó ó máa lé ibẹ̀ ni o tí ìdàgbà o bílẹ̀ bá ń tòrò bílẹ̀ bá ń tòrò bílẹ̀ bá ń ah, tòrò. àánú ẹ ṣe mí ẹni tó mọ̀ rí ó dẹ̀ sáré júwe ọ̀nà fún wọn báyẹn ah. ṣé torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kí n sọ̀rọ̀ látàárọ̀. ẹjọ́ tó bá jẹ́ pọ́n fẹ́ wá jíyàn gbé ládùúgbò bíi nǹkan bó ṣe máa sáré júwe náà nìyẹn. Ah, kí ló dé tó máa ń ronú báyìí kí náà ń jẹ ẹgbẹ́ ṣé tí wọ́n bá ń bọ̀ láti travel kí ló bàdí nínú kò béèrè ọ̀nà ká lè júwe ọ̀nà fún ẹ kò sí wàhálà èmi ti gbọ́ tiẹ̀ tó o bá gbọ́ tèmi àmọ́ ṣáà rọra jẹ́ ká lọ gbogbo nǹkan ni kí wọ́n máa ronú bọ́. ọdún lọ ni kì í gbà wá mà. márùn-ún ló ní o gbà wá yìí wá sọ fún ọ pé ń tà wìn mo rò pé nǹkan ń ṣe ìyá rẹ̀ sọ̀rọ̀ olóògbé gbálẹ̀ e lórí dákun bá mi ti ń ṣe ọlọ́jà rẹ̀ wọ́n rìn lọ tètè tàyà orí nǹkan náà yẹn ń tàyà èmi lọ jí bí mo ti ń rà ni. ibi ò ní àgbà ah ọ̀hún wo ló wọ́n fẹ́ ra àgbàdo ẹ̀rẹ́ lò. àrà àgbàdo à ń béèrè ibì kan ni. níbo ni o. agboolé ọlọ́dẹ. agboolé ọlọ́dẹ agboolé ọlọ́dẹ náà lẹ wà yìí ta lẹ̀ ń béèrè bẹ́ẹ̀. níbo ẹ ti mọ̀ mí rí. wọnú ọ̀la. Ah, ẹ gbà mí o ẹ tún pè tán ẹ pè jálẹ̀ ṣé òsì níbo ẹ ti mọ̀ mí rí. Ah, mi ò rí yín rí o tó bá yẹ pé báwọn ni o ọlọ́run jẹ́. ọ̀dà ìfẹ́ kò fi ojú mi wò mí dáadáa kó yọ ìwọ náà yọ lójú kó lè dá ẹ mọ̀. Ah. Bùnúọlá what are you trying to tell me irú ọ̀rọ̀ wo ló sọ fún mi àti ọ̀rọ̀ tó ń sọ fún mi ò stand well létí mi ọ̀rọ̀ ọ̀run ò ní ọ̀rọ̀ rírùn bíi ti bò ó ẹ wò ó sọ ọ́ láàrin ajé ní mú ní pẹkọrọ nǹkan tá a ṣe sí nǹkan tí ń bẹ nínú mi òun ni kẹ́ ẹ bá mi sọ gbogbo tí gbogbo ohun tẹ́ fèrè fún ọ kò ń ṣe tèmi rárá. sórí eléyìí tó sọ gbẹ̀yìn ẹ̀ ó sì make sense létí mi wípé kí ni solution sí nǹkan tó wà nù ẹ̀ as in i'm happy with that man ó mú nǹkan tó ṣẹlẹ̀ sórí nǹkan tí máa gbìyànjú láti sọ fún ẹ ni pé try láti yọ oyún yẹn understand. Uh ẹbí èmi ti mọ̀ mo ti mọ̀ pé nǹkan tẹ́ padà sọnù ìgbà tó jẹ́ wípé gbogbo ọmọge inú ìlú ilẹ̀ ti wẹ́ tán ẹ sá ẹ sá sórí ibú tẹ́ ẹ ṣe kíá kó tó di pé aṣọ ò ní bọ́ ọmọ yẹn mọ́ kọ́mọ yẹn má padà rìn wòwò lọ́jà. ẹ wọnú ọlá it's not like pé mi ò like it's not like pé òun ṣọmọ gidi it's not like pé oh, as in beauty ò sí bẹ́ẹ̀ and mo dey like ẹ gan but you still have a long. ẹ dákun oje ẹ dákun oje ẹ mọ ẹ mọ kẹ ẹ tó máa wẹ mi ẹ mọ pọmọdé ni mí kẹ kẹ ẹ tó máa rún mi tẹ kẹ ẹ tó máa sórí ibú pẹ̀lú mi nǹkan tá a ṣe ni ẹ ṣe orí ibú yín kí akékin tiẹ̀ kó sì kú mi. ẹ o mọ tó ṣẹlẹ̀ nǹkan tí mi ò tẹ́lẹ̀ ni pé bóyá maturity ẹ dé level yẹn pé o sì lè o dà rẹ nǹkan kan we understand but at the same time no you still have a long long place to go okay nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá di ìrọ̀lẹ́ ọ̀la understand wá máa fún ẹ ní token money as in kò kò tiẹ̀ tíra láti lọ́gbọ̀n yọ understand ṣùdúgbọ́ wọnúwọnú má bínú má bínú má bínú náà ó dẹ̀ ń bínú lọ àánú má bínú tó bá ti dìrọ̀lẹ́ o máa gbọ́ èmi èmi àwọn afọmọ oko ọmọ oko ọmọ oko èmi get out. eruku gbèsè ayé lè ìbọn sí o lẹ́kẹ̀kẹ́ kúrí mọ̀káìdì wèrè ó pẹ́ tí ń wò lónìí. ẹ bọ̀dà kọ́fà bọ̀dà kọ́fà yìí ni ẹ̀ ní soríire wàláyé ẹ̀ ní jèrè bálára balẹ̀ ó dáa fún yín aláàárọ̀ ò ní jẹ́ ayé wọn ti bàjẹ́ tipẹ́ kódà gbèsè ayé wọn òwùyàn bí ti wù ọmọ bọ̀dà kọ́fà la you be this la you be this bọ̀dà kọ́fà ẹ dákun kílẹ̀ ń wá kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kiri ẹ jẹ́ ń gbọ́. ẹ̀yin náà la wá wá. tí o sì ẹ ẹ kó má bàa sí mi mo sọ̀rọ̀ kó má bàa sí mi ọjọ́ kìíní àná oyún tó sọ pé o ní fún mi lọ́jọ́ hmm. kìíní àná torí ẹ̀ náà mo fi wá. ó ń re sẹ́kùn yóò yọ tó ẹ bá yín ń wá kí ó ní àbí kò tí ì tóbi ni. mo mọ̀ pé ó tó kò bínú <laughs> bọ̀dà kọfà your mad is value you orí yín ti burú dànù kí ni kí ni kí ni nǹkan tẹ fẹ́ gangan. Hmm. ọmọ tí mo foyún bí lẹ́fẹ́ rí ọ̀dà kò sí nílé orí ibi iṣẹ́ hmm. ẹ lọ pàdánù bí ọba wà níbo wa ló tún fẹ́ wà sẹ́yìn ọmọ gbẹ́bò mi mọ̀ gbẹ́bò mi ni nígbà tí mi èso lórí burúkú amukúmọ́kọ bíi tiwọn sẹ́yìn fọmọ tí mo bí ilẹ̀ níjọ mọ́ tààrà káàkiri ẹ kọ́ sí ẹjọ́ torí ọlọ́run ẹ bá sọ kankan mọ́ tí ì bá sọ la mọ́ mi yóyó yìí tí ì bá ṣe tiwọn yìí ní fún yín rẹ́spọ́ǹsì kankan n á fún yín lọ́dí ẹ̀sì bí ti wulẹ̀ ó mọ ẹ wá wá bẹ̀bẹ̀ wèrè ní ìsìn mọ́mṣí ọmọ rẹ̀ ibi iṣẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ̀yin náà ṣe wá kú kò kọ ẹ kú ẹ kó kú wá kí ta ni lọ bí iṣẹ́ ẹ bá pẹ́ fẹ́ rí ẹnì sírù dúró dé nígbà bá tó dé náà ni o kò lè pẹ́ tí fi dé ẹ wọlé ẹ wá jókòó àmọ́ ọlá yín ni wọ́n jẹ o bọ̀dà kọ́fọ̀ ìṣèyàn o. bọ̀dà kọ́fẹ́ ìṣẹ̀yàn gidi wọn jẹ́ o ìsìnmọ́ bẹ́yìn náà ṣe jẹ́ tó tẹ̀jẹ̀ gbà yín gangan ẹ̀yin ìyàwó wọn ó ti padà yé mi ẹ wọlé ẹ wọlé wèrè wá ń ṣe ẹ ń so ẹ fi wọ́n lẹ̀ nígbà wọn ta wọn ké sí àwọn lẹ́yìn àgbàdo. ọ̀rọ̀ pọ̀ wọ́n lò lọ sí ṣọ́ọ̀bù màdámù yìí ó sọ wípé o ọkọ arábìnrin dáadáa hmm. wípé olóògùn ni hmm. ẹgbẹ̀jì ni kódà ritualist ni is that right. ah èmi ò parọ́ <laughs> oògùn burúkú ń bẹ lọ́wọ́ ọkọ ẹ̀ ah ti tiẹ̀ jẹ́ kódà babaláwo kan tí mo tí mo ń sin oògùn òfò fún wọn mo tún mọ bẹ bó ṣe wà yìí oògùn lọkọ ẹ fi fẹ ẹni pé wọn ti jẹ wèrè máyé olòṣì alára kéré jàṣọ lọ ẹni orí kó lé bí ẹrù pọnjú ó wá ń wò hàn bí ẹni àrùn lóye ó wá kétúrù bí ọ̀fọ́n ọlọ́mọ olòṣì pọ̀ ọlọ́kọ́ ọlọ́bọ ọlọ́bọ ọlọ́ràhùn ráhùn mọ̀nàmùká mọ̀nàká ó ṣe é rí mú o gbọ́dọ̀ pàdé irú ẹ̀ kì í ṣe sọ́bìnrin nìyí olòṣì. ọ̀dẹ̀ òṣìwò bóun náà ṣe rí. ṣé mi ni wo bóun náà ṣe rí? ó ń lọ where do you think you are. <coughs> wọ́n mọkùnrin iṣó gbádùn sá. ẹ̀yin lẹ gbádùn mo rò pé tiyín fẹ́ ta kí ló kàn yín ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ wo olùgbọ́ wèrè bíi búrọ́ọ̀sì aláago ẹ má bínú jàre wọ́n múnú bí mi ni. níbo lẹ rò pé wà tẹ́ ẹ̀ wo bíi ẹ̀rọ ẹ̀rọ lòdì. tó bá rí bẹ́ẹ̀ wo àwọn méjèèjì dáadáa wò wọ́n fínífíní ta ni ọkọ arábìnrin yìí nínú àwọn méjèèjì tó jókòó yìí. ṣé náà àwọn méjèèjì. bẹ́ẹ̀ni. <laughs> ọlọ́pàá tún bọrọ jẹ ah mo mọ ojú mo ní mò ń pàdé èèyàn lọ́dọ̀ babaláwo tó ti ń sóògùn kà ṣebí tẹ bá wọ àwọn méjèèjì nísìn eléyìí tó ṣe fìlà bí apẹ túwò yìí eléyìí gangan lọkọ ẹrí ẹrí pé bàbá yìí ti gbójú ọjọ́ orí ẹ lọ ìlú ọmọdún mélòó ni tó ti nírun funfun eléyìí gbàtẹ́pọ̀ ogun burúkú ti bá tiẹ̀ jẹ. báwo ni ẹ̀yin ṣe jẹ́ ìwọ falaba lọ́rọ̀ arákùnrin ẹnu ẹ̀ ní ó pa o. àtẹ̀yìn náà. ọkọ ìyá táwa ìmí ni ẹ̀gbọ́n ẹ̀. ọkọ ìyá táwa rè bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ̀gbọ́n ọkọ ìyá táwa. bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ farabalẹ̀ lẹ́ẹ̀kan. sẹ́yìn pé ìgbà tí mo na ọwọ́ báyìí mo tún dá ọwọ́ padà báyìí ẹ̀ rí pọ́jú burúkú mo. níbi ní òsàn do you know the gravity of the offence you have committed ṣé o mọ ohun tó o sọ ṣé o ohun tó ṣe bó ṣe tóbi tó ah ìbanilórúkọ jẹ́ nìyí náà defamation of character là ń pè ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pẹ̀rẹ̀rẹ̀rẹ̀ àbí typewriter oh my god constable sir ẹ mú lọ sísẹ. ẹ ẹ ẹ mú lọ ẹ mú. kí la gbé kí lẹ sango náà lẹ ti wá wá báyìí. Ṣàngó kì í ṣèkó Ṣàngó Ọ̀tà Ogun state ní Ṣàngó wà. irọ́ àà Ṣàngó Èkó ní Ṣàngó wà. Ogun state ní Ṣàngó. Ogun state irọ́ ń gbà Èkó ní Ṣàngó wà àti Bádòrè àti Àjà. Èkó ni Àjà wà àti Bádòrè àmọ́ bẹ́ẹ̀ kọ́ làwa ti wá Ọ̀sápá London làwa ti wá. Ọ̀sápá London London ìbílù ọba ni London ṣé ìlú ti ń bọ̀ báyìí. estate tower ń gbé ni. ìyẹn ń pè lọ́sàpá London ẹ káàbọ̀ tírí bóò ni ẹ ti lọ ní abẹ́ ti dé. lọ bo ń bo ló rán mi. ṣé ẹ ní lọ gbà ni àbí bẹ́ẹ̀ ni ó sùn. gbàtà ni. ọ̀rọ̀ pọ̀ ó ti wà ń dọ́bà. ọ̀rọ̀ pọ̀ èwo ló wà ń dọ́bà. àwọn agbófinró ti gbé látàárọ̀. ẹ dọ́bà kí ni sẹ́ńbẹ̀ ẹ gbà mí ọ̀rọ̀ pọ̀ ọmọ mi ni ọmọ tẹ̀ ń gbọ́.

ọ̀rọ̀ pọ̀. kò tiẹ̀ sí kò sí à ń pariwo ọmọ òsì tẹ́ bí yẹn tẹ́ sọ pé ẹ̀ka ẹ̀kọ́ ibi tó máa gbàdẹ́wọ̀n nílé. ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù ni ó fi dẹ́gbà yìí ṣe bá sì ní bèbè ẹ̀wọ̀n yóò wọnú ẹ̀wọ̀n lọ́ra wá ni báwo lè ní ó ṣe sọ pé òun lóògùn láti fẹ́ obìnrin. àbí ta ló bá ṣe ẹ̀kọ́ lọ́mọ yẹn jẹ́ nǹkan ọ̀bádọ́gbẹ́ wọn. àbí náà wò. egun tó tó dùn gẹ́gẹ́ la máa lò ẹ wo ọlọ́pàá ẹ mọ bọ́rọ̀ ó sì ní kóòtù ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ni sóṣe é gbọ́ ni ìbanilókọjẹ́ tá à ń lu ẹ̀rí níbi obìnrin pọ̀ dé yìí kẹwàá sọ pé èèyàn fi oògùn fẹ́ obìnrin irú ìbanilókọjẹ́ ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n ló bá yanjú ẹ̀ adúgbọ́dọ̀ adófin lórílẹ̀‐èdè wo jẹ́ ká lọ nínú ọ̀tọ̀ fẹ́ máa tó gbọ́n bí. kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ láti ilé ìjọba yẹn wọn fi ń ẹ tẹ má ba tẹ́lẹ̀ ìjọba jẹ yes sir. ẹ jẹ́ dúró lọ́hùn kí lè kí wọ́n fẹ́ ṣe sí kí wọ́n gbé tí wọ́n gbin kí ló bàjẹ́ lára àwọn tó tó wà lẹ́sùn fún yàn ṣé ègbó àmọ́ ọ̀ṣọ́ ni ó ti sọ mọ́ wọn lẹ́sẹ̀ àbí. Um, ṣẹ̀rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí defamation of character ni and it is punishable under the law kí èèyàn máa bàyàn lórúkọ jẹ́ wọ́n dẹ̀ ti yarí pé ilé ẹjọ́ làwọn fẹ́ lọ the only solution now is that you go and beg them so that you can settle out of court tẹ́ ẹ̀ bá lọ bẹ̀ wọ́n wọ́n ti fà kékọ́rí o ẹ̀wọ̀n ni o. bíbẹ̀ sọ látàárọ̀ tẹ́ ẹ̀ ṣe gótùgọ̀tù bẹ ta ni ọlọ́mọdé rí yà èmi ò lọ bẹ̀ wọ́n. ẹ lọ bá wọn kẹ bẹ̀ wọ́n. sẹ́yìn lẹ́ lọ bẹ̀ mi èmi èmi kọ́ mi ò ní bẹ́ẹ̀ ò ní ní ìtẹ́tẹ́ ní ìrà ìdè ń bo. my dear alpha báwo ni. ah my darling ọ̀rọ̀ mà ti kọjá bá ṣe rò ọ̀rọ̀ ti gbẹ̀yìn lọ báyìí o wọ́n ní ọmọ yẹn blackmail àwọn èèyàn ni o àwọn complainant dẹ̀ ni wọ́n ní àwọn ò gbà a bá lọ sí court. Ah. yes àwọn ọlọ́pàá wa ń jẹ́ kó dá mi lójú pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù ni pé tá a bá lè lọ bá complainant ká bá wọn sọ̀rọ̀ ká lè settle out of court hmm. that's the only solution. bọ́rọ̀ ṣeré àmà nílò ìpadà sí lélẹ̀ ní màá nìyẹn. ìyẹn di dandan ẹ bá máa lọ wá òtẹ́ẹ̀kan tá a máa sùn sí ni tó bá dé dàárọ̀ ọ̀la àtúnbẹ̀rẹ̀ ìrìn àjò wa. a wá wọn lọ náà ni my a wá wọn ìyẹn ò ṣòro a wá wọn a bá wọn sọ̀rọ̀ sí béèyàn bíi tiwa ni wọ́n wọ́n á gbọ́ wọ́n á gbẹ̀bẹ̀ wa tó bá jẹ́ pé ká fún wọn lówó náà ni à fún wọn wọ́n á rí wọn á ń láti rí wọn o. ọlọ́run àjẹkùn. tá a bá rí wọn a kúrò ń lu yìí o. kí la wá dààmú wá síbí fún báyìí. àbí ó yá start mọ́tò jẹ́ àlọ́. mi mọ ṣé o ní láti mọ̀tẹ́ ní ṣe bá béèrè ọ̀nà dé bíbá yìí náà ni à á béèrè ní a pé bolo tẹ́ wà nílùú kí ló ṣe wọ ọkùnrin máyè kí n kanra mọ́ ẹ ó ti bọ́ sí kanra máyè kí n kanra mọ́ ẹ o. mọ̀tẹ́lì mi ilé ni gbogbo nǹkan tí mo rò pé báyà ń lọ lónìí. start mọ́tò ṣe bá béèrè ọ̀nà ká tó dé bíbá ni. ṣá mọ bí ni. ah start mọ́tò. ẹ sọ. olúwa ló lọ pẹ́. ṣe ẹ̀ tọ́pẹ́ bọ̀kọ́ tẹ́ máa ṣe fún mi ni pé ẹ máa bọ́ ọmọ yín sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ kó má lọ sí síbòmí tó ti máa lè jẹ́ léè lọ ah, ẹ bá sọ̀rọ̀ kó má da sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́. kò tí ẹ lè kò tí ẹ tó dẹ̀ mọ́ ah. ẹ ìdí tí ò wá ní irú ẹ̀rù ṣe ṣẹlẹ̀ mọ́ ni mo ṣe wá ṣé ti yẹ yín mo fi ń dá yín lójú ni o irú ẹ̀rù ṣẹlẹ̀ mọ́ láyé àti láyé nǹkan tẹ́yìn fi lé nílùú yìí ni. so ìgbà tí ẹlẹ́jọ́ sọ pé òun ò ṣẹjọ́ mọ́ àwọn ọlọ́pàá náà tá a dúró gẹ́gẹ́ bíi agbófinró a ò ní reason láti pressure ọjọ́ yẹn further so tí wọ́n sọ pé àwọn òṣèmọ́ náà nìyẹn uh, the only thing I will say is this tó bá tún continue láti máa ṣe uh, assault la máa kà sí lábẹ́ òfin and it is punishable under the law so right now màá ní kí wọ́n lọ mú wa láti wá tọwọ́ bọ̀ wé bẹ́ẹ̀ ni. ẹjọ́ yín kọ́ ìwọ má tún padà sẹ́yìn mọ́ ah, gbogbo ẹ̀nà ti yanjú yìí. constable sir go and bring for me. olúwa ló ṣe ọkọ má ṣerú ẹ mọ. má ṣòwò ikọ̀ kọ̀ọ̀kan láàyè ṣòwò làṣírí ayé o má dalẹ̀ o má ṣèkà. ìfẹ́ ni ìlọsíṣẹ́ ni wọ́n fi gbàgbé mú mi. irú iṣẹ́ wo ló wá ṣe iṣẹ́ wo ni báṣẹ́ wọn jẹ́ ni. àyọ ah, ibi iṣẹ́ àràbù ní í ṣe wọ́n bá ti gbaṣẹ́ bá wọn ó fún wọn lówó ó sì lọ ṣiṣẹ́ tí wọ́n bá rán wọn bí wọ́n kò ní tiwọn lọ́nà ló jẹ́ kó di tọ̀rọ̀ ọlọ́pàá. wọ́n máa ń fún wa lówó báyìí pé ká wá lọ bá wọn búyàn. ṣíṣẹ́ nìyẹn. Ah, bàbá ṣẹ́ ẹ wò yín kásù gidi lórí iṣẹ́ òun tí wọ́n bá ti fún lówó báyìí ìsásùn wa máa ń lékè kà lọ́jọ́ náà báyìí iṣẹ́ gidi tó máa ń mowó wọlé ni èmi náà ò fi sọ pé kó má ṣe nígbà tó yẹ pé ń mowó wọlé ìdùnnú òbí sì ni kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa mowó wọlé àbí asáti jìyà lórí rẹ̀ ó ṣàyà jèrè. Ah, ọ̀tọ̀ ni nǹkan tẹ́mi ti torí ẹ̀ wá tẹ́lẹ̀ èmi ní kèmí wá wá gbé ẹ lọ ká máa lọ sí èkó ni. ká fẹ́ gbé lẹ́kọ̀ọ́. ó tiẹ̀ ti dáa ẹ fẹ́ mọ́ mú lẹ́kọ̀ọ́ ó yá àfira èkó yá ah, ah. ààbò. ìyá mi kí n mọ̀ tẹ̀lé wọn lè kó. ṣé ẹ léèyàn tẹ fẹ́ bú ń bẹ̀ tá a fẹ́ lọ bá yín bú ni. irọ́ ẹni tí wọ́n fẹ́ pa ni àníkọ wa kárẹ̀ kò ní kiri kó tiẹ̀ lọ lo láìfù díẹ̀ lẹ́kọ̀ọ́ bóyá tún yàtọ̀ gbogbo wàhálà ìgbọ̀n ó dópin. kí n kọrí sẹ́kù ìyá mi bò lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí lẹ́ni tí mo mọ̀ rí lẹ́wà ní ìmọ̀ tẹ̀ lájèjì lọ èkó èmi ò lọ. àjèjì ń ta ni. bàbá rẹ nu wọn sì ti ṣe tá àti mú lọ sẹ́kọ̀ọ́. bàbá ta ni. bàbá tó ọlọ́mọ ni mo ti ń rí èkó. ìyá ọ̀rọ̀ pọ̀ hmm? ìyá ọ̀rọ̀ pọ̀ ṣèṣe kẹ́ ti mẹ́mu. mo mú payá ni. payá lè mu. Hmm. nígbà tẹ ní bàbá mi lélẹ̀ lẹ́yìn tẹ́ ti sọ fún mi láti kékeré pé ọ̀kadà ló pa bàbá mi. ọ̀rọ̀ gbà kan nu lọ́wọ́ ìhórin ti yí padà ìlú ti séǹjì ẹ ti bá sápẹ́ ọ̀fun pè fún bàbá náà ni bàbá rẹ bàbá tí mo bí ọ fún nù. ó yá ìkó yá. bàbá mi àmọ́ síbẹ̀síbẹ̀ náà èkó yá tẹ̀ ń sọ ṣé lọ́ọ́ ní kíákíá wá ni. lẹ́sẹ̀ lẹ́sẹ̀ èkó sírètì. èmi ò múra o. ẹ lọ múra kó múra tèkó. ẹ bá ti dẹ́kọ̀ ẹ bá mójútó ojú mi ojú sẹ́wọ̀n kò yẹ kí n filẹ̀ fún yín tó bá kí mo ro gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ni kò yẹ kí n filẹ̀ o ojú mi ojú yín o ojú mi ojú yín o ẹlẹ́yẹ tí n bá tún padà rí báyìí kí n rí yàtọ̀ nu ilé ayé rẹ ni. kẹ́ mọ̀ fún mi lówó oúnjẹ lóṣooṣù ìyẹn náà dà. ṣebí màá tún máa fìyẹn ṣe fi ṣe àtúnṣe. kò yẹ kó jó oṣooṣù kan tẹ́ ẹ bá máa ń tẹ̀ ń sè ojoojúmọ́ rẹ yóò jẹ́ bóyá kẹ́ máa fún mi lọ́dọ̀ ọdọ̀ tà sí ojoojúmọ́. ó ṣe dánìkan fà oníjọ́gbọ́n bẹ́sẹ̀ ń gba bí ó ti gbọ̀hún bẹ́sẹ̀ ń gbọ̀hún ó bá bí ọ wàhálà yóò wá pọ̀jù ó pọ̀ ìbọn kì í gbà. gbé kó tiẹ̀ lọ mi ti ju fóònù sókè o. ẹ kí wàá ní mọ́mí àti dáàdì ń try láti ṣe báyìí nọ́mbà wọn ò lọ ìgbà tẹ́mi ti ẹ̀ pé ó rìn wọn ò gbé. ìṣibí normally tó bá ní wa ṣùgbọ́n máa send text wa pé mi ò lè wálé kọ́kọ́ ṣe lọ́kọ̀ káyé yẹn sókè. àbí táwọn ni ẹ àwọn ni ẹ àwọn ni ẹ. ọkọ mi òun sọ̀rọ̀ ọkọ mi ò mọ́ mi dáàdi ẹ wò ilé ìtẹ̀sí àláìkí ẹ. ṣebí mi àti ṣìkẹ́mi àti ń pè yín ẹ gbé kọ̀ èmi ti ẹ òun ti ẹ pè kò ti ẹ lọ rárá mo pè yín ẹ gbé kí lẹ ń ṣe náà. ẹ má bínú àwa náà ò mú wọn ṣe. ẹ má bínú ṣé ẹ rí ibi tá a lọ nǹkan tá a bá lọ́hùn-ún òun ló necessitate tá a fi sùn. ẹ mọ̀ bá òkè yẹn lórí òrìn bẹ́ẹ̀ nígbà tí baálé ilé àti ìyáálé bá fi ẹ̀rù eh. lọ látàná tá ìṣẹ̀ wa ń bọ̀ ó yẹ kẹ́ ẹ ti ẹ̀gbọ́n pé kí ló ṣẹlẹ̀ kó yẹ kẹ́ ẹ má bínú sí wa ẹ má bínú. ẹ má bínú ẹ má bínú olúwa tó fún mi ṣèkẹ́mi ẹ fara balẹ̀ wáá ẹ kẹlẹ ẹ lẹ ṣe rí ẹ tẹ bá wulẹ̀ ẹ máa rí i pé a ní àlejò kó wá kí n ṣàlejò ṣe rí bó ṣe wà yẹn ọ̀rọ̀ pọ̀ lórúkọ ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórúkọ ẹ̀ ẹ̀gbọ́n yín ni kí àwọn àbúrò ẹ̀. ẹ kẹlẹ kí ló kẹ tẹlẹ. olúwa tó fún mi lélẹ̀. olúwa sì kẹ́ mi ẹ wọ́n bínú ta ló ni ni. eléyìí náà bí wọ àbúrò ni. ẹ ẹ àbíkẹ́yìn ah! kí he touched me. kí ló dé kí ló ń ṣẹlẹ̀ dádì kí ló mọ́mí kí lẹ̀ sọ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ ń ṣeṣe ẹ̀ ń ṣeṣe tíátà ni tálẹ̀ kí ọmọ wọn tálà wọn. ọlọ́run àánú ẹ̀yin ọlọ́run ààbò ẹ bá mi fi àánú yín gba ọmọ mi ṣe dára gbogbo bíkíbi tí ti dára bá wà àánú yín ojú rere ọlọ́run ẹ jẹ́ kó bá a pàdé ọlọ́run ẹ ṣàánú ọlọ́run àánú ẹ ṣàánú Síndárà ẹ bá mi ṣàánú ẹ ẹ jẹ́ kó mọ mi rá àánú gbà gbogbo ibikíbi tó bá wà kó máa bá àánú pàdé aláàánú ọkùnrin aláàánú obìnrin aláàánú ọmọdé aláàánú àgbà ẹ jẹ́ kó ṣe ọmọ mi láàánú ẹ jẹ́ kó bá àánú pàdé ojú rere àánú ọlọ́run ẹ jẹ́ kó mọ ìrírí gbà ẹ jẹ́ kó ráàánú gbà àánú ni mo béèrè ẹni tá a bá ti ráàánú àti rohun gbogbo àánú ni mo béèrè fọmọ mi ṣe ń dára ní wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run ẹ jẹ́ kó ráàánú gbà ẹ jẹ́ kó ráàánú gbà ẹ jẹ́ kó ráàánú gbà ẹ jẹ́ kó ráàánú gbà mo dúpẹ́ pẹ́ ti gbọ́ ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé. dadi ẹni tí mo decide láti choose fún secretary position àwọn and uh, here credentials Hello, ló wà Yeah. What's the name? Shandara Abiodun. okay. So oh, the I your juicy like time. Uh huh. pé ìkànnù wọn ní phd so why this one. Eh, daddy ẹ mọ̀ pé due to the interview iléeṣẹ́ wa a máa need PR àti ẹni tó ní human relationship láti ní ìgbékalẹ̀ so ìgbà tí mo conclude interview pẹ̀lú ẹni yẹn tó ní PhD ó jẹ́ ẹni tó jẹ́ wípé ó máa ń tètè bínú ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni yìí obìnrin ni I need ẹni tó lè máa bá wa engage client wa dada. so that's that's just the reason tí mo fi choose ẹ. Oh, okay. yeah. it's alright <laughs> mo mọ orí yín hmm? torí pé ojú right no no no no no no daddy daddy no no no actually on merit ni mo fi choose ẹ wo náà ẹ wo credentials ẹ. no <laughs> daddy mi mi mi mi ò like nǹkan tẹ́ ẹ sọ ó lè ó lè máa eavesdrop kó máa gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ ẹ̀yin náà ẹ wo credentials ẹ ẹ wo ẹ wo human human relationship ẹ ẹ tún wo bsc pr. ṣé bí nǹkan tó fẹ́ nìyẹn. a dúpẹ́ pé a rí àánú gbà ọ́ a dúpẹ́ pé a rí àánú gbà ọ́ torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú ọlọ́run bàbá mi fẹ́mi òkìkí ọlá mo dúpẹ́ mo dúpẹ́ pé ọmọ mi padà ríṣẹ́ pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú pẹ̀lú gbogbo ọ̀pọ̀lọpọ̀ dààmú mi ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ pẹ̀lú ojú àdúrà tì mí. mọ́mì <laughs> ó yà mí lẹ́nu àmọ́ mo wá rí i dájú wípé kò sí àdúrà téèyàn ń gbà láyé tí òkè máa ń gbà. ẹ mọ̀ yí pé àwọn pípù yìí two hundred and fifty thousand náà fẹ́ fi bẹ̀rẹ̀ sálárì fún mi. Eh? ẹ èmi nìkan hmm. ah! ọlọ́run ẹ ṣe owó ẹ lójú hmm. àdúrà tì mí. mọ́mí yẹn nìkan kọ́ o wọ́n ti wọ́n sọ fún mi pé other benefits are involved. Eh? kò tí wọ́n á tán síbẹ̀ o eh. wọ́n ní ti má tẹpá mọ́ṣẹ́ mi tí mo múṣẹ́ mi lókùnkúndùn tí mo wá aṣọ ọmọlúwàbí wọ́n ní promotion hàn wait mi. àfikún promote mi ò ní dákẹ́ àdúrà kí ni mo ń ṣe ọmọ dáadáa dẹ̀ níwọ náà lágbára ọlọ́run wá promote. àmì ah, o mọ mi inú mi dùn. ìdúpẹ́ ah, ọlọ́run tẹ̀ àdúrà sí mi kẹ̀ jẹ́ kí wàhálà mi já sásán. thank you ah, lord. ẹ pẹ̀lú gbogbo gbìyànjú mi ẹ dẹ̀ dé gbìyànjú yẹn dé ládé ọlọ́run ọkọ mi jẹ́ ká gbàdúrà. mọ mi. ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin lẹni kọ́pẹ́ máa pọ̀ ju béèrè wa lọ àdúpẹ́ ṣe àdúpẹ́ gbàdúrà wa ẹ̀yin ọlọ́run lẹ́dùnmáre ọmọ ìdáwó rẹ ìgbàlódé àwọn asọ̀rọ̀ sọ bó tó ti fẹ́ ọ̀gá ẹ̀ ǹlẹ́ ẹ̀yìn Sànúsí tẹ́ni rere pé wàá náà. ọ̀gá wọn ò rí ọ̀rọ̀ pọ̀ lónìí o látìgbà tílé ọlọ́run ti mọ ìfojú mi kọ̀rọ̀ pọ̀ o. àwọn àtàtì àfojú wa kàn wọ́n ṣe bẹ́ẹ̀ sì jẹ́ àsọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní wú kí ló tẹ́ máa ń ṣe báyìí nísìn bí tírénì ṣe máa ń pa ọ̀pọ̀lọpọ̀ dànù nígbà tó pé nǹkan tí ọkàn yín ẹ máa dá sí ẹ máa nájà lójú wọn. ó ti lè rojọ́ ju question ni mo béèrè dá mi lóhùn nǹkan tí mo bí ah, ah. ibo lọ̀rọ̀ pọ̀ lọ. ẹyin kété tẹ kó nínú ilé tẹ lọ bí iṣẹ́ làwọn náà ti jáde wọ́n ti wọlé padà wọ́n tún ti wá jáde wọ́n ti dè lẹ́yìn fìdí àwọn fi ìjáde ẹyọ kan lédi ẹ ó dà tó bá ti jẹ́ pé everybody nínú ilé yóò mọ̀ bí tí ọ̀rọ̀ pọ̀ lọ ìwọ tó jẹ́ bíi gate man ó ṣáà máa mọ ẹni tó ń wọlé àtẹni tó ń jáde ìjọba sọ pé òun mọ̀ bí tí ọ̀rọ̀ wà lọ ni. ìdí náà wọ́n mọ̀ bí wọ́n lọ sẹ́rí kété tẹ̀ lọ síbi iṣẹ́ àwọn náà gba ìdìbò ìtàn tí wọ́n lọ wo rìsọ́ọ̀tì àná result kí ni ṣé ó ṣe jam ni. jam kẹ tíru àwọn bá ṣe jam exam jam wọn ni ní tí mò ń sọ fún yín ni pé wọ́n máa ń fọ̀kásì tó bá ti wá rẹ́wó sí wọ́n wà padà lọ wo result. ọ̀rọ̀ kan ta tẹ́tẹ́. bí olórí burúkú wọ́n ń ta gbáàsì ẹ̀gbọ́n rẹ̀ owó síbẹ̀ tí sẹ́yìn láàárọ̀ kan jáde wọ́n lọ wo result ta náà ni so wọ́n tún wá kó àwọn owó kan jáde wọ́n dàbí wọ́n jẹ àwọn owó wọn wọ́n wá wò pé wíwá káwọn kúkú gbójú bẹ káwọn wálé lálẹ́ ọkàn tẹ́tẹ́ kan tó tì wọ́n ni ẹ mọ̀ pé tẹ́tẹ́ ìtẹ̀yàn lọ́rùn yín máa ń tẹ̀yàn láwùjọ ni wọ́n tún ti wọlé nù ten after ten wọ́n tún wá kówó wọ́n tún wá lọ rẹ́ wọ́n sí ó dà pé ìta ò tún gbé wọn ọjà kan wọlé kánípé tàbí wọn ni wọ́n ti wọlé sí pé ní tí mo wá fẹ́ bá yín sọ bẹ́ẹ̀ sí mi mi fẹ́ràn kí n máa sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ bá ń bẹ́ gbọ̀n sọ̀rọ̀ wọ́n máa fọkàn sí bẹ́líìtì wọ́n fọkàn sí sport bet débi pé tí wọ́n ti yẹ ah mi láì kí mọ sọ̀rọ̀ èèyàn láì dá ẹ̀gbọ́n ta dẹ̀ǹdẹ̀ tẹ́tẹ́ pé àwọn ọmọ gbólóso ẹ̀rí bíi ète wọn ni wọ́n ti lábẹ́ obìnrin tí tí tí ayé wọn ti bàjẹ́. ga ah. o ọmọ kí ló ṣẹlẹ̀. bọ bọ bàbá bàbá mo kọ láìka kan máa dúró dúró lẹ́gà ẹ̀ níyà ah, kí ló ṣẹlẹ̀ bàbá ti ń dílé wa jù náà ah, ga o ayọ̀ láti ìkọlẹ̀ oko òkè wọn ní kólòsì kólòsì ló jẹ́ bẹ́ẹ̀ ṣáà mọ̀ táwọn bàbá ti gbé ọtí máa ń wà on god. jẹ́ kọ́ mọ̀ ọ̀gbẹ́ni ní kọ́kọ́ kan o lọ́kọ̀ọ̀kan kí ló ṣẹlẹ̀. èèyàn tẹ́ bá fún chance ló máa ní wọn fún mo ti fún ní kíní mo ti fún ní kejì ó lè máa rori ọ̀fẹ́ ẹrú ẹ̀ mọ́ ìyá ẹ̀ lẹ́ni ó máa gbà mo lè máa ṣe kíní yẹn fún ká tó kúrò dùn. àdè lọ dúró àṣì àwa ń rú ẹ. ẹ kẹlẹ jáde ẹyẹ ọmọ ìyá mi ẹ kẹlẹ ẹ ẹ mọ bínú àjòjì ni mí ní àdúgbò yìí mo ṣẹ̀dẹ̀ kò tí ì pẹ́ àtàrà mo ti wá jí kú òǹlé tí mò ń wá tí wọ́n ti ń ta pàrágà mo kàn sáàárín mò ń rìn ni bí mo ṣe ń já síbì kan ni mò ń já síbò mi bí mo ṣe ń já síbì báyìí ni mò ń já síbò mi wá pé à ah, ọlọ́mọ̀mọ̀ jẹ́ àárín kú báyìí torí ọlọ́run nígbà mo wá rí yín mo ní kí n béèrè lọ́wọ́ ẹjọ́ ṣé ẹ mọ ibi tí wọ́n ti ń ta pàrágà ẹ̀yin tí mo sọ ni pàrágà jẹ́ ìtì gangan. wá aṣọ máàdì ìrí torí wa ṣáájú ní pàrágà mi báyìí. àtàyà. àbí sọ nípa pàrágà mi ni. wá ọ̀gbẹ́ni ara ń kọ mi pressure wà lára mi gan o bí mo ṣe ń wẹ̀ kí n tó bínú kí n ṣe nǹkan tí ò dáa fún ẹ ṣe báyìí gba báyìí. ẹni kò fẹ́ pa ìyá ẹni kọ́ alele alele gbẹ́sẹ̀ rẹ kò ṣe frog job. ẹ má bínú kò yẹ kí n sọ̀rọ̀ mọ́ yẹ kí n mọ̀ lọ ṣùgbọ́n sẹ́wọ̀n pé ọmọ yìí ní ìsìn èmi náà mọ ibi tí tèmi náà lédi ọlọ́ni bá wèrè wo ọmọ tiẹ̀ ẹ jẹ́ ká ń bá wí ìwọ ọmọ ọdún mélòó ni ọ wo bó ṣe ń sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ bí ọmọ tó kọ́ léèrè bó tiẹ̀ ṣe dúró náà ìdúró rẹ ò balance ìrìnàjò ẹsẹ̀ ló ti lọ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ yìí ah. o tún wá nara pọ̀ máwọn eléyìí o bẹ̀rẹ̀ sí ní sinra dáadáa ẹ má bínú o ẹ̀yin ti yín síbẹ̀ ṣe gbórí yín wá látọ̀run rè àbálámọ̀ tó mọ orí yín ló mọ̀mọ́ kúmọ́ lé yín lórí. bàbá ẹ lórí bó ṣe. Ah. bàbá tèmi ah, ẹ wá sórí yín dàrú ni ẹ ṣe é gbádùn sá ẹ mọ bó ṣe ń bá yẹn sọ síbi gbogbo ìṣerí lè kó lélẹ̀ nígbà tí mo sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ tó ń darúkọ bàbá mi ṣé mi gangan fúnra mi ṣé mo jẹ́ gbẹ̀tì ẹ. ẹ sùn àìgbọ́ ọ̀gá wa ìjọ́kọ́rí ẹ pé wọ́n fi wọ́n wa sọ̀rọ̀ ẹ wà dàbọ̀ ọmọ ọmọ wẹ́wẹ́ kò sí wèrè. ṣé yìí dé máa ní. kò sí wèrè. kele ṣe lè tó dàbí ẹlẹ́dẹ̀ àbí tó yẹ pé wèrè ẹ kọ́ lù wá. bàbá ẹ gírí ìmọ̀ ọ̀nà àkìlọ̀ ṣẹlẹ̀. ṣé ah, ẹ wá bí mo ṣe wà ìgbẹ́rẹ́ lèmi náà bí mo ṣe wà. rami rami ẹ jẹ́ fún ìyá lẹ́sẹ̀ẹsẹ̀ ṣé hmm. ìrọ̀lọ́jà ló gbégún o ọ̀dọ́ a àfà ló fa tẹ̀sùbà aláwàlà aláwàlà ogun fẹ́ pa ni sẹ́mi ayẹkẹ́ fẹ́ mọ̀ sí ní yára ẹ̀ ń tà ogun a. ó tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ náà ó bá yé pé ó ní ìrìnàjò ẹ̀ tí ah! ló ń fi lórí ìdúró yìí sẹ́wọ̀n gbọ́dọ̀ ti yẹ kó mọ̀ rẹ̀ dànù. má pàjá sí mi báyìí. ẹ ẹ sísun ṣé tọ́ba ní kí kẹ́hìn méjì sáré sí jọ́lẹ̀ sáré tó ni. àbọ̀lọ́ ìbúkú lélẹ̀ tó bá sọ pé ìrìnàjò ẹsẹ̀ tiẹ̀ lọ lọ́fi lóhun ya wèrè kan pọ́n bínú sẹ́mi náà tẹ́lẹ̀ mẹ́fà. ooo tọ́ ti bí ẹ̀dá ní sùúrù ọ̀ bí ẹ̀rẹ́ ẹ̀ gẹ́rẹ́ ọ̀ ṣé àsìkò tí ìtò ta máa fi lọ sí station lọ lé complain ni wọ́n máa ti ń pẹ́ jù ó ti ń pẹ́. èmi náà ti gbìyànjú láti pè kò gbé fóònù ẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ sọ pé ká tó lè make any complaint it should be after twenty four hours. Ah, ah. ọ̀rọ̀ pọ̀ hmm? kí ni gbogbo eléyìí ọ̀rọ̀ pọ̀ eh? ọ̀rọ̀ pọ̀. ẹ wo bá mi rọ́sìn ní musin rọ́sìn lóṣòdì òkè wọ́n ti padà fèkó hàn mí báyìí o àmọ́ ẹ̀yẹ́ mọ̀ wulẹ̀ dára yín láàmú sẹ́rí padà bọ́ abìjà mi yóò lágbára gan sẹ́rá wọn wèrè ń tí padà fojú wọn rí ah! <laughs> wọ́n mọ̀ pé wèrè gan lọ́gàá ṣé gbogbo ilé ìtàn ti fẹ̀jẹ̀ wẹ́ ìlú yìí lẹ́nu láti máa sọkúsọ tó ń sọ yẹn tó bá ti pa ẹ́ kọ́. I guess we just lost somebody. ẹ̀gbọ́n ṣé wọ́n lè bá yín sọ̀rọ̀ sẹ́rí ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ti waste gan lára wọn ó sì lè ṣe é ṣe kókó ẹ̀jẹ̀ tó waste wọn lọ́jà ká máa sọkúsọ ẹ̀ wo bí tán fọwọ́ dì mú ọpọlọ wọn ó lè ti fẹ́ dàrú ẹgbẹ́ lọ sọ́sibítù máa máa gbé lọ a máa gbé lọ a máa gbé lọ. mo rò bí pórí ẹ ti yí tó ń sọ̀rọ̀ sínú bíi rédíò tó kó téèbù kí n ti ọ pẹ̀lú láìfù tèmi. èmi náà ta sí ọ gbé lọ sọ hospital gbé lọ sọ family hospital mm-hmm. alákòóbá ni ọ̀rọ̀ pọ̀ ẹnu yín ló ṣe gbogbo eléyìí ẹnu yín ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ ṣáà nìṣó nìṣó mo lè rìn ẹsẹ̀ ọdún mi ebéèrè ah, ni mo fẹ́ wọlé tẹ́lẹ̀ náà fọwọ́ kọ́ mi. wọ́n sì sọ̀rọ̀ wọ́n sì sọ̀rọ̀ ẹ ṣáà nìṣó. wọ́n sọ̀rọ̀ kí nìṣó kò ṣe kò ṣe kò ṣe. Eh, ọlọ́run àṣàánú wa pẹ̀lú bọ́ọ̀yì. bá mi eh? mo fẹ́ sọ̀rọ̀ k ló ṣẹlẹ̀. mo fẹ́ advice yín. go ahead kí ló ṣẹlẹ̀. ṣẹ́ni bínú. sọ nǹkan tó bá fẹ́ sọ. lóòótọ́ ẹ̀yin kọ́ lẹ bí mi àmọ́ ọwọ́ tẹ fi mú mi bíi pé bàbá mi náà nìyí. ìwà ní gbàdúrà ká wá yín tí o àpàtẹ́sán ò ní sí ní gẹ̀mí yín kúrú irú ẹ̀gbọ́n tí ń fọyín wà láwọn ọmọ yín ṣẹ̀lẹ̀ fún wọn gbà parọ́ ká change wọn sí bucket ká mú un. you need to get out of. ọlọ́run bá ń gbọ́ àwọn olórí burúkú tó ṣe mí báyìí tí bá máa gbárí tán máa sì fún wọn báyìí wọ́n mọ̀ pé mo ya wèrè ju màálù lọ. èmi ẹkùn. Ah. tó fún mi park. ẹni ah, sùúrù kí n tán ọ̀nà báyìí là ń lọ tó fún mi mo ní kó o páàkì. àní pẹ́ sí àní pẹ́ dé hospital àní pẹ́ débẹ̀. Ah, sórí bí mo ṣe wà ẹ̀mọ́ jẹ́ ń tàn kò sí ní tó ṣe mí o ara mi ti yá tí n bá ti rí jẹ́lú tá a bá gbọ̀n sí díẹ̀ báyìí sókè lára mi ó ṣe ìwọ sorówó tó fún ọ tán ní kálọ̀ ọ̀nà lọ́sítítù mọ̀jà wulẹ̀ fowó ṣòfò bẹ́ẹ̀ mi kówó kí n wá nǹkan fi irọ́ mẹ́wàá ló ń ṣe yín ẹ ká dé hospital kó check yín tí dókítà bá ti check yín tó bá yọ̀ǹda fún mi pé òkè o ẹ wà òkè ẹ lè máa sọ̀rọ̀ pé ẹ ń lọ lé gbogbo ilé ìtẹ̀sọ ẹ̀ sọ wáìnì mi ni ṣé wọn lọ́mọ kọ̀ọ̀tún mi ni mo ní kọ́ páàkì páàkì bíi ti báwo. mi ò lọ hospital àní bá owó owó ni bá ń kówó. àní jẹ́ ká dé hospital kí dókítà kó wá ẹ̀sámì yín kọ́ fún yín ní injection kẹ́ relax ẹ̀ wo ẹ̀wẹ̀ jẹ náà. kọ́sà kọ́ mi láyìn kan tẹ̀ ń ṣe. kí dókítà sọ sàmì ta ni kí sọ sàmì ta ni èmi ò bàbá lẹ̀ lórí ẹ̀rẹ́ o. o ní tó dàgbé ẹ bọ́ mi ẹ bá ah! máa bọ́ lórí ẹ̀rẹ́ o. ẹ bá ṣe kí máa bọ́ lẹ̀ lórí ẹ̀rẹ́ máa bọ́ máa lọ kú ìyẹn lọ́dún wà á lọ kú ìyẹn. ó dà gbé yẹn lọ ẹ bá bọ́ lẹ̀ wẹ̀rẹ̀ wọ́n sọ ọwọ́ ẹ̀ ni èmi ni ṣé wáìnì mi ni wọnú mọ́tò kìíní ọ̀fọ̀ ògùsánù ọ̀gbẹ́ni kọ́wọ́ fẹ́ mi ṣẹlẹ̀ kí ni o ṣe yìí kí ni gbogbo eléyìí tẹ̀ ń ṣe náà. kí ni mò ń ṣe. ẹ mọ̀ pé n constitute nuisance àdúgbò yìí. èmi substitute nuisance. n constitute nuisance àdúgbò yìí. mo wulẹ̀ wá yí mẹ́ẹ̀bọ̀ èmi ò substitute nuisance ìwọ gángan lò nuisance ayé mi kí ló ṣẹlẹ̀ gángan. Ah, mo ní bá kọ́wọ́ ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe kíni. ẹ̀gbọ́n mi ẹ wà okay ẹ gbọ́dọ̀ dé hospital tí dókítà bá ti confirm pé ẹ wà okay then ẹ lè lọ lé eléyìí tẹ̀ ń ṣe ò proper. ọgbẹ́ni fi mí lẹ̀ kí ló ń bá mi sọ mọ̀rẹ́ mo lára mi ti yẹ kó bá kọ́wọ́ ó sì bẹ̀rẹ̀ sí ọ̀n dírìbù mi. èmi dírìbù yín mi dírìbù yín mi láìkí kọ́ ẹ pariwo ẹ bò wá. àmọ́ ẹ máa wọ rẹ̀ mi ni a kàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ family. irọ́ ní pa o ó fẹ́ mi máa yé ni o wọn ò sì fẹ́ gbà fún bá a kọ́wọ́ wọn ò lọ sí tu ara mi ti yá ẹ̀wọ́n lórí burúkú sẹ́ èmi lẹ́gbọ́n ni àbí wọ́n lẹ́gbọ́n. ta pariwo tó mi máa kọ́wọ́ kíni. má bínú mi láì nǹkan tẹ́ ẹ sọ. má mú mi sẹ́rẹ̀ kíni. ẹ wo ok èlò èlò lówó náà èlò lówó náà má fún yín kò ń ṣe problem ẹni sùn. gbogbo owó sábà sàtìkó fún ọ pé ká lọ náà báńkò. ṣùgbọ́n ibi tẹ́ ń lọ ilẹ̀kùn yín ni ẹ sún mọ́lẹ̀kùn yẹn jẹ́ ká sọ̀rọ̀ dáadáa gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò ilẹ̀kùn yẹn ẹ jọ. ìyá ọ̀rọ̀ mo ní kí n bèrè pé ṣé ẹ̀ ń lọ mítìnì àbẹ́ ẹ̀ lọ tẹ́ ẹ̀ bá lọ́kẹ́ bá ń gbowó àjọ dání. àìrọ̀ òkun bọ̀ ẹ mọ̀ nìṣó ń ba ẹmu dúró dọmọ ni. ò dáná mo ti gbọ́ ẹ má pẹ́ o kẹ́ jẹ fáìnì. Ah, ìyá pọ̀ mo tẹ́ ní kí n béèrè ṣé ń gbúrò ọ̀rọ̀ pọ̀ báyìí. Ah, ah, ó dáná àdúpẹ́ láàárọ̀ yìí ó dáná ló mú wa pẹ̀lú a o àmì o àmì ẹ má pẹ́ o. ẹ láìpẹ́ ó wà òkè báyìí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ ni. Mm-hmm. mm-hmm wo bó ṣe dùn sí. my dear mo máa fẹ́ báyẹn sọ nǹkan ṣé ẹ notice pé látìgbà tí ọmọdé ti wọnú ilé ọ̀rọ̀ pọ̀ pé gbogbo nǹkan wá ti bẹ̀rẹ̀ sí lọ dáadáa even níbi iṣẹ́ pé a ní problem kankan mọ́. ọlọ́run ṣíwájú ẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ ni ẹ̀yin ti ṣàkíyèsí tipẹ́ as a matter of fact ẹ̀rù kúkú ah kò sí kú mọ́nù lé àti tẹkú mọ́lẹ̀ àti tẹkú mọ́lẹ̀ àti tẹkú mọ́lẹ̀ o àti tẹkú mọ́lẹ̀ ìwé ọ̀fọ̀ wa ti fàya. àmín àmín torí pé ó máa ń da kéèyàn máa tètè nífura. bẹ́ẹ̀ni. ká ní kò ṣe pé àfa tètè fi ọ̀nà hàn wá bá ṣe máa sáré káàkiri ní ìta ìmọ̀ tí ìṣòro ti wá. Hmm. ó tún wá ní nǹkan kan tí ara ń fún mi lé lórí níbi iṣẹ́ wa kí ni iye contract ń wọlé ní nǹkan bẹ́ẹ̀ sọ ni o ó yẹ kí tó fún mi lè ṣàlàyé fún ẹ oh. contract ńlá àwọn biomi kan tí mo ti fáyìn fún tó yẹ pé wọn ò tiẹ̀ rántí mi bó ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí nìyẹn ẹ mọ̀ pé tó fún mi ò ní sọ nǹkan kan big man big boy tó máa ń ṣe ẹ mọ́ mi ẹ má worry everything is okay everything will be perfect everything is going on kò ní bá mi sọ nǹkan kan ẹ̀yin náà ló máa expect kẹ́ sọ fún mi èmi ló fi jọ. <laughs> but ó yẹ kí n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ lẹ́nu bíi ọjọ́ mélòó kan mo ti ń rò mo ń wò pé ilé ìta ti ń dàgbà yìí tó fún mi dẹ̀ ni kò sí anything nípa business ní tí kò mọ̀ torí gbogbo àpàdé àti àlódé iléeṣẹ́ yẹn pátápátá ni tó fún mi mọ̀ èmi wá ń wò pé kí n kúkú máa fi ẹsẹ̀ kan sẹ́yìn kó n máa fi ẹsẹ̀ kan síwájú bí bá ṣe ń fi ẹsẹ̀ kejì sẹ́yìn kó máa fi ẹsẹ̀ kẹta síwájú kí ni wọ́n rò because that boy has come of of an age and I think um, it's high time he becomes the MD of that company. Mm, honestly mo fẹ́ agree pẹ̀lú yín bọ̀mí tó fẹ́ àgírí pẹ̀lú yín totally kò ń ṣe pé tó fún mi jọmọ burúkú ṣe bọ́mọ tá a bí ni ṣé mo pé àwọn ọmọ tá à ń bí ń sìn tó tó àwa tó àwọn ọmọ tiwa dáadáa àmọ́ wọ́n ń lọ́rẹ̀ẹ́ tí a bá ti lọ lọ́n fi sípò MD iléeṣẹ́ managing director kó má jẹ́ pé ìwà tí a mọ̀ tẹ́lẹ̀ a wá bẹ̀rẹ̀ sí wù ṣé mọ̀ pé tówó bá dé èèyàn máa ń ṣìwà wù ìwọ oníwà lèèyàn máa wù tí ò bá sówó pọ̀ ọmọ tá a bí ni ọmọ mi ni mo lè vouch fún eh, torí pé MD ọ̀gá iléeṣẹ́ pátápátá mà ni òun ló máa máa pàṣẹ bẹ́yìn ṣe ń pa kó má wàá lọ ṣe àṣẹpa ni mò ń rò àmọ́ mọ̀ pé Ọlọ́run á ràn wá lọ́wọ́ eh, ẹ̀yin náà dẹ̀ ní sọ pé ẹ̀ ní lọ bí iṣẹ́ rárá mọ́ tó bá yẹ pé in a week ẹ̀yin lè máa lọ ní ẹ̀ẹ̀mejì twice in a week kó máa wà bẹ́ẹ̀ á dẹ̀ máa fún wa mo ní bá ṣe ń fẹsẹ̀ kan sẹ́yìn hmm. tó fún mi a máa fi síwájú. ó dà bẹ́ẹ̀ ọkọ mi tó ti yé ẹ ṣé ọkọ mi ẹnì kánjú kú ẹnì fàìsàn lògbà ẹ pẹ́ fún mi that's my darling. ó ṣe dání kan fa oníjọgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gba bí yóò ti gbọ̀hún bẹ́ẹ̀ ń gbọ̀hún ó bá bí ọ wàhálà yóò wá pọ̀jù ó ìbọn kì í gbà lákọ̀ ló wà ó. kí ló ń ṣe ń bẹ ṣe ní ibẹ̀ mo ní ìnajú wà ní ṣé ò lè najú bọ́ta kí n ṣeré ní inú ilé mọ́ ni. kò ṣeré ibi ìbá ìjọ playground ò ń najú láì ṣe àǹgà mo ní kí ló ń ṣe lẹ́nu ọ̀nà bíbá iṣẹ́ ìnà ọ̀nà yàrá tiẹ̀ débi. mo wá tata ní orí tí mo lé tata sí tòmátò rodo tí mo lélẹ̀ kí n mú ṣe bí abẹ́ ìgbọ́ bí eré ọ̀dẹ̀ èmi yé mò ń ṣe bí ó lọ bí gọ́ọ̀gù. Ah. ẹ gbà mí. ẹhẹ Sanusi kí ló ní ó ṣẹlẹ̀ gan-an. ẹ ṣeun sá àwọn ẹlẹgbàá àgbà ni ojú wọn jojú ẹni tí ń gbé bankú èmi wà wọn pé kọmọ dáàdì tó wọnú ayé wọn ni tètè ta yín lólobó dáàdì i am sorry ẹlẹgbàá àgbà àtọyọ bọ yìí àwọn ni èmi àti wọn jọ ní transaction secretly wọn máa ń kó ẹrù pamọ́ sọ́dọ̀ mi wọn bá wọn gbà tẹnifẹ mẹ́ta yìí wọn gbà á nígbà tẹgbọn yìí wọ́n fi ọ̀rọ̀ pamọ́ tàríkẹ́ tàríyọ̀ ni wọ́n ní kábi ṣàṣírí ká má sọ ọ́ tàfẹ́ nìkankan nígbà wọn gbé ayọ̀nù wá sọ́dọ̀ mi ayọ̀nù tí mo kì í ṣe tuntun ọ ayọ̀nù tó ti darúgbó tó ti so kíní gbogbo wáyà rẹ̀ pọ̀ mo gbé ti ẹni lẹ́ni lílé mo lẹ̀ mọ́ra wọ́n mú wọ́ta ìtàwá sọ́dọ̀ mi àti pàmò tí notice wọn kó wọn ràn jù wọn pa ẹ̀gbọ́n ti ń gbé bàǹkù ọmọ dáàdì ti ń wọnú ayé eh, dáàdì I am sorry ibẹ̀ mo ti wò pé ah kíní kan fi sìn àmọ́ wọn gbéra wọn rẹ́ wọ́n ṣépè fúnra wọn pé tí ilẹ̀ bá mọ́ bá wọn nínú ilé yìí lónìí pé kó ní ti rí sí àwọn èpè tá à ń sọ ipò o ibẹ̀ mo ti tara mi lólobó pé a ah! tẹ́gbọ̀n ìbá kú òun lé wọ́n lọ́nà ọjà ni tó bá sì délé tẹ́ mọ̀ pé kò ní jẹ́ tẹ̀yìn nìkan mọ́ ni mo ti ní kí n ta yín lólobó ẹ dákun ẹ jẹ́ ká fi ojú sùn wò explanation mi yìí ọmọ kò dànù kọ́mọ jẹ́ pé tẹ́gbọ̀n ìbá kú tán lẹ́bọ̀ọ́ yóò ti fọwọ́ sọ pé a ah, fimilẹ̀ fimilẹ̀ kìnnì kan tó ń kálukú ọmọ sọ̀sọ̀ kú sọ ẹ wo ẹ̀gbọ́n ìdàdà ikú rò má sì fọ ẹ̀dín wọn ni mo ṣe ní kí n sọ̀rọ̀ àmì di DJ YK inú ayé wọn kí n mú gbogbo àṣírí wọn lẹ̀ Mm. ok o ṣe ọ̀rọ̀ pọ̀ ń gbọ́ ọ̀rọ̀ ló gbọ́ yìí kí ló ṣẹlẹ̀ gangan. ìwọ náà lọ bí èkúlú tó kó táífọ́ọ̀dù èmi àti ẹjọ́ sí nǹkan àṣírí ó sì múṣẹ́ mi lẹ̀ ẹ́. kò sí wàhálà. ẹ wò ẹ wò ẹ wò ẹ̀gbọ́n mi nǹkan tó ṣẹlẹ̀ gangan òun ni kẹ́ sọ. kò sí wàhálà ẹ wo gbogbo tó sọ pátápátá òótọ́ ni o kò sí irọ́ kankan bẹ́ẹ̀ ah, èmi fẹ́ padà sọ́yọ̀. So ẹ kí ló ṣẹlẹ̀ báwo kan ṣe máa dédé jí lọ́jọ́ kan tó máa sọ pé o fẹ́ padà sọ́yọ́ kí ló ṣẹlẹ̀ gan ni kò sọ nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ síta. torí pé mi ò ráǹfààní mi nù lé ẹ mo kàn wà nù lé ni mò ń sùn mò ń jí mò ń jẹun ṣé irú ayé tí mo gbé lọ́nu láì ṣiṣẹ́ kankan ọlọ́mọ bá tèmi jẹ́ o. ìyẹn ò wá fàjà ṣé bí wàá sọ pé o fẹ́ ṣiṣẹ́ ni then a wo wo ló ń láti ṣe very simple ṣé yẹn wá fàjà tó wá sọ pé òun kẹrù o fẹ́ di pé o fẹ́ So kọ́ṣẹ́ àbí kí ló fẹ́ ṣe. anything tó ó dà kí ló fẹ́ ṣe àbí. ta ni n kọsẹ̀ ọlọmọ dà mí padà èyí ṣé mo sọ fún mi pé mo fẹ́ kọ́ṣẹ́ ni kí n bọ́ sá kí kẹ́kẹ́ tiẹ̀ kọ́kọ́ mú mi lọ síbi àwọn onímẹkáníìkì sìn kẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ṣẹ́ kọ́sọ mi sábẹ́ ọkọ̀ kẹ́ńjìnì wá yọ sí mi fún kẹ́ẹ̀ bá tèmi jẹ́ báwọn tó ni mí rárá. ó dà iṣẹ́ wo ló wù ẹ́ láti ṣe. wá jẹ́ ẹyin òyìn já yín sí kí n rẹ́ yín sí kí n gbé yín débẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà ẹ mọ̀ md mo fẹ́ dọ̀gá iléeṣẹ́ kí èmi náà mọ̀ pàṣẹ bí báwa mi ṣe ń pàṣẹ. <laughs> ṣé kìí ṣe md md yìí bá àdìo yẹn sọ. fi ilé bí àwọn alóore ṣẹlẹ̀ oúnjẹ gbẹnu sàn. ṣé mọ ìtumọ̀ àti responsibility md ẹ̀yin irú ẹ̀yin tó yẹ pé ẹ mọ̀ nǹkan kan èmi gan tó yẹ wípé mo ní gbogbo experience àti expertise mi ò aspire fún md o ẹ̀yin ẹ wá fẹ́ aspire fún md ẹ <laughs> ṣeré mọ́mí ó fọ́ nìní. ṣé wọn ò gbọ́kọ̀ mi ni ṣé wọn ò gbọ́kọ̀ mi ni àbẹ́wò ni wọn mọ kankan. ẹ̀gbọ́n tó tò ẹ̀gbọ́n tó tò ṣé wọn lè kọ́ mi ẹ lè kọ́ máa. ṣé wọn kẹ́mi kò yín jẹ ọlọ́run sì ní tán yín ṣòro ọlọ́run ní padà dáa yín jẹ. ṣé rí ẹsẹ̀ máa ń ṣe jáde jẹ́ tuntun léyìí ni lèmi fi kó yín o ṣé ẹ̀rẹ́ gbọ́n yìí nígbà gbogbo èèyàn ní ká lọ lé ogbó tán láwọn fẹ́ lọ lógbó sórí ìgbà àjábá tó gbóhun tó tó mọ̀ pé nǹkan táwọn ti wò dá ọjọ́ tó ń pariwo pé àwọn fẹ́ lọ yìí kí ló tẹ̀ ń ẹ̀ ń pọ́kúlẹ̀ lọ́fọ̀ọ́sẹ̀ ta ẹni tó tẹ̀ jùlọ gan o ní lẹ́fù lẹ́fù kílẹ̀ ni ẹ wo bẹ́ẹ̀ ṣe múra ẹ wo bẹ́ẹ̀ ṣe múra ẹni yóò ti múra kankan o ẹni tó ti lé fìlà ẹ ti múra tọ́pẹ̀ lọ lókè ẹ wo bẹ́ẹ̀ ṣe múra kí ni sẹ́yìn gangan náà ah kí ni sẹ́yìn náà ni kò sẹ́yìn àpọ́nlé lajá ọdọ kò sẹ́yìn kata apá pápá o tẹ́ bá fẹ́ lọ ọ̀yọ́ kẹ́ bọ́ lọ ọ̀yọ́ ọ̀yọ́ tó pé inú ti bí mi rí mo ní kọ́rẹ́ mi kan ra afro síbẹ̀ tó sọ pé sáà tí mo ti sọ lẹ́nu ni pé kí n mówó lẹ̀ máa o ti talẹ̀ fún èèyàn márùn ọ̀yọ́ lẹ́yìn lọ ọlọ́run máa ń bá sí àwọn tí ń travel jojoojúmọ́ ẹ mọ yá state ti ń ṣẹlẹ̀ mẹ́ kí lẹ́ni mẹ́ wọ́n lẹ́ lóko ọlá oko ewédú tẹ́gbẹ́ tó ń lè rẹ̀ pa báyìí everything ó sì rẹ̀ dànù ẹ ní nǹkan you are just a quack farmer you are not a good farmer a quack farmer for that. èmi ló ń bá sọ̀rọ̀ tó ọ̀rọ̀ jù báyìí. yes you kí ni tani. kí n tiẹ́ tó fẹ́ mọ fi mí kọ́rọ̀ sọ ọ̀gbẹ́ni mọ̀ lọ́wọ́ o torí tó bá wà èmi lọ́ọ̀bà tó bá bá mi ò ní bá mi dáadáa wọ́n fún ọ ní wòtòwòtò mo rí pé tí ẹ fẹ́ jẹ. àwọn bàbá wò tí bá fún yín wọn tún gbà tẹ bá ní ọ̀tọ̀ ọjọ́ lè dojẹ́ kejì straight to hospital èwo ni gbogbo ariwo òsì yìí gan náà èwo ni gbogbo ariwo yìí èwo láriwo òsì gan Ah, ah. ọ̀rọ̀ pọ̀ sórí gbogbo àwọn ìwà oríṣiríṣi tí wọ́n bá ń tolerate tó ń ṣe kò ń ṣe pé ó ń dùn mọ́ wa nù tí wáyé wa nìyàn wà careful pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wẹ̀l sọ̀rọ̀ gidi iṣẹ́ wo ló fẹ́ ṣe yẹ ká wá wá very serious i mean kó o lè kan lè pé gbogbo àkànlè jókòó báyìí kó kàn jẹ́ pé ọ̀rọ̀ md ló ti torí ẹ̀ pé wá ká wá jókòó ẹ wo gbogbo nǹkan ìfojú mi rí èmi ò fẹ́ o tẹ bá ti mọ̀ pé ẹ lè fi mí sọ̀gá ilé iṣẹ́ ẹ jẹ́ mọ́ lọ yọ. má lọ jàre jọ kó sì dànù má lọ tó bá fẹ́ lọ kí ni gbogbo òṣì gan-an. rubbish ah, ẹjọ́ máa lọ dáàdì ṣe bí mo ti sọ fún yín mo ní irun yìí ọgbà wèrè ló jẹ́ kó wà bí arò ibẹ̀ ló jẹ́ kó wà kó ṣe é nílé wa. èmi èmi sìkẹ́mi ọlọ́wọ́ ní kẹ́ ọ. ọlọ́wọ́ ah, ní kẹ́ ọ. ọlọ́wọ́ ní kẹ́ ọ. ọlọ́wọ́ ní kẹ́ ọ. kò sọ àti bí kì í mọ lọ èmi ò mọ ẹ wọ ẹ fi mi lẹ ẹ fi mi lẹ jẹ mọ lọ ẹ ẹ fi olúwa tó fún mi nígbà tá a ti gbé ọ̀rọ̀ pọ̀ títí títí tó lóun ò gbà àfi kó òun md ó dẹ̀ mọ̀ pé kò gbọ́dọ̀ kúrò ní ilé ó ṣe jẹ́ ká pè wèrè ìyàwó ẹ jẹ́ ká pè wèrè ìyàwó kó lè jẹ́ káráyè lọ. màámi báà lè ṣe ń sọ pé ká pè lọ́kọ ìyàwó a lè pé lọ́kọ ìyàwó mi ò gẹ́ẹ̀tì pọ́ìntì yìí ah. ṣé a máa wá fi ẹni tó yẹ pé stark illiterate ni ká fi ṣe md ni kí iléeṣẹ́ wa bàjẹ́ iléeṣẹ́ ti bàjẹ́. iléeṣẹ́ ò ní bàjẹ́. ó ti bàjẹ́ pẹ̀lú gbogbo ilé ìtẹ́sí tiẹ̀ ti bàjẹ́. iléeṣẹ́ ò lè bàjẹ́ ọkọ mi farabalẹ̀ jẹ́ kí n ṣàlàyé fún ẹ tá a bá pe wèrè lọ́kọ ìyàwó tí o bá bá jókòó báyìí tá a wá rí wèrè kan tó yọ hmm. tó fẹ́ máa dá gboru hmm. tó bá ti sọ ọkọ ìyàwó tó bu wá bẹ̀rẹ̀ sí í sá àwa mojoko orí àwa wálẹ̀ àmọ́ tó bá tó bá ti yọ bàtà ni wèrè nọ́mbà yẹn o á dàgbòrú àwa ti mọ ohun tá a fẹ́ ṣe ṣé bákan fẹ́ fi dí wù ni ìwọ ló máa máa ṣiṣẹ́ lọ. ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ rò pé gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó máa work. ó máa work. ó máa work. ó máa work a kàn fẹ́ wu ni. ó máa work bọ̀dá mi ọ̀rọ̀ pọ̀ tó yẹ pé ọ̀rọ̀ pọ̀ lẹ́nu wọn tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí wọn ò gbọ́ nǹkan mọ́ ọkọ̀ máa sọ̀rọ̀ lẹ́fún sọ fún mi ó máa work. ọ̀rọ̀ tó ń sọ lọ torí ẹ̀ máa ń lọ sọ́tọ̀ yẹn gangan ló fi máa work because òun á máa rojọ́ lọ ìwà á máa ṣe paper work kí ló mọ̀ tẹ̀ fẹ́ kọ́ jọ́ kọ́ mi jọ́ mo bẹ̀ẹ́ ni wo mo kúnlẹ̀ fẹ́lẹ́ dá ẹ̀. Ah, mọ́mí ẹ má kúnlẹ̀ à ń sọ̀rọ̀ ni ẹ ṣì ń ṣàlàyé fún mi mí dẹ̀kẹ̀rẹ̀ mò ń process mò ń rò ni. ẹ kó tó work ẹ dìde kémi máa rò ó bẹ́ẹ̀ ṣe ń kúnlẹ̀ yìí ẹ ń confuse mi mò ń process mò ń rò ó ẹ kọ́kọ́ dìde mò ń rò ó ẹ ṣe sọ fún mi ìṣẹ́bọ̀ kọ ìyàwó lẹ ẹ máa máa jó tẹ̀lé wọn àbí. ẹ jẹ́ ẹ. má dìde kí n máa rò ó bẹ́ẹ̀ ṣe ń dìde náà lèmi náà ṣe ń dìde mò ń rò ó lọ mi ì ọmọdé ọlá kó bá mi. àkọ́kọ́ náà mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá àti ọkùnrin yín àti obìnrin yín fún gbogbo iṣẹ́ ribiribi tí ẹ ti gbéṣe nínú iléeṣẹ́ yìí inú mi dùn kódà gan pàápàá tí wọ́n bá gun ẹ̀ṣẹ̀ nínú mi kò ní kọsẹ̀ bí mi ṣe dùn tó ẹ ṣe gan ọlọ́run á gbọ́ àdúrà tiyín náà àmín gbogbo ibi tí ó ń dùn yín lọ́kàn yín tí ẹ ń gbàdúrà fún ọlọ́run ọlọ́run á bá yín bu òróró ìtura sí i gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé àdúrà òbí ni pé kó ní ọmọ fi ẹ̀yìn lẹ̀ kí ó dẹ̀ tún rí ọmọ fi iṣẹ́ lé lọ́wọ́ and on that singular note èmi fẹ́ fi ẹ̀yìn tì tẹ́ bá wo ìjókòó yìí dada. tẹ́ bá wo apá ọ̀tún mi ẹ máa rí i pé èèyàn kan wà tó jẹ́ àjòjì sí gbogbo wa ń sí ẹ̀yìn ni o but um, ọmọ um, mi. Um, tó wà ní ọwọ́ àlàáfíà mi ó mọ̀ dáadáa ọmọ mi lòun náà ìyẹn ọ̀gbẹ́ni ọ̀rọ̀pọ̀ òkìkíọlá Thomas ṣe wá rí láti ìsìn lọ tí mo fẹ́ lọ fi ẹ̀yìn tì yìí Mr ọ̀rọ̀pọ̀ òkìkíọlá Thomas òun ni ó máa di MD iléeṣẹ́ yìí tí tó fún mi Thomas máa jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀ uh, <laughs> yes yes yes I can I can see your reactions see I want you guys to understand that I know what I'm doing. all I seek here is your understanding. And um, if you watch carefully, um, the MD in question is just a figurehead MD. But the main person all of you will be reporting to directly is Tofumi. you. ẹ wo bí sẹ́ẹ̀rí bí mo ṣe wà yìí èmi ò fẹ́ mọ̀ ẹlẹ́lẹ́nu iṣẹ́ o n ò sì fẹ́ kéèyàn kó mọ̀ mọ̀ iṣẹ́ ẹ̀ níṣẹ́ kí ló dé tí wọ́n ń sá fún mi sí ara mi ń gé ọjẹ ni àbọ̀ fẹ́ wọnú ẹni tẹ́ ẹ jọ jókòó ni ẹ wo bí o ẹ má fòsì lọ mí o torí mi èso ló sì ẹni tó bá kó sì wá ni kó ṣe kí ni kó kó sì padà bí bẹ́ẹ̀ kọ́ kò ní rọgbọ́nú iléeṣẹ́ yìí o ṣùgbọ́n tẹ́ ẹ bá ti fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ̀yin kò gbádùn mi bẹ́ẹ̀ bó ṣe gbádùn sìgá. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ pọ̀ kí ló dé. mo ní kí n já wọn sí kí n rẹ́ wọn sí kọ́ lè mọ bí ti ń lọ ni. wọ́n dẹ̀ ti gbọ́. anyway guys don't mind him please he's just ranting okay but then again gẹ́gẹ́ bí ọ̀gá wa md ṣe sọ kò sáyè fún ìmẹ́lẹ́lẹ́nu iṣẹ́ o. kò sí ọmọ ìyá mi orí ẹ̀ wà bẹ́ẹ̀. ṣùgbọ́n But I want you all to do the same way you've been doing. Do your best at work as you are doing with my dad, and I promise you all you enjoy my tenor. àwọn aráalé yín ò fura nígbà tẹ́mi fi ọ̀rọ̀ tì ẹ pàtẹ́wọ́ o àbúrò mi ò tí ì parí ọ̀rọ̀ ẹ ti wá yín má tẹ́wọ́ gangan á pàtẹ́wọ́ fún mi àbí kò fẹ́ sùn ẹ pàtẹ́ ọbẹ̀ mi náà. mo ní kẹ màmá sọ kí o ní bàbá orí ojú. ẹjọ fún Ọlọ́run sẹ gbígbà tẹ sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ sí mi sẹgbẹ kẹtẹ ẹjọ tó sẹ gbígbà ni dé má lè mi sí. Eh, it's alright it's alright in addition to this ladies and gentlemen since Tofunmi will be resuming as the assistant MD Mr. Kole Aluko is going to be resuming as the new manager of this company. Wow. kí ni promotion. ẹ wo ẹ má wọrí tabadélé màá máa ṣàlàyé fún yín. ǹgbọ́ congratulations pẹ̀lẹ́ tiẹ̀. This actually calls for celebration. Yeah, yes. yes, it calls for celebration, I agree, but can it be after work, please? Okay. okay. Yeah, so on that note, please everybody let's report back to duty. Thank you. ṣé o pé mi gọ́dọ̀ lọ sẹ́yìn. Professor, àti bíi two hours ló ti ń kọ̀ǹpé ó rẹ̀ mí o, ó rẹ̀ mí o. Ní ìmọ̀ mọ́tò fara ṣe tó kọ̀ǹpé bọ̀ rẹ̀. Àánú ò ṣe mí, ó jẹ́ bàjẹ́ kẹ́mi ti gbọ́ gbogbo eléyìí, kó má bàa fi ṣe ìpìtàn. Thank you, ma. Ṣèwọ́ ti bá wọ́n ní kò jẹ́ kí MD gbọ́, ó wàá fi ṣe ìpìtàn. MD nìyẹn ṣá, MD tó client a le present client síwájú ẹ̀ àfi ká lọ mú client lọ́ba tó fún mi to even append signature wahala, ẹ wá ní pé yẹn md. ẹ kẹlẹ o ẹ mọ̀ kú sẹ́ ẹ kú àtótónu ẹ sì kú ọ̀rọ̀. ẹ̀yin sọ̀rọ̀ md tìyà tó ta ẹnu yín á tó gbẹ. ẹ dúró ṣé pé máa yí gbogbo nǹkan sí aṣọ ṣé pé ń dìgbò. kí ló kàn mí tó máa gbọ́kọ́ ọlọ́run kò bá mi ṣe kí ni ò bá yín dá sí. má sọ bẹ́ẹ̀ gbogbo alájọ wa ń bẹ ìwọ náà dárúkọ ẹni. ọmọ lẹ́yìn ibẹ̀ ni ó ti dàgbà má ṣe o má dalẹ̀ o má sọ ìkọ̀kọ̀ tó ṣe pàtàkì ni torí pé lójú òní lajú ẹlẹ́ẹ̀kìtà àlùbọ́ kò wọ̀ ó ṣe mo dúpẹ́ ẹ lè bà tèmi jẹ́ ẹ wo bí bóyá mi ò sọ fún yín rí o bí mo ṣe wà wọn ò gbádùn o wàláì sixteen years mo lò lọ́gbà wèrè èmi ò yá wèrè o mò ń tábà fáwọn wèrè ni atẹ́gùn wọn sì ti fẹ́ lù mí òun ni mo fi máa ń sọ fún yín pé ẹ mọ́ fòsì lọ mí kí torí mi èso ló sì ẹni tó bá kó sí wá òun ni kó ṣe kí ni kó kó sí dànù kí ni mo sọ. kó kó sí padà. níta ẹ máa sọ ni pé kó kó sí dànù ẹni tó bá kó sí wá ni kó ṣe kí ni. kó kó sí dànù. bẹ́ẹ̀ ṣe fẹ́ kó sí dànù nu tẹ bá ti ṣe yánmọ̀yánmọ̀ tàbí tẹ́ ẹ bá tẹ̀lé lánàá torí mo ṣe wà yìí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ ba iléeṣẹ́ bá mi jẹ́ ẹ mọ́ ń dé iléeṣẹ́ láago tó bá wù yín òpin sì ti dé bá bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ni pé kẹ́ ẹ mọ́ dé kẹ́ ẹ mọ̀ fọwọ́ kọ́ra yín lọ́rùn wọnú iléeṣẹ́ iléeṣẹ́ àgbèrè kọ́lá sí òtẹ́ ẹ̀kọ́ níbí o ọkùnrin àti obìnrin tí rìn bá papọ̀ mo fẹ́ kẹ́ ẹ dira yín mú kẹ́ ẹ mọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé <laughs> tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ obìnrin ò gbọ́dọ̀ rẹ́rìn sọkùnrin o bọ́kùnrin bá bọ̀ sọ̀rọ̀ kó o lè dúbí òkú olùsìn ni bẹ́ẹ̀ ni ẹ má rẹ́rìn síra yín o ibi èsèlé aṣẹ́wó tẹ́tì mọ́ pinlẹ̀ àgbèrè o ètò wa jẹ́ bàbá ń bá rí ẹ̀ ni pé aago tẹ̀ǹdélé iṣẹ́ ti ń pẹ́ jù ó ti ń ṣe kí ni ìtì pẹ́ jù tẹ́ bá ti ń gbọ́ lọ́wọ́ bọ́ lọ́wọ́ bọ́ láago márùn-ún àárọ̀ báyìí kí gbogbo yín ti wà léṣẹ́ kí ló ha yín lẹ́nu ṣé kàn fi ọ̀bẹ ha yín lẹ́nu ni kí ni ha yín lẹ́nu. Ah, kí ni. ẹ̀gbọ́n mi. ẹ̀ẹ́ òfin tuntun yìí tẹ dá sílẹ̀ kò lè wọ́ wo wo wo tó fún mi. Mm, mm. bí bọ́nígbà bá ṣe pé bẹ́ẹ̀ là bá pè ṣé tí mo sọ ọ̀dà àbí kò dà. ọ̀dà ọ̀dà. <laughs> orí ẹ̀ ké ọ̀dà. àwọn ọ̀fọwọ́ sí mm. àbí. Uh, uh, so uh, what I want you guys to do is just continue to do your job diligently and do not pay any any any attention to to what he's saying so it's okay it's okay. ṣùgbọ́n náà ẹ wá gbọ́ o tẹ́nìkan bá wà nù yín tó mọ̀ pé òfin tọ́gà wá ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ń sìn sìn kò tóun lọ́rùn kó nawọ́ sókè. bẹ́ẹ̀rẹ̀ wọ́n ti gbà. èmi ti rẹ̀ wípé ẹ̀rìn ọwọ́ ni irú eléyìí ní ìsìn ọjà alápàtà odò ẹran ló yẹ kó ti mọ́ lọ ṣiṣẹ́ kò sí wàhálà ní tí mo ní bá yín sọnù ẹ̀ tẹ́ bá ti fọwọ́ síbi tọ́wọ́ gbé ẹ ní sọ̀rọ̀ àmọ́ tẹ́ ẹ bá ṣe wèrè wèrè ṣe yín o. ẹ kọ́ máa lọ. ẹ lè máa lọ. bí mo ṣe bí mo ṣe máa ń sọ ẹ má fòsì lọ mí o torí mi èso ló sí o ẹni tó bá kó sí wa ni kó ṣe kí ni. it's okay it's fine yeah kó kó sí lọ ẹ ti gbàgbé fìlà mi sakọ́lé yọkà. èmi mo ní orí mi ni bá a mú o fẹ́ dá padà fún mu fún kó mu lé mi lọ́wọ́ ìwọ mú fún ah, lóòótọ́ rí bàtà ó lò sí bọ́kúbọ́kú bí ẹlẹ́dẹ̀ gan dáadáa. tẹ́yọ̀ bá bojúlẹ̀ àwọn eléyìí wọ́n bà iléeṣẹ́ bá mi jẹ́ ọmọ pé èèyàn gbọ́dọ̀ gbà. ẹ̀gbọ́n mi ẹgbẹsẹ sílẹ̀ ẹgbẹsẹ sílẹ̀ mò ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ mò ń gbọ́ ṣùgbọ́n ẹgbẹ. gbogbo nǹkan tí ẹni karamọ mọ pọ̀ tó fún mi àyàn mm. gbọ́dọ̀ fẹ́ lákọlẹ mọ pé ipò ọlá la wà yìí mm. tí a farabalẹ̀ ló wa. oyè mi gbogbo eléyìí tẹ́ ẹ ṣe ọ́fíìsì lẹ wà náà ṣùgbọ́n ẹ wá ẹ wá ẹ jẹ́ n sòótọ́ fún yín ṣẹ̀rí táìmù yìí òfin tẹ̀sẹ̀ dá sílẹ̀ yìí five a.m. yìí kò lè work ìgbà wo ló máa sùn ìgbà wo ló máa débi iṣẹ́. Ah, ee eh, téèyàn bá fi yọ̀bọ̀yọ̀bọ̀ ṣiṣẹ́ kọ̀ dà aago márùn ọjọ́ mọ̀ pé àwọn mùsùlùmí tó bá fẹ́ lọ sin lọ́run tó bá ti gbọ́ aláwa gbá aago márùn wọn ti dé mm, mọ́ṣáláṣí àwọn tí ń ta pàrágà gan láàárọ̀ kùtùkùtù wọ́n ti débi tí wọ́n ti ń tajà kí wàá ló fẹ́ le fún wọn láti débi iṣẹ́ lágbo eh, márùn. àwọn tó ń bá wa ṣiṣẹ́ wọn ń ṣe mùsùlùmí wọn ò dẹ̀ ń ṣe ẹni tó ń ta pàrágà so five yẹn ò lè ṣiṣẹ́ fún wọn ẹ bá wa adjust ẹ eh, ẹ jẹ́ ká adjust ẹ ṣọ́rọ̀ mi ti yé yín. Eh? kí wàá ní ká ṣe. èmi ò sọ pé five o mo láago márùn-ún gẹ́gẹ́ ni mo sọ o tó tó sọ pé five ò lè ṣiṣẹ́ fún wọn márùn-ún kò fún wọn. ẹ jẹ́ ká filẹ̀ sí aago mẹ́jọ ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín ni aago mẹ́jọ wà òkè. aago mẹ́jọ kí ni. normal time táwọn staff yẹ kó máa resume nìyẹn aago mẹ́jọ wà òkè fún wọn ẹ jọ mo bẹ̀bẹ̀. mi ò ṣe kò gbà. a ní mẹ́jọ wà. mo ní mi ò ṣe kò gbà. tọ́ fún mi tọ́ fún mi tọ́ fún mi má bójú mi jẹ o n tí mo fẹ́ o ni mo sọ ṣùgbọ́n tí n bá wá fẹ́ tijú tiẹ̀ kí ni tí n bá fẹ́ tijú tiẹ̀ pé à kí n tiẹ̀ dárí jì wọ́n pé kí n wo ṣe fún wọn aago méje ni aago tó aago méje bá lé ìṣẹ́jú kan onítọ̀hún ò ní wọnú ilé sẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ ọ lọ́rọ̀ mọ́. má ṣohun ikọ̀ kọ̀ọ̀kan láàyè ṣóhun làṣírí ayé o má dalẹ̀ o má ṣèkà làṣírí ayé. kí ni wọ́n ń ṣe ọba yìí ó sì yòówó elépo tí ń bẹ létí èyí ó sì mọ̀ pé ọmọ fara gbọ́rọ̀ wọn náà mọ̀ bínú má bẹ̀ mí lẹ́bi òsì tó fún mi ńkọ́. Ah, à ń bẹ lókè à ń bẹ lókè à ń mutí mo gbé tíì lọ fún wa. tó fún mi mutí. Hmm. Ah, ah. má bínú tíì tútù àbí gbígbóná. ẹ mọ ọwọgà tíì gbígbóná ni tí mo kò tó kí pọ̀. bẹ́ẹ̀ni o sì sọ̀rọ̀ ṣé mo ní òròyìn ara rẹ ni tó fún mi mutí gbígbóná hmm. tíì gbígbóná tí ètò ń bọ̀rọ̀ kò sí wàhálà ọ lè mọ bá tiẹ̀ lọ ọ lè mọ bá tiẹ̀ lọ ẹ̀ẹ́dìjà náà rèé o ọ̀rọ̀ pọ̀ ó yá gan ara jìgì ojúmọ́ ti mọ́ iṣẹ́ máa yá o òwúrọ̀ lọ́jọ́ ẹ̀ ni màá rí rè o á ṣèbà òwúrọ̀ o hmm, bí ṣe ẹ̀ẹ́dìjà ọ̀rọ̀ pọ̀. bílẹ̀ bá ń tòrò bílẹ̀ bá ń tòrò ó máa lé ibẹ̀ ni o tí ìdàgbà o ayé dùn táwa bọ̀dá tájù ni pọ́sítà fún mi kó wá sílẹ̀kùn kí ló mú ẹ mi ò gbọ́ wọ́n ṣe kí ni wàhálà kò ní dà fún ẹ ẹni tó bọ́tà bọ́tà kò bọ́tà wèrè àbí àbí àbí àbí àbí ayé ẹ fẹ́ kọ̀rọ̀ ni. mi ò mọ̀ pẹ́yìn lẹ́ ń kan géètì bàtẹ́ ní tájù tájù fọ́gàmọ́ pé àbí ẹ fẹ́ oníkíní ṣọ́ ìyá wèrè ó fẹ́ sọ fún mi pé ọ̀gbọ́n gbogbo ìgbà tí mo tí mo hàn ní. wọ́n ti sòfin látàárọ̀. pé ah, ah, anything after seven kò tẹ́ tó lè wọ́n ló gbà mọ́. nísòro nísòro rẹpẹtẹ because ọsàn sì mi ò gbọ́ dáadáa ó sọ ó sọ pé. lẹ́yìn aago méje. aago méje. làárọ̀ ẹ bọ̀dọ̀ wọnú ilé mọ́ ilé iṣẹ́ mọ́ anybody ò gbọ́dọ̀ wọnú ilé iṣẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ nísòro nísòro ìgbà tó sọ pé anybody ṣé mi wá wà among inú àwọn anybody tó sọ fún ẹni. anybody anybody is a law law is anybody anybody is no enter according to the oga law. ayédùn èmi ni anybody according to oga ọ̀rọ̀ gbọ́. ẹ wo bí màá gbá ẹ lẹ́sẹ̀ o mo máa gbá ẹ lẹ́sẹ̀ láàárọ̀ o. ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀. mo rò pé ọjà wèrè sá kírísítì ọ̀tọ̀ ṣe bí ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́bẹ̀ ló ń wa géètì mọ́ra ifakafiki ifakafiki ọ̀fẹ́ já géètì ilé iṣẹ́ mọ́lẹ̀ ni kí ni gbogbo rẹ̀ dáadáa yìí kí ló fariwo àtẹ̀kọ́ mo ti wọ̀ nínú kíni kíni kíni kámẹ́rà ni mo wọ̀ látòkè tó bẹ̀rẹ̀ sí ní ṣe pé kíni kí ló dé tó ń disturb ilé kí ló fi tẹ aago lẹni kí n máa wọlé anybody aago lẹni. aago méje ni. ẹ wá aago sàn. aago mẹ́jọ ó kù sẹ́dú mẹ́ẹ̀ẹ́dógún òun làago wí. sẹ́gbọ́ sẹ́nu kò tẹ́ ń ṣe tẹ́ fáfọ́ mi ọlọ́ọ̀ máa ń gbọ́ kọ́pẹ́ kí pé máa bójú yín jẹ́ máa bójú yín jẹ́. ayédùn bọ́lẹ̀ ń bẹ pàṣẹ òṣèré ń bẹ mọ́ ọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ̀ má ṣe àyọ̀nù sọ so tí bá fi ẹ̀kúnlẹ̀ ọwọ́ yàn lẹ́nu báyìí ilẹ̀ ojú rẹ̀ yóò yọ lẹ́mi lọ́wọ́ ni èwo wèrè gan. ẹ̀gbọ́n mi ní ṣojú yín ayédùn ṣe bó ṣe wù níbi iṣẹ́ ẹ̀yin dẹ̀ ń sọ̀pọ̀ tẹ̀. ó ṣe ní sọ̀fọ̀ tẹ̀ n ṣe ní sọfẹ̀tì ẹ̀ ṣé ilé kọ́ni ìwọ wà lókè tó o mu tí abẹ́rẹ́ wípé wọn ò rí ọ láàárọ̀ tí wọ́n bá ní àgbélé yáná òun làgbóko yáàrùn tó ti yọ ọtí pẹ́ńlẹ́ báyìí ọ padà lọ faramọ́lé tí o mọ̀ pé téèyàn bá bá ọmọ ìyá ẹni wí báyìí gbà aláàtọ̀ ò ní rí ni kó mórí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni nígbà tá a jọ sòfin sọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ mí lọ́fíìsì mò ń mirí pé n tí n tá a bá wọn film tó bá ti ṣe báyìí ọ̀rọ̀ parí nù n ò fẹ́ gbọ́n kankan mọ́ ìwọ wa ń bọ̀ ní ìsìn ọ̀fẹ́ wọlé ọ̀ọ́lé wọlé fún tó wá ṣe kí àwọn tó kù ní ọ́fíìsì kọ́ lè mọ̀ pé md eléyìí kò gba gbẹ̀rẹ́ kò gba rádaràda kò gba síọ̀síọ̀ kò gba mọ̀nàmọ̀nà kò gba fíọ̀fíọ̀ bó ṣe wà ọ̀sẹ̀ kan ló fi ní wọnú iléeṣẹ́ yìí ó sì wà bẹ́ẹ̀ tó pé náà mo fún un ayédùn ayédùn tí oh. tó fún mi bá ti wọlé ìwọ ṣe kí ni kọ́ ọjọ́ ta ni ọmọ ọ̀fẹ́ wèrè olówó mi ò fariwo. ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ayédùn ayédùn ayédùn ayédùn ayédùn tó bá mọ̀ wípé o fẹ́ ká yí ẹ̀ kó korò kó n wájú mi ayédùn ayédùn ayédùn wàhálà ayé ẹ̀ fẹ́ korò báyìí ayé ẹ̀ fẹ́ korò. wo ọ̀rẹ́ pálapàla rẹ pọ̀ o tó bá sì ń bá gbogbo yẹn dánwò má bẹ̀ mi dánwò tó bá bá mi dánwò ń lọ lùkulù ni. orí rẹ burú tó ń kọ́lọ̀ mẹ́ta lára wo bó o sì rí dáadáa worun orí worun tàgbọ̀n ó ti mọ ògúrọ̀ wá lọ lúrú bí ọbẹ̀ táwọn haúsá máa jẹ táwọn fọ́n jàlámì ọ̀pẹ́ tó gbè pé mákàlò fọ́n jàlámì àyè wọ́ọ̀rùn ẹja gara olórí borí bí àwọn àyàmà tàǹgà tìkatìka ló kúrú ló fèèdì kí lọ wọ̀sẹ̀ sẹ́yìn náà iṣẹ́ yìí sì pé ọ kí lè ẹ ta ni mo rò pọ̀ ọ̀gbàánu ẹjọ́ ń si èrè papọ̀ ni tí wàá kórìí tiẹ̀ ti dàrú tó ti ya wèrè tó ọmọ bọ́sọ bí olórí burúkú. eré lọ́sẹ̀ ọ̀yà ah! ẹni kí ló dé. ibi ẹ lọ o ah. ó léwu fẹmi ẹ o wọn ní mọ́tò bẹ́ẹ̀ tó lọ sí Jerusalem. ìyá ẹ tó bá ṣe bí ìrìn àṣà ìlà five hundred mọ ilé. o bẹ kọ pé tó bá gbé sọ̀rọ̀ àmọ́ lójú ẹ fọlọ́hún. Let's go. mo ń gbọ́ ẹ jàre mo ń gbọ́ ẹ sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀. ẹ wò bá mi èmi ò fẹ́ gbogbo orú ọwọ́ tí ẹ̀ ń bá mi lò nílé yìí eh, mo délé láti ibi iṣẹ́ tó yẹ kí ẹ jẹ́ kí n fi ara balẹ̀ kí n jẹun kí n sùn ẹ wá pè mí sọ̀rọ̀ tí ò nítumọ̀ èmi ò fẹ́ bẹ́ẹ̀ o lọ́mọ ńgbà tí ọmọ ṣe tí ò dáa tí mo wá lé kú ò níbi iṣẹ́ tó wá délé tó rojọ́ fún yín tí mo dé tẹ̀ tí jẹun sọ̀rọ̀ tẹ wá pè mí jọ èmi ò fẹ́ gbọ́ nǹkan báyìí o sóhun sọ ohun tó ń ṣe kó tó di pé wọ́n ní kó kú òmíṣẹ́. ó dà kí ló ṣe. yóò dà fún yín láàárọ̀ kùtùkùtù téèyàn bá jí kí ló yẹ kó kọ́kọ́ mójútó ṣèbí sẹ́ni máa mi ẹ̀ tọ́mọ yìí dáadáa o máa mi ẹ̀ tọ́mọ yìí dáadáa ọmọ yìí jí ọ́nà ìmú tíì lókè tíì gbóná tíì ẹ̀tàn bọ̀rọ̀ sẹ́ńtẹ̀ yẹn kọ́kọ́ gbájúmọ́ nu. ẹ jọ kí ni ẹ̀ṣẹ̀ pé èèyàn jí làárọ̀ ó mu tíì i don't get it èmi gan tó ń wò yìí tí n bá jí láràárọ̀ mo máa mu tíì ṣé bí bá ṣe tọ́ dàgbà ni. ọjọ́ tí yín ti dalẹ̀ ọjọ́ tí ah. yín ti dalẹ̀ ẹ ti fẹ́ igun àárọ̀ yín ṣiṣẹ́ kò yẹ kóun kọ́kọ́ mọ̀ fi yún tẹ́lẹ̀ ọ̀rọ̀ tiẹ̀. Ah. kó má di kó fi kúrò lé. àní dáàdì mọ́mì tẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi lónìí ló kọjá ó kọjá embarrassment nǹkan tí bọ̀bọ̀ ayédùn yẹn tí ayé ẹ̀ máa padà korò tó fi ojú mi rí níwájú company àló bẹ̀rẹ̀ sí ní embarrass mi kí n tó mọ̀ ó wá ń bá mi jà ó ń bá mi jà èmi náà kí ni mo fẹ́ ṣe mo yọ bẹ́ẹ̀lì títí kí n tó mọ̀ ó kọwọ́ bọ ìbàdí ló bá ń fà ó ń fà díẹ̀díẹ̀ ìgbà tí màá wo nǹkan tó ń ṣe ó yọ nǹkan jáde aṣọ olóògùn olóògùn ògùn wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fi nà mí ó fẹ́ fi nǹkan nà mí ni èmi náà mo wá ń lo style mo wá ń sún mẹ́yìn mo bá ń fa fẹ́lìtì tí tí kò bá jẹ́ wípé mo fọ́n bọ́ sá lọ ń kọ́ ṣé gbogbo eléyìí tó ń sọ ló máa ló máa sọ ń sọ. sọ́kè tí èèyàn bá bá àgbàlagbà sọ̀rọ̀ tí èèyàn bá ń nawọ́ àrífín ni èèyàn ń nawọ́ sí àgbàlagbà ń gimú. ọ̀rọ̀ pọ̀ mo lọ́ra mi dáadáa ní o èmi ẹ̀ sí ẹgbẹ́ rẹ̀ àìmọye àwọn ẹgbẹ́ mi tó ti sọ́kùnrin ayé o. ṣùgbọ́n nǹkan tó sọ ó yọ oògùn ó fẹ́ fi nà ẹ́. ó fẹ́ fi nà mí ni mo kàn ń embarrass àbúrò ẹ. wọ́n kọ́ ọmọ mi ní o èmi eh? fẹ́ faransé ẹ̀ ní mọ̀mọ́ ti fẹ́ faransé ẹ̀ kò sí ẹ lọ pé gbọ́ àwọn tó wà mẹ́ kò sí fẹ́ faransé inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ òun ò tiẹ̀ dá sí ní tà sọ. mọ́mí dádì ṣe ti rí newsers ẹ gbé wọlé ṣe ti rí wẹ̀rẹ̀ tẹ lọ gbé wọlé tí ẹ pè lọ́mọ ẹ ṣe ti rí nǹkan tó ṣe ó fẹ́ pọmọ fún wa ó fẹ́ pẹ̀gbọ́n mi àbí ẹ ti rí nǹkan tó ṣe. ẹ eh, ẹ eh, olùwàṣìkẹ́ mi má dá tiẹ̀ sí torí mo mọ̀ pé tí wọ́n bá ti dá sí ọ̀rọ̀ ó máa lágbára ju táwọn fẹ́ lọ má dá sí rárá eh. má dá sí má dá sí màá yanjú ẹ̀. ó tiẹ̀ ti dá. ẹgbẹ́ ìjọ ti wọnú léyìí ẹni kí má dá tèmi sí kò sí wàhálà ẹni ọ̀dá tèmi ṣáà kọ́ sí mo kúrò lọ́nà fún mi. tí má tẹ́wọ́ sí ọ́ndì tí má pàṣẹ pa ọmọ débi tí mo ti là ọ́ndì àwọn orí ẹ̀yìn ni ẹnu kí ló ti fi ní tíwáìtì kún orúkọ mi tó wà ní ọkọ tí mo jẹ ni kò sí wàhálà eh, ọlọ́run mọ̀jà arógun àsáré pé sẹ́mi ọ̀pọ̀ máa ń rẹ́dí tó gèètì ògbọ́dọ̀ sàmì tí ò bá sáré kí ló fẹ́ jẹ. ẹ ẹ ọ̀rọ̀ pọ̀ orí ó ti tó ó ti tó sórí ibi tọ́rọ̀ gbé dúró ni hmm. solution la máa wá hmm. ó ṣe kúkú bẹ àbúrò ẹ pé kó má bínú. èmi èmi ò bẹ̀ kí n má fàgbára mi wọlé sẹ́mi náà kí n bí abóńdó ẹ kó bẹ̀ mí. ọ̀rọ̀ pọ̀ àgbà ló máa ń gbà àwọn Yorùbá sọ wọ́n bọ̀ wọ́n ní àgbà ò wà lọ́jà kó lọ́mọ tuntun wọ. wọ́n fara ẹ balẹ̀ bí tá a bá dẹ̀ pẹ̀lú rí àní fi tẹ̀lé ń jọ́dọ̀ dẹ̀ ti wọnú ilé yìí mi ò sọ fún ẹ pé mi kọ́ ni mo bí ẹ bàbá kan náà ìyá kan náà ló bí gbogbo yín kò yẹ kó má embarrass àbúrò ẹ kò yẹ kó má disgrace àbúrò ẹ ní gbangba ohunkóhun tó tiẹ̀ wù kó ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ wá yanjú ẹ̀ nù ilé àbí nínú ọ́fíìsì yín nítubí ìnù bí tẹ́nìkan kan ò ní gbọ́ ni tí wọ́n bá ti bẹ àbúrò ẹ̀ tán báyìí tẹ́nì tó bá padà débi iṣẹ́ yín tó bá sọ fún wọn pé ẹ wo mo ti bẹ àbúrò mi àtìyanjú ẹ̀ ń wa o ẹ̀yin náà ẹ̀ ń láti bẹ́ẹ̀ o wọn ò ní lè sọ fún ẹ páwọn ò bẹ̀bẹ̀ ó mọ̀ pé ogun téèyàn bá ti jù lọ èèyàn máa ń mí ni. ẹ wo màámi kò tiẹ̀ ní ìtẹ̀fí ń sọ̀rọ̀ ju èyí tẹ́tí sọ ti tó mo ti ṣetán kán bẹ́ẹ̀ mi. ha mọ̀mí mọ̀mí ọ̀rọ̀ pọ̀ olórí ẹbí ìwáyé olórí ẹbí ìwújú ìwọ làwọn ń gbójúlé mo fẹ́ fún ikú tẹ̀ páyé mi ni ìwọ làwọn ń bẹ̀ yí o ẹ wo mọ mi èmi ò ní wọn bẹ o wọn ò bẹ àmọ́ èmi èé sọ̀rọ̀ kí n tún kó jẹ torí mo ti sọ fún wọn nílé iṣẹ́ pé n tó fi jẹ́ pé téèyàn bá fún kinní mọ́mọ́ ìyá ẹni aláàtọ̀ ò ní rí ni sá bó ṣe wà ẹ́ ọ̀sẹ̀ méjì gbáko ni ó fi wà ní sọ̀sẹ̀sán kò sẹ́ni tó lè bá mi sọ ní ṣùgbọ́n àbúrò mi ọ̀rọ̀ ń bọ̀ farabalẹ̀ wọ́n bẹ̀ ẹ́ tó bá yẹ pé bíbẹ̀ lẹ́fẹ́ kí n bẹ̀ ọ́ dà mọ́ mo fi ìyá mọ̀ pé mo fi bẹ̀ Ah! ẹ wá ṣubú láìsẹ ẹran torí ọlọ́run ìjọ nǹkan tí mo ṣe ìjọ ìjọ mo fọlọ́run bẹ̀yìn èrìn wọn ò ní sọyún mọ́lẹ̀. èwo lẹjọ́ tó lórí burúkú ẹ̀ rògbò ọ̀ṣọ́ mo fẹ́ pààyà ayẹ ẹ̀ṣá òkè oṣù olóhùn pa ti ṣe kankan fún àti ṣe kankan o ó dájú àtẹ́ pé a máa tó yọ bá tún ikùn ẹ kò ní jẹ́ kó lè sọ̀rọ̀ mọ́. ilẹ̀ sísun tó ń sùn yẹn a sì máa kú ẹ ṣó mọ̀ a máa fún ẹ a máa fi ẹ ṣe àsun àsun aláta mọ́ bẹ́ẹ̀. aláyẹsẹ ti rí nǹkan tí ì sọ àti egbò àti tẹ̀tẹ̀rẹ́tẹ̀ lórí ọ̀rọ̀ yìí o àti sọ àbàrà ní bábúrà lórí ọ̀rọ̀ yìí sẹ̀ bàmí ẹ fún wa láṣẹ ká búṣà ilé ìkálápá mákápó lórí gbórí ó ti ń ká àjẹgbọn ló ti ń bí mi sẹ̀. ẹ jọ bọ̀dá gẹmọ gbọ́ tìjà ẹ mọ́ bínú ẹ jọ ẹ dákun. àbọ̀ burúkú ni ẹ torí pọ́dẹ̀ tí mú ẹ wá bí tó ti sọ ẹ síbi orò bóyá important nọ́mbà bàbá yìí ló ṣe fún wa ni o. tẹ bá lọ ń pàǹpà ẹ lé ẹ máa jẹ kó máa ríra ẹbí ẹni tó yẹ pé ó ti yẹ wà á jẹ kó rí ẹ pé o. ẹ jọ ẹ wo ìní ṣe bẹ́ẹ̀ mọ́ láàlú ìní bẹ́ẹ̀ nìkankan ìní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹni tó lọ bẹ́ẹ̀ sí yẹn bẹ́ẹ̀ sírú ẹ̀ ọlọ́run eléyìí yóò ṣe kò tí lápá eléyìí ah. wọn tí máa kí ẹ̀ mọ́ ẹ ó sì fírẹ́ṣì ẹ̀bá yìí ṣe bí olórí burúkú yẹn tó bá mú ìyá ẹ̀ wọ́n máa pa ìyá ẹ̀ ni o ó mọ̀ pa àánú lórí gbà àgbéyàn débírí kí ìyá ẹ̀ má lọ sí ó ti yẹ wàá jẹ́ sọ kankan fún ẹ̀ tó bá lọ fi régé ẹ̀ tó lọ fi ń ba blues tiwa jẹ́ o máa ní problem ó ti yẹ anytime tó bá tún rìpọ́ọ̀tì ẹ̀ pé ó búyà láyé ẹnìkankan tó bá ti dọ́dọ̀ ti wà kán dẹ̀ sọ fún wa ó máa ní problem ó ti gbọ́ nǹkan tí mi sọ fún ẹ̀ a máa pa ẹ̀ a dẹ̀ máa pa ìyá ẹ̀ a máa pa bàbá ẹ̀ ó máa lọ sí i ó ti gbọ́ nǹkan tí mi sọ fún ẹ̀. bàbá eléyìí máa ṣe bẹ́ẹ̀ ayé okùn palibọ̀ wọ́n tẹ̀ wọ ìtọ́ bá tẹ̀ mọ́ lọ ó sì máa máa rè di ẹ jẹ́ ká ṣe kí nìyẹn fún ká mọ̀ ká mójú kó ń bẹ̀. ẹ mọ nǹkan mo fẹ́ béèrè nǹkan kan ní sáà ẹ dákun ṣé tí wọ́n bá fún mi lówó náà kò sẹ́ tí mo fi ń jẹun nì ṣé kí n má ṣe ṣe mọ́ ni. àwa ìyá ẹ̀ ọdún dùn àtàrà ìfowópamọ́ ah. ti lọ ṣẹ́fún wa ọlọ́run ọba ń bọ̀ ọjọ́ ká dé èkì ẹ̀. jọ kí lorúkọ ẹ náà. orúkọ mi ṣé mo ti ẹ̀ rántí gan báyìí. ọ̀rọ̀ tí orúkọ ẹ. ẹ̀rù ni ń bà mí. tọ́ba bí ìyá ẹ rí. ṣé orí nǹkan tó sọ ọ́ sí yẹn tọ́ba ti fún ẹ lówó ìyá ẹ gbà á ti gbà kó bú ìyá yẹn nù lù tó bá ti mú ẹ tó bá ti pààyà ẹ má kì mí mọ́. ẹ ah, jẹ́ n close ẹ jẹ́ close sí ṣọ́ọ̀bù ẹ jẹ́ mọ́ wulẹ̀ sí ṣọ́ọ̀bù mọ́. má tiẹ̀ close ẹ̀ ó ti bọ̀. máa búyàn lọ àní ó máa búyàn lọ sẹ́ẹ̀. Ah, ṣọ́ọ̀bù ti wà close. olórí burúkú ẹ túlẹ̀ ẹ jẹ́ kó máa kó sí lọ. yé ọmọ tú èrè jẹ́ kó máa wà ká. jẹ́ kó máa lọ. o rí pé ìnáwó bolele o rí pé eri ni. a ti bí ẹ̀dá kó gbẹ. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ọ̀nà ni mo fẹ́ rìn mọ́ tí mo gbà ní ìmọ̀ abẹ́ máa jẹ́ kọ́mọ̀ pa ọ́. àwọn àlọ́ máa pariwo jọ́sí àwọn àtò òdẹ̀rí. kí ló ń ṣẹlẹ̀ inú ilé yìí gangan náà kí ló ń ṣẹlẹ̀ gan-an ilé ah, yìí wà very very peaceful all of a sudden ẹ kàn lọ nowhere ẹ lọ mú nuisance ẹ lọ mú idiot kan wá sínú ilé ẹ wá ń sọ wípé dáàdi ẹ o àwọn náà bí síta o ẹ eh, àtìgbà tí wèrè ilé ti wọnú lé ah! yes gbogbo nǹkan ti dojúrú gbogbo ẹ ti lọ́pọ̀ ni ẹni tí sọ́bàdàn ti sọ báyìí ẹni tó jẹ́ kẹ́ máa bá sọ̀rọ̀ ẹ máa máa support ẹ máa gbé lẹ́yìn ẹ máa ní yes nǹkan tó sọ yìí o òun ló dáa nǹkan tó sọ yìí o òun ló sunwọ̀n. I don't really understand what's going on in this house. Mom, everything ti sú mi ó ti sú mi kí ló dé gan-an. olúwa sì kẹ́ mi olúwa sì kẹ́ mi àríkẹ́ àdè ọmọ ọ̀la hmm. ṣorí nǹkan tí ò yí ẹ àjẹkò yí ẹ lẹ́nu o ò gbọ́ táwọn Yorùbá sọ wípé ẹ̀ṣẹ́ ìdédé iṣẹ́ tí ò bá nídìí ṣé o tún wá fẹ́ gbọ́ o ò lè rí kóbìnrin máa jẹ́ kó mólú tí ò bá tún ní tó fà. sir uh, contract ti àwọn Avex Ventures ti a ná millions of naira lé lórí yẹn. yes. mo confam nísìnyí kan ti gbé fáwọn ẹlòmíì. kí wàá ní honorable Ọláyínká sọ nípa ẹ. mo ò tí ì get in touch pẹ̀lú wọn bó tí mo ṣe gbọ́ from my own reliable source ní ọ̀dọ̀ wọn ni mo ṣe ní kí sáré àfi tó yín létí o ládùúgbò gbogbo wọn tàbí wọn yẹn. ha we have to go and see him aláti lọ rí. yes yes. ẹ o sọ fún mi ní ìmọ̀ pé náà ti gbọ́ in fact gan-an ní Honorable Ọláyínká ò sọ anything nípa ẹ̀. no daddy i'm not talking about that. then what are you talking about then. daddy daddy sheep sheep tó ń eh. bọ̀ láti Italy eh, eh, ti gùn wa wa nù ẹ̀ wọn ló ti sink lóru òní. ó ti sink lóru ó ṣe kí ni. ó sink ah! lóru. kò tí yé mi ìgbà tẹ́mi náà gbọ́ i was like pẹ̀lú gbogbo gold tó wà bẹ́ẹ̀ ah! báwo ló ṣe sink kò tí ẹ yé mi and and i'm like. Ah! I don't know. yeah, èmi náà sọ ha. Gbogbo ayé náà kò sọ ha. Ah! Goods worth over four hundred and fifty million naira. Oh. ọ̀gá. dadi dadi. ọ̀gá. o o o tiẹ̀ wá súyàn báyìí iṣẹ́ ọmọ ọ̀dọ́ mo wá gbà ìmọ̀ ìgbà tí mo gbaṣẹ́ kí kí mo tọ́jú aláàárẹ̀ à. abẹ́rẹ́ wa máa gbọ́ nǹkan lẹ́mọ̀ láàárẹ̀ ṣé wọ́n wá wí fún ọ pé n tí ń ṣe ọ́ èmi mo fi kàn ọ́ wò sáǹdì owó àmútí ìdí ẹ o gbogbo tó lọ ara ẹ̀ fún ọ òun lòún pọ̀ látòrọ̀ ìyóǹyà àti bàbá ń bàbà ló jẹ́ mọ sáré káàkiri sáàdì omu tí ìdí ẹ̀ wọ́n fi wàhálà pè mí o. kẹ́ni arámìdé àwẹ̀ mọ́ fàwàdà sí rẹ̀ arámìdé arámìdé ọmọ yìí ó mọ̀ kó bá mi gbèsè arámìdé mọ́ mọ̀ kó bá mi wowowo àwàdà mò ń bọ̀ sí i ó tí ẹ̀ méré arámìdé ẹ mọ́mí arámìdé dìde dìde mò ń bọ̀ sí ẹni o ẹ. Aramide mami. kàbíyèsí kàbíyèsí ó mà ṣe o nígbà tí ẹ ti rí àpẹẹrẹ ló yẹ kẹ́ ti gbégbèsè èyí tẹ́ fi gbé lọ sí hospital táwọn dókítà wa ń sọ fún yín pé àwọn ò nǹkan tó ṣe kẹ́ gbé padà sílé ó yẹ kẹ́ mọ̀ wípé ó nídìí ẹ mọ̀ pé kì í ṣojú lásán. ọ̀rọ̀ yóò rí bẹ́yìn ṣe ń ròyìn ẹ mọ̀ pé àdúrà táwọn gbà ní pé ọlọ́run máa jẹ́ kí kí nǹkan tá a rò ó ba nǹkan tá a rò jẹ́. ìdààmú tó máa ju agbára wa lọ. bẹ́ẹ̀ ni ọlọ́run àgbẹ̀ kan wá. ìwọ ti pòpò àti ẹ̀mọ́bi tó yẹ ká ronú lọ àmọ́bi tó yẹ ká ronú dé. Hmm. Daddy ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ní fojú sunkún ọmọ yín náà ò ní rí kú ọmọ ẹrù tábí amò ń tún ọ ní gbèdénu ọ̀nà yìí ẹ ṣàánú mi má jẹ́ kí n yàgùn alẹ́ bàbá mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àṣìkẹ́mi náà yá ṣìkẹ́mi wà ń létò síkì ẹ jọ̀ọ́ Àràmídé ló ti lọ yín hmm. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ hmm. dáàdi ẹ sá. ikú arámídé ó dùn mí gan ṣùgbọ́n yẹ kẹ́ mọ̀ wípé àròkọ ni ọ̀rọ̀ yìí jẹ́ báyìí o alàgbà ẹ̀mí sọ fún mi wípé ẹ̀mí ọmọ kan síta. sá. ìyá sì ń jẹ ọmọ náà ẹlẹ́dàá ẹ̀ gan-an ló ń pè gbogbo ìṣòro wọn kò ní nítorí pé kò fẹ́ kí ọmọ yẹn kú sínú ìyá ẹ ní láti fa ọmọ náà wọ inú ilé yín padà kẹ́ ẹ fà wálé nítorí náà ni àjálù ṣe báyìí. bẹ́ẹ̀ ni. èmi ọmọ èmi ọmọ níta hmm, èmi ò ná ọmọ kankan ta. Ah, Thomas jọ jẹ́wọ́ jẹ́wọ́ ṣàánú mi ọkùnrin ni ẹ́ obìnrin lèmi lẹ́ ti ṣú ò ah, ní fojú ah. sunkún ọmọ ọmọ jẹ́wọ́ fún mi níbo ló wà níbo lọ́mọ wà dáàdì ṣe gbọ́dọ̀ mi nìkún wà bí mo yó bí mi ò yó ṣé mi ò ní mọ̀ ni. ọ̀dọ̀ ẹnìkún wọ̀ kọ́ là ń sọ jèrè ó fún èèyàn lóyún òbí mọ́ síta jẹ́ ká rọ̀ mọ́. ìgbà tá a máa wà lọ́wọ́ àbọ̀ bàbá yín fúnra rẹ̀ jẹ́wọ́ wípé òun bímọ síta nígbà tó ń lọ ṣe youth service láàárín èmi àtiwọ́ olúwa ṣìkẹ́mi nígbà tọmọkùnrin yẹn ti wọnú ilé bẹ ṣe ń pè ní nuisance tó ń pè ní idiot tẹ ló stupid ṣé gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí lọ smoothly. mo béèrè ní aside from that tó bá wá jẹ́ ìwọ yìí ló wà nínú ipò tí mo wà if you are in my shoe what would you do. tó bá jẹ́ ìyẹn nǹkan tí mo máa ṣe pọ̀ nǹkan tí wọ́n máa ṣe pọ̀ because eh, mi ò kàn lè lọ síta kí wọ́n lọ mú illiterate kí wọ́n sọ di MD how now kò jọra wọn náà kò correlate rárá ah, eh, tẹ́bà tẹ̀ máa compensate èèyàn pé ok wọ́n ti bí síta ẹ lè fẹ́ hmm. compensate ẹ pé torí ó ti wá mọ̀ bàbẹ́ o ẹ bèrè láti kékeré ni àti sálẹ̀ létí máa mú kó sí pé máa gbé lọ sí gíga tó bá ti fẹ́ ṣiṣẹ́ ṣe bí kó ṣe like um, let's say like gateman ẹ eh, eh, tí kò bá dẹ̀ lè ṣe gẹ́tì máa bí akọ́ máa ṣílẹ̀kùn lọ ṣílẹ̀kùn bọ̀ ẹ lè pa personal assistant náà bad now àti ibẹ̀ wọn tiẹ̀ máa kọ́ àwọn kankan kò ń ṣe ní ìsìn ẹ̀kọ́ gbé lọ sẹ́ńdẹ́jọ kí ló mọ̀ tó fẹ́ lọ ṣe mí. olúwa ṣìkẹ́ mi ibi ah. tá a bá pè lórí ẹnìkan òfin ń tẹ̀lẹ̀ bó ṣe wà yẹn òun làkọ́bí nù lé bàbá ti bí kó tó fẹ́ mi olórí ni òun náà ló máa jẹ́ md. ah mọ́mì mọ́mì. Ah, dọ́tà. Ah, àkọ́bí báwo àkọ́bí bíi báwo ẹ wo tó bá ti jẹ́ ìyẹn ni tó bá jẹ́ ìyẹn ni àwọn alákọ́kọ́ wà níbí àmọ́ ah, ah, tẹ́lẹ̀ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni ẹ wo làkọ́bí ah, ẹ wo tó bá ti jẹ́ ìyẹn ni tó bá ti jẹ́ nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn lákèbí gba táìtù o. táìtù o. àkọ́bí ni. ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ sí ọmọ àkọ́bí ni. wo ẹ̀gbọ́n mi ò sọ̀rọ̀ èmi ni mò ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ò mo dẹ̀ ń sọ̀rọ̀ ẹ jẹ́ kèmi gbà kèmi dà àkọ́bí ẹ jẹ́ kó ń wà lẹ́yìn wa. ẹ eh, ẹ eh, eh, má gidi sóònù ẹ̀kú àmúmọ́ra ni o. ọmọ àtọ̀hún ìwà tí fẹ́ ń balẹ̀ jẹ́. aṣọ àdìtọ́ bá notice ó rí i pé èèyàn wojú rẹ̀ àkókò tó bá ti wù mí kí n protest kí n fẹ́ òun mi hàn sáwọn opponent mi mo fẹ́ bojú nítorí kámẹ́rà tẹ rí gìsẹ́ freeway tán bá padà sọ́ọ̀tì màtá tán ní sẹ́ ojúlẹ̀ mọ́ sọ́kà kí ẹ̀ mọ́ lọ́wọ́ jẹ̀bi kéde sí i kí ni tí ń fi sìn ló lè. jọ jọ jọ jọ ṣé olóòfẹ́ wojú mi èmi náà wàá wojú ẹ àbí mo rójú ẹ wò ojú ẹ náà yànnú owó alápapọ̀ ni. ibi máa ń lọ kọ́ wọn kí ni tí ń fi sìn ló lè. bíi. mo fura pé kò kébì ikú ẹyẹ òkébì ẹyẹ àwọn ọmọ èèyàn gan ò dùn dáadáa mọ́ nígbà àwáṣẹ tí mo kọ́kọ́ wọnú ilé yìí eku ń ké bí eku sí sìn tepo ké bí eku ó ti tẹnubọ super glue gbogbo nǹkan ti wá lẹ́kọ̀ọ́ ó sì wà ní fọ́ọ̀mù tí mo fílì ń bí ní pé ọ̀dọ́mọkùnrin tó wá gba sí tilẹ̀kùn yìí ó ní ọ̀sà ẹwà ń fìbí dùn mí pé ọ̀rọ̀ oúnjẹ inú ilé wa wá dàbí gp ọmọ skul tí ò kàwé mọ́ gp ọmọ skul tí ò ní làákàyè tó bá lókè yọ lọlẹ̀ àti ẹtì ẹtì fẹ́ ká mọ̀ jẹ́ zero zero one ah ah i'm a woman being for crying loud. sọ yẹ kí ẹ máa fi oúnjẹ dùn mí sẹ́ẹ̀ fẹ́ pa mí ni. lóúnjẹ òfò lóúnjẹ ìyá bíi ọlọ́pàá wọn hmm. wí mò ń gbọ́ o. èwo ni mo wí ò ń gbọ́ mo níyẹn fún oúnjẹ dùn mí sẹ́fẹ́ kí n kú ni tó yẹ kó tẹ pàṣẹ mi wà jọ wọ́n sì báyìí wọ́n sì báyìí báyìí ló ti ṣẹlẹ̀ báyìí ló ti ṣẹlẹ̀ wọ́n náà tún bí mi pé kó mo gbọ́. ńgbà ò tí kù kí ló ń dúró sí i. bàrà wọn àpagbá tá ló ń bá sọ gbogbo pàlàpà ta ya ni ta sí àbúrò Sanusi Sanusi Sanusi ìráyè ranu. ìranu kọ́ mo sọ torí pé ìsọ̀rí ìjà normal normal ìyàwó náà olùwà wọn máa ń sọ ni kí n tó kú omi ń wèrè fún ọ. fún ta ni Sanusi Sanusi sọ sí èrè ni. ọ̀gbẹ́ni ee má wulẹ̀ sọ̀rọ̀ ọ̀gbẹ́ni fẹ́ bá ń jà ọ̀gbẹ́ni tanyẹ sẹ̀bọ́ fẹ́ ọ̀gbẹ́ni tanyẹ o ti jẹun o ti yó wo kí ni ó ń di oúnjẹ mi kù kí ni ó ń di oúnjẹ mi ojú ẹ ti bo. máa pariwo òwú mo lè fọ́nà márùn sí ọlọ́run. sànùsí tó o bá fọ ọmọ àlè ni o máa fọ́nà sí ọlọ́run máa fọ́ ọmọ àlè ni ọ̀bọ̀ máa fọ́ wo wo wo wo èmi nìkan mo ní kámẹ́rà ìwálé eh, àgbo record down máa ti wá rọ́pò ẹ̀ you go explain tàyà èmi mo sọ bẹ́ẹ̀ fún. sórí mo ti mọ sọ fún ọ tó bá ń bá ń sọ̀rọ̀ má máa fi èbò sí má máa fi èbò pè lólè sórí ṣé bójú ẹ̀ràn gàdàràngàdà tó làálẹ̀ bí ọba ṣiṣẹ́ ṣe etí ìrì òtún gbọ́ nǹkan kan mọ́ ni ṣé ọmọ pátí ní ọ̀gá tuntun nínú ilé ni àti kú òǹjọba alágbádá Ah, ìjọba tó ti di tológun tipẹ́tipẹ́ wo ọ̀gá tó tó ní bá a ṣe ń jẹun tẹ́lẹ̀ ó ti ń pọ̀ jù pé ibo lòun ó mọ̀ kọ́ sí wo tí ẹ̀dùn ojú tan ìjọba wa lọ o orí epo náà ti ń yọ kínní nìsín á ti yá lórí àwa náà sọ sọ ó ti yọ lórí wa o. ẹ̀yin ṣètò yọbọ ni ẹwà ń fún ní elújì tó lè báyìí èmi àmọ́ òun náà ni ìjọba ológun ah, mhm. ọ̀dà àwa ya wèrè gan calm down ó ní bá ṣe lé làgàtà kó lórí oyè ńgbà bẹ̀rẹ̀ sí ní lò jọba ológun sáwúrọ́dé lásán wọ́n lù fún mm-hmm. ó sì pò yìí títí títí ó sọ̀rọ̀ ẹ̀ mọ́lẹ̀ pa kò sẹ́ni lè ṣàlàyé ikú rẹ̀ mm-hmm. káwá ló lórí burúkú tí ó kàwé ní ìfọwọ́lálẹ̀ nù bí òun lè jọmọ wọn àmọ́ mọ́ iná náà ẹ mọ̀ wọ̀rí ẹ̀yìn gbàdúrà kẹ́yìn kírísítì tẹ̀mí òkú ọ̀pá tí ó sùn. níbo. níbo rò i know what i'm saying you can go back to your seat. láyé ẹ mọ̀ bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ ó sì mọ̀ fi èbó pè ń lólè Sànúsí Sànúsí dórí òpè o sọmọ pé ìṣẹ̀mọ̀ fàjára rẹ̀ sùn ọ̀ kí ló dé ná tó Sànúsí bí a ń sùn fọ̀ aláàgbígbẹ wò bó erí. kí ni. Sànúsí lọ jẹun tó yẹ tó tán ní owó rẹ̀ lẹ̀. ńlẹ̀. bàbá rẹ̀ ti sàtàn lẹ̀ fún bàbá wa fẹ́ yan ọba ní eh, akó eh, padà kọ́ máa lọ wọ́n ní kọ́ padà wá kó wá sàṣùlẹ̀ lọ ẹ gbèrè lọ. ẹ̀wà ọ̀rọ̀ mi pé lórí burúkú ni yìí màá rẹ̀ ya ìbọlẹ̀ ẹ̀ ń sí èrè sà. ẹ̀wọ̀n fi wọ́n lẹ̀. àlàyé àwọn tí kọ́lé ọ̀la a máa ṣẹlẹ̀ ìdáwòrò ń sìn a máa sọ́ di pẹ̀tẹ́lẹ̀. ìyàwó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lálàyé ẹ̀ bá ti dé tí ó bá ti fún wa lówó tó yẹ kó fún wa. wọ́n ní fún wa lówó kẹ̀. wọn lè kọ́ lé mọ́. iṣẹ́ wo la yàn láàyò tó jẹlé lọ ṣé mo lọ kúkúrú ta ní kí ni tèmi pẹ̀lú wọn. báwo gbogbo ọmọ ẹ máa kú ṣá. sábà níyà ẹ̀ ń wò bá yẹn. iṣẹ́ wo la yàn tata yàn láàyò tó jẹlé lọ. má pariwo. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà. wèrè ṣe ya ẹ nìyí ta ló mọ̀ yẹ ẹ ayé ṣi ẹ ni. kí ló ṣe yàrá ya kí ló dé tó ń kí wa. mo ní kí n kí yín náà ni ẹ̀yin ẹ̀gbọ́n mi. kí ló ṣe tó ń kí wa tó máa mọ yá ẹ rí ni. dàgbàsókè. sẹ́ẹ̀sùn dáadáa. dàgbàsókè àbọ̀lórí burúkú ni ẹ ah. kò fẹ́ ká tún ìyá ẹ pa àbí màá wọ ewo. àlàyé ó yá bàbá ẹ̀ tó fẹ́ kí n sọ́gun wọn yá ẹ lórí. kò fẹ́ ká tún ìyá ẹ pa àbí. àpagùn mọ yá ẹ lórí yá. ẹ filẹ̀ kò mọ́ mọ̀ ni. sáré lọ rí ẹ yí sá ìmọ̀ọ́mọ̀ ni ẹjọ́ ẹ pósítà wa náà. dúró ṣe ọkùnrin dẹ̀ ni bọ̀bọ̀ ìṣá. olórí burúkú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe bí ṣo gbọ́ bóyá wà yẹn ó dàbí wà yẹn pé wọ́n tún rọ ni òun ṣe bọ́lọ̀ ń ṣe dára ọgọ́ lélẹ̀. ọjọ́ tẹ bá ti rí tó bá ti tún kí wa ó yá ẹ pa ẹ pa. excuse me sir hmm? ọ̀gá ẹ ti dorí ìwé yẹn kodo ta. ẹ má mà pé mo dorí ẹ kodo ẹ wo bí mọ́níjà ẹ mọ̀ jẹ́ wulẹ̀ fàkókò ara wa ṣòfò gbogbo ń tẹ́ bí òye mi bóyá kẹ́ ẹ fẹ́ nù ṣàlàyé. ká lè fún àwọn tó yẹ ká fún lówó lóṣooṣù ká fún wọn lówó. Hmm, bí irú àwọn wo wá ló yẹ ká fún lówó lóṣooṣù. ẹ ẹ yẹ sà a máa ń sanwó fún àwọn tó ní iṣẹ́ ẹ̀sìn pẹ̀lú àmì sà. àwọn tó ní iṣẹ́ pẹ̀lú yín ẹ dá sí àwọn padà àbẹ̀wò ni tó bá jẹ́ torí sí àlọ́sẹ̀ rò bí pàwọn kan máa gbowó nígbàkúgbà ẹ dá ẹ kó gbogbo sí àwọn ẹ kó lọ fún wọn. ọ̀gá bíi ti bẹ́ẹ̀ yẹn kọ ṣe rí àwọn kan wà tó jẹ́ pé nígbà tí dáàdì fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ ṣe rí àti owó tiwọn àti owó àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ń sanwó díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n fi dá ilé iṣẹ́ yìí sílẹ̀ ṣe wá rí ní oṣooṣù bẹ́ẹ̀ yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ la máa ń fún lówó díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀. mo kú o ẹ fẹ́ jẹ gbárùn látọdún tó ti fowó lẹ̀ lọ́wọ́ sí ń gbowó dì sí i ṣé wọ́n ti jẹ́jọ́ ní nǹkan lọ́ba ìtorí ọlọ́run. wọn wọn lè jẹ́jọ́ ní nǹkan ṣé àwọn náà fi ṣe business ni owó díẹ̀ díẹ̀ díẹ̀ tó ń fi sí yẹn á máa yí orí díẹ̀ díẹ̀ díẹ̀ fún wọn. díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́ gún ọ̀gbọ̀n gún ọ̀ ni èmi ti fagilé o wọn ò lè jẹ́ ẹ̀ bá tèmi jẹ́ àwọn wo ló tún kù jàre. ṣe rí bí dáàdì ṣe fi ṣẹ́ náà ní ẹ̀pẹ̀ ilẹ̀ take position hmm. wọ́n ti wọ́ payroll báyìí uh-huh. and then mọ́mí àti ṣìkẹ́mi àwọn ti wà payroll tẹ́lẹ̀ ṣé wàá rí dáàdì one mo kú o. yes ah mo dáná. ṣìkẹ́mi ah ẹ ti bá ní ọlá jẹ ẹ fẹ́ jẹ gbárùn bá ẹjọ́ torí ọlọ kí ni bàbá mi fẹ́ fi one million naira ṣe bàbá bàbá tó wà lé tó jẹ́ pé nígbà wọn ti fi sẹ́lẹ̀ tó ti fẹ̀yìntì kọ́kàn mọ jẹun ọmọ lókù lẹ́ ń dààmú ara yín lẹ́ ń kó one million fún màmá onímàmá tó yẹ pé wọ́n ní ṣọ́ọ̀bù wọ́n wà jẹ́ ń bí wọ́n tún jẹ lọ́hùn ìyá oníyà tí ò wá yín ṣiṣẹ́ èsìkẹ́mi abájọ ẹ̀yin lẹ́ẹ̀ bá ti sìkẹ́mi jẹ ọmọ obìnrin lè fún five hundred thousand lọ́mọ tí ò níbì kankan ti ń lọ abájọ náà tí ó kọ̀ tí ò lọ lé ọkọ̀ nígbà tó jẹ́ pé ó ń jẹ oúnjẹ ọ̀fẹ́ ó ń momi ọ̀fẹ́ ó ń wọ ọkọ̀ ọ̀fẹ́ ó tún ń gbowó ọ̀fẹ́ à ẹ lè bà tèmi jẹ́ o sẹ́yìn gbogbo ń tẹ̀sọ̀ yìí èmi ò lè gbà o mo fagilé. má bọ̀ mí o má wulẹ̀ bọ̀ mí lọ́ọ̀bì kankan so bí mo ṣe wáyé etí mi ti di sí gbogbo ń tẹ̀sọ̀ n ò lè gbà torí n ò lè lajú mi lẹ̀ kí tá àlùbọ̀ kó wọ̀. ṣé lásìkò tẹ́mi wà lẹ́ndì èmi ò lè gbàgbà kú gbà o ìwọ fúnra rẹ̀ ẹjẹ́ ti bi ìṣáná ká fi kíyèsí ogun ìwọ fúnra rẹ tó ń ṣiṣẹ́ lójú méjèèjì èló ló ń gbà lóṣù. mọ́níjà mọ́níjà mọ́níjà aláwọ̀ jìwà rí ó dàbọ̀. Ah! mọ́níjà wò lélẹ̀ ọlá gidi inú tí má bínú ẹ ẹ lè dúró wò tán o àkàsà. wá wá bá mi lọ sí ọ̀kan níbi ọ̀dọ̀ yóò ń pàràgà tó kọjú sí iléeṣẹ́ òun ìyá onípàràgà tó kọjú sí iléeṣẹ́ bá mi ní kó bá ń po gbogbo ẹ̀ pọ̀ kó bá bàbá yín gbé nǹkan wá mo fẹ́ da nǹkan ara. bílẹ̀ bá ń tó bílẹ̀ bá ń tó ìjẹ́ kémi òkè ìwọ lórogún ẹ̀kún ìwọ lóòkè sá ìwọ lóòkè sá. tí ìdàgbà o bílẹ̀ bá ń tó bílẹ̀ bá ń tó bílẹ̀ bá ń tó èmi ò kò bá de ká move together. ṣé ìyìn lè fẹ́ direct bọ́ ṣe máa wọlé mo ní kẹ́ gba gbélé lọ sínú mọ́tò. Ah. Ah, èmi ìfẹ́ kan sọ pé àwọn ò rí sim card mọ́. irọ́ wọn ò rí sim card. ìrùn owó ìrùn nǹkan kan gbára ìjókòó ti ẹ̀ ń kọ́nà jára bí wàhálà wo lélẹ́yìn báyìí tó lọ lọ mi ò ṣáà láì gbogbo nǹkan tí bọ̀dà wèrè yìí ń ṣe o ẹ ọkọ wa lẹ́yìn ọkùnrin ẹ̀gbọ́n èèyàn mi ò láì gbogbo eléyìí o hmm. mi láì gbogbo eléyìí o. Ah, olúwa sì kẹ́mi àríkẹ́ hmm. ọmọ ọlá sùúrù bẹ́ẹ̀ ni ẹ mú mi ẹ àti ní sùúrù àti ní sùúrù mi mo ti ní sùúrù tó ẹ eh, ṣe bẹ́ẹ̀ inú ò lè sọ fún wa ẹni ká pe wèrè lọ́kọ ìyàwó ká lè rọ́nà lọ mm. ẹ ọ̀nà tẹ́sọ̀ yìí ọmọ ti fi road block ọmọ ti block everything kò bá sí kankan mọ́ àbí ṣé ìrówó oṣù ti ń gbà. <laughs> mi ò rówó oṣù gbà. ti last month fọkàn ẹ balẹ̀. mọ́mí ó dàpọ̀ ẹ̀yìn ti rówó torí èmi ò rí nǹkankan rárá rárá. olúwa sì kẹ́ mi ah. má gbèrè ẹlẹ́mi gbóná láì nídìí jẹ́ àlọ́ òde tá à ń lọ. gbogbo ìgbà ni wàá máa disturb ara ẹ wọ́n sọ pé kìíní kan ẹ ó ti block ọ̀nà ah, ó ti block ọ̀nà. ẹ̀sùn ẹ̀sùn ah, mọ́mí a lè lọ ibi kankan. kí ló dé. ẹ wò tí ẹ̀gún bá ti gúnyàn lẹ́sẹ̀ tó gúnyàn lọ́wọ́ ọ̀rọ̀ ti dì kalẹ̀ o. ẹ ti ń ṣẹlẹ̀ recent now there are no any vacancy car in south side o their motor is now being being tangled. gbóyìnbó ìranù lọ jèrè kí ló ṣẹlẹ̀ sí mọ́tò. kò sí mọ́tò gangan nù ọgbà. Sanusi gbọ́ kí ló ṣẹlẹ̀. Ah, wọn ò fi gbà kan bọ̀ kan nù bó ṣe ṣẹlẹ̀ náà wọ́n ti sọ̀rùn ẹ̀yìn àmọ́ ẹ̀yìn abẹ́rẹ́ tó lókun dì náà ló ló drove everything out of the compound. abẹ́rẹ́ wo ló lókun dì tó kó mọ́tò lọ abẹ́rẹ́ wo ni. ẹ̀gbọ́n àgbà kò tán wá láti ìlú òkè ni àwọn náà ni wọ́n ń pàṣẹ àwọn ni jésù tí ò ní gẹ̀ tó ń pàṣẹ. wọn ṣàgbé tèmi lọ ah, ah. tí mọ́mì nìkan. gbogbo nǹkan mo lò pọ̀ mo lò plural àti adjective mo fi e all the, he drove all the car outside of the compound. yẹ́ẹ̀ ẹ máa àfa àjọ náà béèrè irungbọn kí ni òun múná jò ẹ máa ṣe a ní gbogbo mọ́tò ni a ti kó lọ kó tí mọ́tò kankan mọ̀ gbà mọ́. yéè níbo nìwọ wà ńgbà tó fi ń kó tó fi ń torí bó ṣe dá lójú pé òun nìkan ò lè dá gbogbo mọ́tò jáde kó jáde níbo nìwọ wà ńgbà tó fi wá kó mọ́tò. ẹ̀mọ tẹ́mi tẹ̀ tí wá ààrẹ sòun ni pé ok báwo lọ̀rọ̀ pọ̀ sí rí gbogbo kọ́kọ́rọ́ mí nì pé mọ́mì wọ́n gọ́ra wọn ọ̀rọ̀ pọ̀ mú kọ́kọ́rọ́ dádì wọn kọra wọn ọ̀rọ̀ pọ̀ mú kọ́kọ́rọ́. ṣé wàá lè gbẹnu ẹ̀ dákẹ́ ṣá. ṣé wàá lè gbé ẹnu ẹ̀ dákẹ́ ìwọ ọkùnrin dákú bíi jí àpàṣà tì í ṣé wọ́kọ́ ni dírẹ́fà ni ó wá mẹ̀mú fìlà bí ẹni tó ṣẹ̀mú délà tó kọ ẹ̀gàn òpònú jàtìjàtì. Ah! It's an ọ̀jọ̀gọ̀jọ̀. ọ̀jọ̀gọ̀jọ̀ o orí yín distract mi sọ ọ̀jọ̀gọ̀jọ̀ àìmí mi ti lọ́mọ ti pààyàn ti bẹ́ẹ̀ bí o sì ń títì. wọ́n ti máa pa á tì mo máa pa bẹ́bẹ́ tí mo ti kó ni gbogbo bẹ̀ yẹn distraction rẹ̀ ori yín dàbí reflector the lord is your baba wọ́n ti lọ́sọ lórí láti àkíyàmọ̀. ọ̀gẹ́ni ọ̀gẹ́ni lo bẹ́ẹ̀ sokoto wèrè ẹni kò kí n fọ. gbé bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀. wà bẹ́ẹ̀ ni. ṣé wàá lè gbẹnu ẹ̀ dákẹ́ sá. ṣé orí ìwọ Sànúsì orí ẹ̀ tí ò pé yẹn á pé níbo lo wà sẹ́ẹ̀ tán fi gbé gbogbo mọ́tò lọ ńlé. inú kọ́ńpáàdì mo wà tán fi gbé gbogbo mọ́tò lọ. kí wàá ní nǹkan tó ṣẹlẹ̀ gan kí ni iṣẹ́ tiẹ̀ tó fi wòran tán fi gbé mọ́tò lọ. kí n sí géètì kí n tì ní mo ti sí géètì fún wọn nígbà wọn gbọ́kọ̀ lọ nígbà wọn gbogbo ìjáde tán mo ti padà. very good bó ṣe ṣí géètì fún wọn tán gbọ́kọ̀ lọ tó tún wá ti géètì padà tí wọ́n wà nù be yẹn bẹ́ẹ̀ náà ṣe máa tiẹ̀ mọ́gbẹ́ wọn. ṣé o máa bọ́lọ́ngọ́. objection. ẹ ṣé o gbọ́ bí tó ń já bọ́lọ́ngọ́ ṣé o gbọ́ rí. objection objection. màá sìn ẹ̀ dẹ́rẹ́ báyìí wọ́n á tilẹ̀kùn. Ah. objection ẹ mọ tẹ́ mi fẹ́ sọ ní ìgbóná ìgboro làjọpọ̀ lọ tó bá tutù awọ ilé lọ yìí ẹ jẹ́ kí dáàdì. ọmọ alẹ́ yìí bẹ́ẹ̀ ni ó ti dàgbà. kò sí mọ́tò gan-an. <laughs> kìkan má ṣe ká o. ẹ̀yin ọmọ ìyá ọmọ aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìmá bàbá yìí ti dé tọ́látọ́lá mo dé tẹrùtẹrù. wọn ni wọn ti ń bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. olúwa mi ti dáadáa ló dé àti ìrètí rẹ káàbọ̀ ṣe dáadáa ló dé àti ìrètí rẹ ṣé dáadáa lóde àti ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa àti ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ kíkẹ́rẹ́ á máa ti bọ̀. ṣé dáadáa lóde àti ìrètí rẹ káàbọ̀ ṣé dáadáa. lọ àti ìrètí ìyá rọpọ̀ ìyá rọpọ̀ ìyá rọpọ̀ ah. <laughs> akọ àmójúbà àmójúbà ta ni. Ah, ẹ ti gbọ́ ọ̀rọ̀ pọ̀ ó ti dé ọ̀rọ̀ pọ̀ ti dé ah, àwọn nìyẹn àwọn ló ń bọ̀ yẹn o. ọmọ abílẹ̀ sọ̀rọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu káàbọ̀ o káàbọ̀ o káàbọ̀ káàbọ̀ o káàbọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu káàbọ̀ o káàbọ̀ káàbọ̀ o káàbọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ lanu káàbọ̀ o káàbọ̀. ọmọ abílẹ̀ sọ̀rọ̀ kí. ẹ̀yin wèrè sọ́ọ̀tà ẹ̀sẹ̀ bíi ọmọ ojú ọ̀rọ̀ lárí èló la fún yín tẹ̀sẹ̀ bíi ẹni tẹ́bi pa báyìí. sísọmọ rẹ̀ lánìí. àbẹ́ẹ̀rì tí síbẹ̀ gbàlagbà ní pẹ̀lọ́jọ́ orí iṣẹ́ yẹn kẹ́tùmọ̀ ṣe bálabàla. ọ̀rọ̀ pọ̀ àgbọ̀ ọkọ̀ gbọ́n. nígbà tí ẹ ti fi sí ọ̀kadà alẹ́ lẹ ti ṣe bálabàla. ẹ wí kúkẹ́ kó sí lọ. ọmọ aráàlú ọwọ́ àìlú ọ̀nà ọmọ aráàlú èjì wọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́rọ̀ nígbà láti ilé ọ̀rọ̀ ọmọ sábà yọ kí ọmọ lọ́kùn lé ọmọ kẹ́mi òjọ́ tó yá ẹ má jẹ́ fọyà gbòǹkẹ́ ẹ̀yìn mi òjọ́ tó sá ẹ má fi mi bọ́ sàláwẹ̀ kí kẹ́mi ti wá yọ ọmọ ní kẹ́ẹ̀yìn gẹ́dẹ́ àṣẹ̀gbẹ́ ilé bàbá rẹ̀ tó májídé àwọn adédè kàkẹ́kì àwọn arẹ́dẹ́ kí ẹ lọ́wọ́. ó rìn mí jàkì ó tó tó ó wọ ẹ bí ẹ má jẹ tàn yín ọlọ́pàá ọ̀tà náà yàtọ̀ sí tòní o ah, ó bukú ń bẹ lọ́ọ̀bẹ ah. ẹ̀rọ a sí wọlé lẹ́ẹ̀kan ni ẹ wo ẹ̀bùn bẹ́ẹ̀ gbogbo yín pátá lẹ́ẹ̀ mú lọlé kódà ẹ tún lè pa àwọn aráalé yìí kọ́ wá kún yín kẹjẹ kọ́ mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ ti dé ó dé tẹrù tẹrù. ọ̀rọ̀ ti dé ọ̀rọ̀ ẹ̀yin gẹ́gẹ́ ẹ̀sà kí ọmọ fọdé sàkóso. ẹ ti rí mi jákèjì. Eh, eh. ìwọ rè èmi ni òyà dúpẹ́ ọlọ́run ọlọ́run ọba mọ̀mọ́ dúpẹ́. dúpẹ́ ah. àmọ́ sí dáadáa lèmi náà ah, báyìí. Ah, ó yẹ kó o rí i pé inú ọlá mo wà. Eh, a ti ń wẹ̀ inú ọlá. ẹ̀rọ rò mí ni ẹ̀rí pàǹpà. bàbá <laughs> ẹ wò ọ̀pọ̀ dànù ẹ mọ jẹ ntọ yín owó wà lọ́wọ́ mi o ẹ pé àwọn tó bá súnmọ́ yín wá kọ wá bá mi náà. so onídìí àti sọ fún mi kí n tó mọ̀ pé ń bẹ ńlẹ̀ ń bẹ ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ sálà ìyá mi ẹ wo bí mo ṣe wà yìí ó tún wá ní nǹkan kan tẹ́ ẹ mọ̀ ẹ jẹ́ ń já yín sí kí n rẹ́ yín sí kí n gbé yín débẹ̀ bí mo ṣe wà yìí ẹ mọ̀ jẹ́ ń tọ̀yìn èmi ni ọ̀gá iléeṣẹ́ ìbá mi ọlọ́run. ìwọ ni ọ̀gá iléeṣẹ́. èmi lẹ́ ń dì. èmi ló ṣe yìí fún tán ọlọ́run mi òbó ṣe dánlẹ́lá làwọn ọ̀tá mi wọ́n ń forí gbára wọn kiri. ẹ tó ẹ wá mọ pápá máa rí bẹ eh. èmi mò ń pàṣẹ nulẹ tí má ní gbogbo ilé ò jẹun ò jẹun. Ah tí n bá ní kò sí ọkọ̀ tí wọ́n gbé jáde kò ní gbé jáde kọ́kọ́rọ́ ayé gbogbo wọn nù lé wọn ọwọ́ mi ló wà. wá tẹ o ah! tọ́là ọ̀rọ̀ pọ̀ ní sẹ́ẹ̀. bí mo ṣe wálé gbogbo àwọn olórí burúkú tí mo ń fẹnu ìgbọ́n kàn mí tẹ́lẹ̀ hmm. mo fẹ́ kọ́ rí i pé ọmọ yín ti gbó ah! àwọn tó ń bẹnu ẹ̀tẹ́ lù mí nùlù ìtẹ́lẹ̀ kọ́ lè mọ̀ pé mo ti dé tọ́lá tọ́lá. o dé tọwọ́ tọwọ́ o dé tọrọ tọrọ o dé ti tíá kò fi ṣe apá wọn dànù. Ọlọ́run kódà tí n bá ṣe tán nìsín mo lọ bọ rẹ mi àwọn àjọ mú gbòòrò pọ̀ tó yẹ pé àtò ọkọ̀ tí mo kọ́ wa àtò tẹ̀lé ra wọn báyìí tí mo yan kiri. wọn gbọ́ kó o tó lọ ìnáwó mọ̀ jáde èmi gan fi òbùdà kọ́ ọ bọ́ sí gbòòrò kó mọ̀ ṣe sí akiri ẹni tí yóò bá tọrọ owó lọ́rẹ̀ kó mọ̀ buwó kó mọ̀ fọ̀rìn àmọ́ ọ̀jẹ̀ ọ̀nà ò jẹ́ sáré wọlé kí sáré tẹ̀ bọ̀ wá nǹkan kan kó fi rónú. ẹ fọ̀rọ̀ oúnjẹ lẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ rìn gbòòrò náà káwọn èèyàn mọ̀ pé mo ti dé tí n bá wá dé àbọ̀ abá lóúnjẹ mhm. ah, ẹ mọ̀ kémi gan ò fẹ́ oúnjẹ yín sí ẹ àmọ́ ìyá mi ẹ má wulẹ̀ jẹ́ àfọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ó ní nǹkan pàtàkì tí mo fẹ́ sọ fún yín sẹ́rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo fẹ́ mọ̀ fi àwọn owó kan ránṣẹ́ sí yín kì í ṣerú àwọn èyí tí mo ti fi ránṣẹ́ tẹ́lẹ̀ o hmm. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ fi lé <coughs> orí yín pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ fi lé ìdè nǹkan mọ́lẹ̀ ni. Hmm. Ah, ah. dídè nǹkan mọ́lẹ̀ ló kéré jù bí kí n ti máa dè nǹkan mọ́lẹ̀ ni hmm. ìwọ máa sẹ́ǹdì ẹ̀ kémi máa dè nǹkan mọ́lẹ̀ dídè ni nǹkan á máa dè mọ́lẹ̀. Ah ìwọ sàmọ sẹńdì ẹ ah! ìyá mi bá ti ń dè ní mọ dè nǹkan mọ́lẹ̀ kò sí wàhálà dídè ní nǹkan ẹ̀yin gan wà á mọ̀ pé inú ọlá lẹ bọ́ sí. Ah, ṣé nǹkan tí mo sọ ń sìn tí ó bá ń ṣe ẹ̀yin tẹ́lẹ̀ gbé ọmọ wèrè yẹn ọmọ àtọkù wà balẹ̀ jẹ́ tó wá sínú ilé yìí ó ṣọ̀fun mi dákú ni pé gbogbo mọ́tò tó wà ń ta ó ti lọ tà wọn ni ó ti kó everything You know Ah. nígbà tó wọlé tó kó àwọn mọ́tò tó kó àwọn èèyàn lọ kí lẹ́tọ̀ ṣe ti gé tó pè wá. ẹ ṣeun ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti sọ̀hún mo pẹ̀gbọ́n tó fún mi nọ́mbà àwọn bc ni ah. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ẹni à ń sọ̀rọ̀ nípa md wọn pera wọn nù léyìí wọn ní bàbá àwọn ló ní gbogbo nǹkan táwọn bá ṣe àṣegbé ni ẹ wo ibi tán ti kọ́ńkà mi wọn ní bàbá àwọn jẹ bàbá èèyàn ní nǹkan ó ń gbé nǹkan bọ́ta kí n tèmi orúkọ tó ti ẹ̀pẹ̀ mi tó bí mi nú jù ní ọmọ ẹrú ah má ẹ̀ sílé pèsè. Sanusi. má. Sanusi. má. Sanusi. má. kó gbẹnu ẹ dákẹ́ kó yẹ rojọ́ bí rédíò Lagos kí ni ìṣòro ayé ẹ̀ gan mo fún ẹ títí di àárọ̀ ọ̀la ó pẹ́ jù tí gbogbo mọ́tò yóò bá padà wọnú ọgbà yìí consider yourself fired. ah fire gangan mo sáfún tí mo fi ní kankan mọ́tò bọ́ta torí wọn láwọn ọyọ mi sẹ́ni náà mo tún padà pàdé fire from point one to fire how am I gonna survive my life with this ọlọ́run ọmọ ṣàánú mi. ah ẹ̀gbọ́n tó fi tó ẹ̀gbọ́n tó fi tó ah, ẹ̀gbọ́n tó fi tó. ọ̀rọ̀ pọ̀ rẹ́ mi. èmi ló ké sí o. àbójú mi ń tàn mí jẹ ni. ojú rẹ̀ ò tán jẹ́ èmi ló rí. nígbà tí wọ́n wá pé pétọ̀ kí n bóde kí n bóde bí mo ṣe tokode náà bá ní pétọ̀ ọ̀rọ̀ pọ̀ rẹ́ mi mọ̀ kọ̀ọ̀kan ńláńlá wọ̀ lù mo ní sẹ́ nínú ìlú wa iná nígbà wọn ni mo sọ wá kéé ọ̀rẹ́ mi lọ́wọ́ sọ tí ń dín báyìí wọ olú ẹlẹ́dàá mímọ̀ jẹ́ kí èmi ó gbé o. wo bí atẹ́rẹ́ hmm? mọ̀jẹ̀ ń tàn sórí ipò tí mo wà ní ìsìn mo kàn díjú mo lajú bára mi inú ọ̀la ni. ha ah! ah! èmi náà díjú ni. ọ̀rẹ́ mi hmm? wo bí owó wà lọ́wọ́ mi ẹ wá bá mi náà. a ah, mo ti ṣe tán. wo bí jẹ́ ìsọkìnní kan fún ọ mẹbí lọ́jọ́ sí tá a jọ dáràn tí ọlọ́pàá fẹ́ wá mú wa tí wọ́n fẹsẹ̀ fẹ́. ń gbọ́n lọ́lọ́pàá mú ọ lọ ni mo bá gbọ́ òtí bọ́lọ́pàá lọ. alábòsí wọn lọ́lọ́pàá mú mi lọ mi bá jọ forí jálẹ̀ àgbẹ̀kọ́ ni ńgbà wọn dé lọ́jọ́ sí tí wọ́n fẹsẹ̀ fẹ́ tọ́ mú mi lọ mọ ní bàbá ìbádé mo sáré pé ẹni mi sí pẹ̀fọ́ ọlọ́pàá lọ́ba gbà mí lẹ́yìn nígbà wọn bá fi mí lẹ̀ tán o níyà mi bá ní o pẹ́pẹ́ sí o bàbá rẹ rèé o. ìbọn lẹ́ ń bẹ̀ jàre kí ló ṣẹlẹ̀ ṣé wàá ti bàbá ìyá rẹ lẹ́jọ́ ń mú wa sí i ni ẹ fẹ́ sọ fún mi pé bàbá rẹ ti kú lára báyìí ni. mẹbí tèmi náà mọ̀ láti bẹ̀rẹ̀ ayé mi nu ńgbà tó sì dòjijì tí wọ́n ní bàbá mi rè mọ́ pé ah irú bàbá òjijì wo rè ṣùgbọ́n. bàbá rẹ jí mi okú oríire. àbí ìyá mi ò sáà lè máa parọ́ ló bá ní dandan dandan o à ń lo ìkólé òbítíbitì owó. a símẹ́ǹtì dulẹ̀. yéé mo dáràn. ibẹ̀ ló wà. wo bí ilé ọlá mo wà o. Ah, mo bá ń fẹ́ lá mò ń jẹ lá mò ń gbádùn ọlá bó ṣe wù mí ah. kódà bí mo ṣe wà yìí jẹ́ ń tún já ọ kí n gbé ọ débẹ̀ èmi ni ọ̀gá iléeṣẹ́ bàbá mi md. ọ kàwé. Eh, kì í ṣe dandan mo sá bó ṣe wù mí bẹ́ẹ̀ àṣẹ tí n bá pa báyìí àfi bí apàṣẹ wà Ah. ìmúlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. orí mi sọrí ọ̀rẹ́ mi wọ́n nítorí kán bá sun wọn kọ́ yọ̀ràn gbà jẹ́kọ́lá tó ní ọ̀ràn ṣé kí n tẹ̀lé ọ̀rẹ́ kó bó ti kó dèmí sẹ́yìn ọkọ̀ ẹ̀yọ̀ kájọ mọ́ ọ̀rẹ́ kó ọ̀rẹ́ mi dákun jọ. àtẹrẹ hmm. sọ̀rọ̀ wáìnì mi ni ṣẹ́kẹ́ mi mú ọ lè kókó lọ bá lé ọlá jẹ́ ni. lọ́nà wo. ìwọ tí mo mọ̀ ẹnu rẹ tí èdè tó bẹ̀rẹ̀ sí ní yọ sí gbogbo wọn níbẹ̀ ní ìsìn tó bá yọ lájẹ. ìwọ lẹnu rẹ rẹ sí bí wọn má lè yí kí ló tún wọn jọ má lè jà wá méjèèjì papọ̀. ẹ wo bí mẹbí gbogbo ìbẹ̀rẹ̀ mi àti ẹ àjọ ń fọ́n gbogbo ìlú yìí náà ni àjọ ń bá a ká ni mo rò pé ó yẹ ká jọ jọrọ yìí ó yẹ ká jẹ jẹ láì ní wo bí ntẹ́mi náà rò ní pé bí kí n wọ́nà bí n ṣe fi ọ́ ṣe igbákejì mi. à ah, mo ṣe tán. kọ́ di pa mi ah, amúgbálẹ́gbẹ̀ẹ́. àmọ́ èmi ò gbákígbá ní gbákejì. igbá burúkú ni wọ́n fi bomi mu àníkẹ́mi máa pàṣẹ kí wọn náà máa sọ̀rọ̀ kó sì. ọ̀ya ọ̀ya yóò ní yá ó sì mọ̀ pé mo mú owó mánéèjì. adẹ́rẹ́sọ̀ wáìnì mi ni. rárá ń gbà tẹ́ èsè rọ. owó wà nílẹ̀ wọ́n ah. fún ọ tó o mọ̀ mí ni mo mà ti wà nú ọlá kì í máa ṣeré. mo jẹ́ àjọjọ láyìí. kì í máa ṣeré. Ah! wo bí tí n bá wá fún ọ lówó nǹkan tẹ́mi bá wá padà sékòó tí mo ti ṣe àwọn nǹkan kan ó mọ̀ pé àwọn ilé ìbò pé kíní kan fi fẹ́rẹ́ sàn mo gbọ́dọ̀ to gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. fẹfẹrẹ sàn ṣé èbò náà nù. èbò ni ah. èbò ni ṣùgbọ́n mo mọ̀ pé ah, wọ́n ní tẹ́lẹ̀ bá fẹ́ ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe fẹfẹrẹ sàn. tí n bá ti wá ṣe gbogbo ẹ̀ tán tí ilẹ̀ ti dùn wọ́n wà padà wà mú ọ. Ah. ìwọ náà ìwọ náà wà mọ́ dára nù ọ̀la. ọ̀rẹ́ mi ò ní sunkún ọjọ́ tó o bá padà wà mọ́ mi tí ti fi owó ńdà lára wo jákè nìyẹn èmi ní ìsanwó rẹ̀ bọ́ eh, bá lọ tó. ìwọ kẹ̀ ọ́ ọ̀rẹ́ lẹ́kọ̀ọ́. ẹ bẹ́ẹ̀ mi ní ìsan ìjọ̀gbọ́n ò ṣe é dánìkan fà ó ìjọ̀gbọ́n. who is this guy. ah <laughs> eléyìí amúgbálẹ́gbẹ̀ẹ́ mi lè wò. who are you. i am the personal PA. come again me gbẹ dada. i am the personal PA. iṣẹ́ rẹ̀ ní sọ fún yín. in my office sórí kí n tó lajú kí n tó di kò ti jáde síta i want you out of this place right now get out idiot pa pa my food ọ̀rọ̀ pọ̀ àṣejù ẹ ti ń pọ̀ jù mọ́ àṣejù ẹ ti ń pọ̀ jù ọ́ dúró ná kí ló ṣẹlẹ̀ sí gbogbo inú mọ́tò tó wà ní compound wa nílé láti over the weekend tó ti kúrò nílé ó dẹ̀ kó gbogbo ẹ̀ kúrò kí ló ṣẹlẹ̀ ẹ mọ́ bínú ó yẹ kí n ti sọ fún yín tẹ́lẹ̀ àyùn ìyàwó yín ló yún mí mo wá ní sáré yọjú sílé nígbà tí mo wá délé ah, wàhálà gbogbo fẹ́fẹ́ rí ti àwọn aráalé ti wá pọ̀jù àti pé mi náà sẹ́wọ̀n pé gbà wọ́n ti rí mi tipẹ́ mo ti wá mú mu kú mu mo jẹjẹ kújẹ ó ti wá wó mi sílé nígbà mo wá kúrò láàárọ̀ èmi ìmọ̀ ọ̀pẹ tí ń fi kọ́kọ́ mọ̀ bọ̀ lé àárọ̀ lọ́jà kí n mọ̀ bọ̀ ní ọ́fíìsì tí má sì kú òun bí rọ̀lẹ́ ń wà mọ̀ ṣàlàyé ètò kù fún yín lé ẹ mọ̀ bínú ìyàwó yín mo lọ yọjú sí. ìyàwó mi are you are you sick upstairs are you ẹjọ ṣé pọ̀ yìí gbádùn báyìí i don't understand you are you okay yóò dá mi lóhùn are you okay ìyàwó ti tèmi nìwọ lọ rí ló wá fi kó gbogbo mọ́tò kúrò ní compound láì dágbére fún anybody ó wá sọ pé ìyàwó ẹ̀ kan ló ló ló lọ yọjú sí i don't i don't get it aṣíjú ẹ ti ń pọ̀ jù ó wọ́n ṣe báwọn èèyàn ló jókòó yìí wọn fi gbà kan wọn fi ibi kankan yọ lẹ́nu rí àfiwọ́ nìkan what is your problem kí ni ìṣòro ẹ. see me in the office now. kí ni nǹkan tí wọ́n sọ gbẹ̀yìn náà. wọ́n ní kẹ́ ẹ rí àwọn ní ọ́fíìsì àwọn ní báyìí báyìí. ṣé n sọ. Hm, hm. ẹ pẹ̀lẹ́ sà. ẹ pẹ̀lẹ́ sà. mo rò pé tí yín fẹ́ tà kílódé sọ sọ ìṣà sọ ìṣà ní kífà tèkì tẹgbà bọ́lá yìí lọ tí fẹ́ jẹ̀ mí. ò ní bínú ẹ pẹ̀lẹ́ ẹ̀yin alábòsí kí ló ṣe yín tẹ́ káwọ́ gbẹra bí àtọ̀lé kí ló ti wọ́n káwọ́ gbẹnú bí ẹ̀tọ́ ọmọkùnmọ́ lọ́wọ́ olùsí ẹ wá tọrọ ayé jọ ẹ fẹ́ ṣe lẹ́yà mi ẹ fẹ́ ṣe yẹ̀yẹ́ mi kò sí wàhálà wẹ̀rẹ̀ wọn ló wá pè mí nù yín pé bá mi fẹ́ rí mi gbà mo wà lọ́fíìsì lẹ́ẹ̀kan ṣé wọ ni bòròró ìwọ ni ìwọ lọ wá pè mí ẹ dápẹ́ ẹ̀wọ̀n bínú ta ni máa ń fúnyàn ní ìwé ìfisẹ́ sílẹ̀ téèyàn fi mọ́ fisẹ́ lẹ̀. sẹ́kẹ́tì báńkì ọ̀wé fún sẹ́kẹ́tì náà ni. eléyìí ni sẹ́kẹ́tì olólùlẹ̀tọ́ àti fúnyàn ní ìwé ìfisẹ́ sílẹ̀ ẹ̀ kí n bọ̀ wá lànà tààrà kan kí là ń bá ka gbà mélòó lọ́ọ́ fúnyàn ìwé ìfisẹ́ sílẹ̀ tiẹ̀ tán. ṣèbí ti kọ ìwé ni ká kọ ìwé kéèyàn fisẹ́ this is not right. máa fi bẹ́ẹ̀rù gun ọ̀rọ̀ fún. má gbọ́ ayá wèrè tani sọ. ọjà ẹrú ni kílódé ẹnu ẹ bù tì báyìí ẹlẹ́gùn kú ìwọ iṣẹ́ ẹ̀ tọ́lé nù fáá kì gbà lọ́wọ́ mi gbàgede wá iṣẹ́ ẹ̀ tán ẹ̀ tọ́ bá wá bí dánú yín bí mo ṣe fẹ́ bọ́ta yìí kẹjọ́ kò síbi kẹ́ ẹ mọ̀ ṣẹlẹ́yà mi torí mo ní bẹ́ẹ̀ kó láyé ìjọba ẹsẹ̀ lẹ́yà mi ẹ̀yin kan sọ̀rọ̀ kí n gbọ́ pété mo ń lẹ́tí mẹ́gìrì o mo ń lẹ́tí mọ́gìrì ẹni tó bá dún báyìí iṣẹ́ ẹ̀ tó tán ẹ̀yin kan sọ̀rọ̀ kí n gbọ́ ẹ̀ kan kí n kàn gbọ́ bẹ́ẹ̀ kú. tó kọ Saki wo fọkàn ẹ balẹ̀ just continue with your work this is not relevant. wọ́n ṣe oṣù karùn fẹ́ gbé apáta a dìdìrìndínbọ́ngọ́ ayé ẹ dákun ẹ má máa jẹ́ wọn ta ọ̀rọ̀ yìí mà lẹ. ṣìndára olúwa ṣìndára. mú mi. kí ló dé ẹ sọ̀rọ̀ yìí náà ló wá ń ròtò tó báyìí ah, àti wípé ìwọ ọlọ́run ta lẹni tí mo ṣẹ̀ ẹ ta ni mo ṣẹ̀ tó fi ń dogun onísàkì báyìí ìwọ ọlọ́run ẹ nítorí wẹ ti ń dúpẹ́ ibi tọ́lọ́kọ́bọ̀ ti ń yọ báwo ló ṣe ṣẹlẹ̀ gangan ọkọ mi ṣàlàyé fún mi kí ni tó ṣe fún wọn. mọ́mì mi ì ṣe nǹkan kan ṣe bí ọ̀gá tó ní kọ́ńpìnì wa ló wá wọ́n dẹ̀ ní kí n lọ bá wọn pé ọmọ wọn ní omd tàṣẹ nìyẹn kí ló pé wá bó dẹ̀ ṣe dé ọ̀gá dẹ̀ sọ̀rọ̀ sí bó ṣe bínú nìyẹn pé èmi ni wọ́n rán kí wọ́n á pè òun bó ṣe sáàkì mi nìyẹn ah. mọ́mì bí eré bí eré ni mo tiẹ̀ pé kò sẹ́ni tí kò bá mi bẹ̀ tán nínú ọ́fíìsì yẹn. Ah, ah. ṣé wọn bá nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn ẹ̀bọ̀ tí yín ò tó nǹkan tó ń ṣàkèyàn lé lórí ṣùgbọ́n ọkọ mi wò má jẹ́ kí yẹn ba ọkàn yẹn jẹ́ púpọ̀ ṣó tó bá ti dọ̀la lágbára ọlọ́run kójúmọ́ rí àmọ́ wa ọlọ́run aṣọ wa jọ̀la lọ tó bá ti dọ̀la ká lọ àmọ́ bá ṣe lọ bẹ̀bẹ̀ á lọ bẹ̀bẹ̀ ni ọlọ́run àbẹ̀bẹ̀ ká gbọ́ hmm. àbí ọkọ mi jọ. inú òkùnkùn lọ̀rọ̀ yín gbé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí láṣẹ fún yín sí. máṣe nǹkan tẹ̀rù pa ah, máa ṣe mọ́. ayé màmá tán ayé màmá tán ọ̀rọ̀ pọ̀ ti dé o. ọ̀rọ̀ ṣì kéde lára ò mà tí ìyá rárá ṣé kí n gbẹ́rẹ́ fún mi yàrá ẹ̀ ni mo sùn mọ́jú ó rọ̀ ní tẹ́gbẹ́jọ́ a lè sùn ọ̀rọ̀ yín ò yé mi pẹ̀lú newspaper yìí o mi mọ̀ ń tẹ́ fẹ́ gbà bẹ́ẹ̀ tẹ́ jí sí láàárọ̀ kùtùkùtù ṣé pé mo ti jí mo ti múra nínú ká pe dókítà àbí kí n gbé lọ bá wọn lọ hospital èwo ni ká ṣe. ẹ ẹ tó bá jẹ́ yẹn ni màá prefer pé ká gbé lọ sí hospital. sẹ́yìn máa tẹ̀lé wa. èmi á wà yín lọ èmi á wà yín lọ tó bá jẹ́. káàárọ̀ ọkọ mi ọ̀rọ̀ pọ̀. kí ó tójú ẹ lè kókó báyìí. kò sí nǹkan kan. oúnjẹ ti rẹ́dì. ẹbí ò pa o ò ní kí bàbá ẹ ni. wọ́n ti kí wọn lánàá. darling darling my dear ṣé ẹ mọ̀ pé gbogbo wàhálà tó wà nílẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ sí níbi kẹ́ má máa gbọ́ tèmi mọ́ tí kẹ́ máa rò pé ẹ̀yin lẹ gbọ́n tó ẹ̀yin lẹ mọ̀ gbogbo ẹ̀ tán ṣé ẹ rí wàhálà tẹ̀ dá sílẹ̀ níjọba tẹ̀ ti lọ sọ̀rọ̀ sọ́mọ yẹn báyìí gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí dojú rú nulẹ̀ ṣe kẹ́mi ló wà bẹ́ẹ̀ tá rẹ̀ ò yá àmọ́ tó mọ̀ tó ń fà á òun gbogbo nǹkan yín náà gbogbo nǹkan gbogbo nǹkan ló ti ń dorí ló ti ń dorí sódò ló ti ń dorí kodò yìí upside down gbogbo nǹkan wá ń tàn sí ẹ̀ẹ́dẹ̀ níjẹ́ káfíńtà bá ń sọ̀rọ̀ ẹ wọ ọ́fíìsì náà gbogbo nǹkan ọ́fíìsì ò lọ déédéé mọ́ gbogbo ẹ ti di yágayàga ṣé báyìí lọ́rọ̀ wa ṣe rí tẹ́lẹ̀ ni ṣé bí àbí kí lẹ́fẹ̀ẹ́ adìẹ ní kẹ́ má bàjá kẹ́ má pariwo mọ́ ẹ gbọ́ ẹ lọ sọ̀rọ̀ sí. Ah, ah. jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀ ṣé fẹ́ kí n sọ di òrìṣà kúnlẹ̀ bọ ni because ọ̀rọ̀ tó ń sọ sí yóò yé mi kí ni gbogbo òṣì gan pàápàá. kí láre eh? tèmi tó ń halẹ̀ mọ́ ṣé mi ni mo rán ẹ kó lọ fún yàn lóyún gbà tó ń sáàbù ni àbí kí ló tó wá dá sí tèmi ẹ títí ẹ ti jóná kí ló tó fẹ́ kókó náà mọ̀ tiwa má sọ mi dè lórí burúkú o. tẹ bá ti rí ọmọ náà yóò sì gbọ̀n bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n ó bá bí ọ wàhálà yóò wá pọ̀jọ́ ìbọn kì í bà lákọ̀ ló wà. báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé mo lè mọ̀ mí ni ẹ mọ orí ọrí tẹ́lẹ̀ ńgbà kan la mọra wa lọ́wọ́ tá a wà yìí mi ò mọ ẹ̀rí mọ́ ah. ẹ mọ̀ bá wò. bàbá mi torí ọlọ́run ẹ jọ ẹ ṣàánú èèyàn tó ti ń ṣiṣẹ́ ń bí báyìí ti pẹ́ ẹ lè sọ pé ẹ mọ ìwò bóyá torí nǹkan tó wà ń lẹ́nu ẹ jọ ń torí ọlọ́run ẹ wọ ẹ ní sórí burúkú ẹ jọ ẹ ṣàánú mi ṣe rí wọn bá tọrọ kọ́bọ̀ tó ń rí nílé iṣẹ́ yìí òun náà la fi ń gbéra hmm. òun ni kò sí nǹkan kan ìwọ kò sí wájú kò sí lẹ́yìn ẹ dákun ẹ wò ó kúnlẹ̀ fẹ́lẹ́ ah, dáa ah, ẹ ṣàánú mi. sẹ́ẹ̀rí pé ẹ̀ tán ẹ pé ẹ̀kan ti ẹ̀rá ìwọlé báyìí lásán ọ̀gọ́ ìgbọ̀lọ̀gbọ̀ pa ẹ̀ wọ́n ní kí ẹ̀ má débi báyìí mọ́ ṣé kó kọjá ládùúgbò o lójú ti tó o ní tó ń rò ni bá pé ní tó ń ní tó ń rò torí ẹ bá completed kọ ah. ẹ kọ kọjá tìrìtì mọ́ ẹ dé ìyẹwà bọ́sẹ̀ dákun tó ní. ẹ wò bàbá mi ẹ torí Ọlọ́run ẹ wò tó bá rán yàn ṣe ẹrú àfi kó fi tọmọ jẹ ẹ ṣàánú ṣé bẹ́ẹ̀ yìí náà mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ láwà bẹ̀jọ wọ́n yẹ kẹ́yìn náà bá wà wọn wá ní máa ń gbà láàyè yẹn láì kọ wọlé mo tún wá jọ wọlé ṣé fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni. ìdí ò ní bọ́ lẹ́nu yìí àmọ́ bò náà ṣe wà ìtẹ́ ẹ̀ bá bi lọ́mọ yẹn ní láàbúrò ṣe ah, ṣíjú àánú wò. jọ má bẹ mọ bàbá ìjọ nígbà tó wà ń bínú tó ń pa àgbàtà ara wa ọlọ́nbọ̀ níbílẹ̀ kéde àti ro kò sí bàbá bàbá pẹ̀lẹ́ o bàbá happy weekend bàbá ah. happy sunday happy kò sí tọ́jọ́ ńgbà náà lọ́yẹn. Ah, wọ́n ní díẹ̀ yìí má pẹ̀ lórí ẹ̀ ti pé ti rí mi lókè. ọmọ bí ẹjọ ẹjọ ẹgbẹ wa pé àwọn èèyàn ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ má sì ní sùn kankan bí wọn ta ẹjọ ọ̀gá ọ̀gá. bí ó ti gbọ̀hún bẹ́ẹ̀ ṣe ń gbọ̀hún ó bá bí ọ wàhálà yóò wá pọ̀jọ́ kì iléeṣẹ́ wa. ẹ̀yin àgbà náà lè sọ pé iná ìṣìṣì ò kì í jóyàn lẹ́ẹ̀mejì ìdí nìyẹn tí mo ṣe ṣáàjì yìí wípé nǹkan tí mò ń là kọjá yẹn ó ti ń ju agbára mi lọ ẹ gbà mí níyànjú ẹ advice mi pé ó ní ọmọ mi kan tí mo bí síta bó tilẹ̀ jẹ́ pé mi ò fi taratara gbà yín gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tẹ́ jẹ́ mo láti gbọ́rọ̀ sí lẹ́nu mo dẹ̀ rò lọ síwájú mo rò lọ sẹ́yìn mo wò pé ó dà pé àwọn àṣìṣe kan péré tí mo mọ̀ tèmi mọ̀ pé mo ṣe o a dẹ̀ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ọjọ́ yẹn a gbé wọlé lóòótọ́ bí ẹ ṣe sọ yẹn nǹkan máa yí padà kódà gan àwọn ibi tí mi ò ro ire sí ni wọ́n ti ń fi ire lọ̀ mí ẹ̀rù ikú ó ti kúrò lọ́rùn wa pátápátá gbogbo kan bẹ̀rẹ̀ sí máa lọ bó ṣe yẹ kó lọ lóòótọ́ mo ṣe ọmọ yìí mo dẹ̀ bẹ́ẹ̀ pé kó má bínú àtìgbà yẹn ni nǹkan ti yí padà kódà gan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nǹkan dojúrú ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ó bàjẹ́ ju tàtẹ̀yìnwá lọ kò wá yé mi mọ́ mo ṣe ní kí n sáré wá bá yín pé ọ̀nà wo la tún gbé gbà báyìí o torí ó ti wá sọ̀tà mi báyìí pátápátá Hmm. Hallelujah. Hallelujah. Ah. Hmm. Hmm. Ìgbọ́ràn sàn ju ẹbọ rírú. Ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò. Alàgbà. Dádì. Ọmọ tí ẹ̀mí sọ wípé ẹ bí síta ẹ̀ tí ì mú wọlé. Ah, ah, ah, ah tẹ́rí ọjọ́ tẹ sọ yẹn fún mi àtìyàwó mi àtẹ ìdúró lára rárá tá a fi sáré lọ sílùú ìlú láti lọ gbé yìí á gbé wá èmi àti ẹ náà lákòókò jọ lọ á dẹ̀ lọ gbé wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mo dẹ̀ rí ìyípadà ọlá pé mo ṣẹ́ yìí tí mo dẹ̀ bẹ́ẹ̀ nìkan náà ni gbogbo ẹ̀ tún wá dojúrú. ọmọ tí ẹ̀mí sọ wípé ẹbí síta ẹ ò tí ì mú wọlé ah, ah. bẹ́ẹ̀ ni Hmm, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. eléyìí màǹgà àwọn tí ọ eléyìí màǹgà àwọn sọ̀rọ̀ sọ́bòtò dídìrín. kí ló máa ń ṣe ohun tó ń kó kásẹ̀ sílẹ̀ ọdún bí tó wà yóò ṣe bí tó máa ń kásẹ̀ sórí ibi tó máa ń ṣe ẹ̀gbọ́n náà. ọ̀fẹ́ jayé rọ̀ ah, ìwà lílo tún gbé wa sí síta. tí mo ní jayé ìrọ̀rùn ni. dókítà ẹ má sì ń jà rẹ please. I would like him to relate with me in English because I don't want him to understand what I'm saying. I actually need to conduct DNA test on him. Okay. Yes. Okay. All right. Um, you want us to run a genetic test on him? Please. Okay. Um, it's all right. No problem. Ah, ṣé nǹkan tó wá gbé yín Ah nìyẹn sá? Ẹ bá ti pè mí kí wọ́n bá yín lé náà. Um, it's all right. Um, I will. Uh, how do you want it? Do you want it immediately or? Uh, at your own discretion. It's all right. If that's the case, then I'll. I'll uh, just give me a few minutes, okay? And um, I, will definitely call you also when the result is ready. Thank you. J just give me a few minutes, okay? okay? All right. Thank you. Hmm. ṣé dókítà náà lélẹ́yìí tó kẹ́tù bí ọ̀fọ̀n lọ́mọ yìí ẹ̀ẹ́dúró náà bá mi sẹ́ni bẹ́ẹ̀ ṣe bá mi wílẹ̀ kọ́ èmi ò láìkẹ́ o Ah, ẹ fẹ́ mọ kéré mi lójú dókítà ni ẹ mọ̀ pé bí mo ṣe wà ó yẹ kí n mọ lopọ̀ mi kí n mọ fẹ́ láǹ gbogbo bí tí n bá dé káwọn èèyàn mọ̀ mọ̀ pé mm, mm, wá rú èmi lójú o mo sì rò bíi pé ẹ̀yin àgbà náà lẹ́ni abèrè ọ̀nà kì í ṣìnà nígbà tá a fẹ́ mo ń bi yín pé bá mi ń bò là ń ọkọ̀ kì já lọ mo ah, ilé ìwòsàn ni à ń kí làwa ṣe ń bí nígbà tí wàá débi mo retí kẹ́ ẹ sọ nǹkan tá a bá wá mo kàn rí pé ẹ̀ ń bá dókítà yìí wípé ó ṣe tí ò dá sábẹ̀rẹ̀ sí ní báwí ẹ̀ ń báwí ni kí ni ó lè tó yìí nígbà tó náà tẹ́ wá ń báwí òun náà tún nawọ́ sí mi kò yé mi. irọ́ ọmọ pé mo fẹ́ ṣe visa fún ẹyin. visa. láti lè travel kúrò ní nàìjíríà. ìwé téèyàn fi ń lọ lóyìnbó. bá mi kí wàá nìyẹn fi papọ̀ mọ́ ilé ìwòsàn. àbí torí pé ọ̀dọ̀ dókítà wà ní ìlú òyìnbó tí wọn bá fẹ́ lọ sí ìlú wọn máa ń fẹ́ kéèyàn ṣe àwọn èsì àyẹ̀wò kankan. Hmm, eh, bóyá inú tọ̀hún lálàáfíà bí ah, ah, ó bá kó sáré pé ẹ̀sà ń bawí ẹ̀ bawí ah, ọlọ́run ẹni tí ó mọ̀ kàwé ó mọ̀ra yé wa o <laughs> ṣé pé èmi náà lọ lóyìnbó èmi náà wà lọ́mọ́ ọ̀fẹ́ láńlọ́jà yé lóyìnbó. ní ìsìn ọlá mi ó ti di púpọ̀ sẹ́mọ̀kì md ah, ni wíta ẹ̀ ti di md. ayé dákun ẹ máa mà lẹ́wọ̀n ta ọ̀rọ̀ yìí mà lẹ́. àbó òrì ní nǹkan tá a ti ń dúpẹ́ níbi tí tọ́rọ́kọ́bọ̀ ti ń jáde tó kàn wá fẹ́ dín lójijì báyìí àkó mi o. mọ́mì ẹ ti mú tó dùn mí jù ni wípé gbogbo bí mo ṣe ń try láti bẹ́ md yẹn kò work out the man is too stubborn. md ìwé ma ní md Ẹ̀wo nǹkan tí èmi rò bí ẹ lè ṣe ni pé boya tó bá di weekend, ẹ lọ bá chairman nílé. Yes, because man yii nice gan. Tẹ bá bẹ̀, tẹ bẹ̀ dáadáa, ó máa gbọ́. Really? Yes, I'm very sure. Èyí tó sọ yii dà, àmọ́ àti wá délé chairman yẹn náà ni nǹkan à mọ̀ bẹ̀. Àbí ṣe Dára ṣé ìwọ mọ̀ bẹ̀ ni? Àà, ah, ah, mummy, mi ò mọ̀ bẹ̀, mi ò lọ ilé wọn rí. Ẹ̀wo tó bá jẹ́ pé láti délé wọn yẹn, ẹ̀yin kékeré ni màá júwe bẹ̀ fún yín. Ah. Tẹ bá ti ready pé, tẹ bá ti ready àti lọ bẹ̀ wọn. Ẹ́ kí lè gún mi ṣe tó máa lóun pààrọ̀ jù tó bá ló yá báyìí ó ti yá àbí náà ká máa lọ. no problem má wọ máa ju ìlú fún yín. Ah. Ah, ah. dókítà gbogbo nǹkan tọkọ sí bíbá yóò fi taratara yé mi ẹ ṣe kúkú ṣàlàyé fún mi. well um, the genetic information test ran ó ṣòwò negative Are you trying to say the boy is not my son? Well, I, I don't know. Ẹ káàsán. Káàsán kí ni? Ẹ kí ni tẹ̀lé? Èwo ni àjọ tó rẹ lọ? Ẹ má sojú àánú sí kan. Sẹ́mọ̀ jẹ́ gẹ̀tìmánì. Ẹ jọ sá. Bẹ́ẹ̀ ṣe gẹ̀tìmánì. Ẹ má bẹ̀ mí, ẹ má bẹ̀ mí, tẹ bá bẹ̀ mí Ọlọ́run níbẹ̀ yẹn. Mi ṣe gẹ̀tìmánì. Ẹ máa ẹ kan géètì. Ẹ tó gbà sẹ́nu géètì tó lọ sùn sínú ilé. Yóò jáde tẹ ti kan géètì. Oníṣẹ́ kálukú ẹ jọ ẹ jọ. kí n jọ kí ni ah. Ah, ṣé mo ṣiṣẹ́ oníṣẹ́ ni. Ah, èèyàn kan ti ń bọ̀ ká san ọkọ mi ẹ rọra kò sí nǹkan kan kó má bàa àwa méjèèjì náà ni èmi àtọ́mọ mi ni kó má bàa sí ni. kálukú ò ní dìpátímẹ́ǹtì ẹ̀. èwo ni sí oníṣẹ́ àwọn èèyàn dúró lẹ́nu géètì wọ́n ń sọ Yorùbá wọn ò sáà sọ èdè kejì ṣé àti dìde sígẹ̀tì fún wọn ni àbí kẹ́ rẹ́spẹ̀tì o ẹ̀yìn nǹkan tó ń jáde lẹ́nu wọn ẹ má mọ̀ ṣe nǹkan báyìí ẹ bá gbàlagbà ni. dí mi kù bí wọ́n bá jẹ́ gbàlagbà ni mi ó lè dín ọjọ́ orí mi kù kódà kó má sọ Yorùbá mọ́ kó má sọ gàmbàrí mi ní sí mo sọ. tàlẹ́ wá rí o ṣé kò sí o. Eh, rárá kó má bàa sí náà ni bàbá mi chief ni mo wá rí. sọmọ pé ń bọ̀ sọ fún yín lápọ̀tímẹ́ǹtì. Eh, fún wa lá yes wọ́n sọ but ìwọ̀nba nǹkan tí n bá bí yín ni kẹ́ ẹ dáhùn mhm. ẹ̀wọ̀n ń wọ̀ lọ. follow the track of fortunate man if you want to be fortunate ó ti yọ báwọn mhm. lóko ẹ̀ yóò ju àwọn tó máa ń fún olówó ní bíjè mọ́lé ah. ẹ sì máa ń rí dípò àwọn tá à ń ṣiṣẹ́ lẹ́nu géètì ni àwa náà kájú ẹ̀ àwọn tó ń gbójú yín lọ owó tó ń fún wa náà kété fún wọn ń gbà láyè ká mọ lọ ilé ọdún ká lọ mọ sí fúlàfúlù àwa náà sì lówó lọ́wọ́ àlejò kí tó ń wo bẹ̀rẹ̀ tó fẹ́ dógun lẹ̀. Ah bàbá mi. wọn fún yín ní appointment. rárá ah. sà. ọfẹ fún wọn blow jump o ò fún wọn blow jump o ẹ kọ́kọ́ bọ́ta. ẹ bọ́ta. bàbá mi ìtàlẹ̀ ti sọ ní dúdú ẹ bọ́ sítà náà. ẹ̀yin ọmọ pé wèrè lẹ ń bá sọ̀rọ̀ seven years in service in Aro ọdún méje lórí lọ́gbà wèrè mo ti wá. Ah. asami sap. wíwá tá a wá kì í ṣe pa ṣe wa wá ṣe wọ́n láburú àánú náà la bá wa ẹni tó júwèé bí fún wọn ó ṣe mí láàánú ni pé tí n bá wá bí ọ̀rọ̀ ọmọ mi á lójútùú. kí ló lọ ọ̀rọ̀ ayé ọmọ yín papọ̀. ọmọ mi ń bá wọn ṣiṣẹ́ lọ́fíìsì ni wọ́n wá dá a dúró mo ní kí n wá bẹ̀ wọ́n. ó ń ṣiṣẹ́ lọ́fíìsì. ó ń ṣiṣẹ́ lọ́fíìsì. ó náà mo gbójúlé. ok ìgbà tó ti wá dá a dúró ikú kébé kúnulé yín mọ́. Ah ẹyẹ gùn ké bí ẹyẹ. òun náà ni mo gbẹ́kẹ̀lé. ẹ rí ọ̀gá ẹlẹ́yinjú àánú nìyẹn ẹ sì bá wọn lé ẹ jẹ́ ń yìí táwọn sọ̀rọ̀ tó bá consider yín déédéé. ọmọ àlè játijàti ó kẹsẹ̀ òsì méjì wọlé gbolé bẹ̀rẹ̀ sí í dàrú tó bá jáde síta bí òun dà ń bọ́lé ó tilẹ̀ pọ̀ ní sínú ilé bá síta jèrè ọmọ àlè ọmọ àlè ọmọ àlè játijàti bá síta. ó dí ó da gbogbo nǹkan rú ẹ má jẹ́ kó ṣe yín léṣe o ẹ má jẹ́ kó lè ṣe yín níṣó níṣó. kí mo ṣe kò ní àfún ẹ ọmọ àlè wọ n bá. ilé bá ń tòrò ilé bá ń tòrò ilé bá ń tòrò. kóṣìlá olóògùnkú ọmọ àlè jáde tíkẹ́ẹ̀tì fún wèrè ọmọ àlè ọmọ àlè ni ó ti dá sanu ti ọmọ àlè ọmọ àlè mà ní ọmọ àlè gidi. kí ni o lè mú wọlé yìí. Ah. Eh, my bad ẹ má bínú sá èmi ni mo eh, àwọn ènìyàn náà rojọ́ fún mi mo fẹ́ wá bá yín nílé tẹ́lẹ̀ pé kí n ṣàlàyé pé àwọn kan dúró wọn ni wọ́n dá àwọn dúró àǹtí lánàá eh, i'm sorry ẹ má bínú sá. Risi, kọ́ ẹ̀ rísí darling ṣé ẹ̀dá rísí mọ̀mọ́ ni rísí. Um, mi ò fi taratara mọ eléyìí ṣùgbọ́n eléyìí mo mọ̀ dáadáa. ẹ̀mí níbo lẹ ti mọ̀ ti bí ọmọ tí wọ́n sack ní ọ́fíìsì níbẹ̀. Ah, làwọn tọrọ pọ ọmọ àlè yẹn lé báwo ṣe pé ẹ̀mọ́ rí sí mọ́ ìdẹ́ ń bí mi ló ń fọ́ mi lórí dáàdì ah, ah, rí sí ọmọ tó fún agbẹ́yìn tó ń gbọ́dọ̀ wá tipẹ́tipẹ́ nílé lọ́run lọ́run dáìgbé títà rán lọ léèwé bíi twenty three twenty four years ago nǹkan tó ṣe fún wa bàdé ju kẹ́ ẹ má rántí ẹ̀mọ́ tó jí góòdì mi gbé lọ gold o èmi kọ́ ni mo jí gold. ẹ mọ̀dé kó dẹ̀ pé mo máa ń like gold gan ah. o rò pé máa gbàgbé ni. mi ò gbé góòlù mọ́mì mi ò gbé góòlù. ẹ wọlé tó wá gbà mí lọ sísè. sílẹ̀ kò fún. adé òdúró wẹ̀rẹ̀ ni ó ní ìwọ náà dúró kí ni gbogbo kọ́ kí ló ṣẹlẹ̀ ilé mi náà tó jí wọn ní nǹkan ni. mi ò jí nǹkan kan ṣé wọ́n fi nǹkan jẹ mí níyà ni tí mo wá jalè ojú oorun mo wà tí mo tiẹ̀ ń fẹ́ láǹtẹ̀ mi wọ́n kàn já wọlé nǹkan kan ni mò ń gbọ́ lẹ́nu wọn báṣad báṣad èyí ló fi lé ilẹ̀ báṣad kí mo ṣe. báṣad kọjá mọ́. Hmm, báṣàlì kan mo pè é mo ní báṣàdì báṣàdì ló ń pè. bastard ah, ah, ah. ọmọ àlè ní jẹ́ bastard. ọmọ àlè ní èmi ìwà sọ ọmọ àlè síbẹ̀ yìí náà rí i pé mo jọ bá mi ẹ irú rúgbọ́n wọn náà lèmi náà sì ni ìyàtọ̀ ọbẹ̀ kan ni pé tí wọ́n funfun ìgbà mélòó náà ló sì kù fẹ́mi náà tẹ́lẹ̀ náà mọ̀ funfun. ohun tẹ̀ fi yàtọ̀ pọ̀ àwọn gà. sípò ga jù mí lọ. ọ̀ ọ̀ ò rí ọmọ wọn tìbí bó ti rí ni ọjọ́ bàṣà lóòótọ́ ọjọ́ bàṣà ebi wá ṣe bàṣà ni irọ́ ebi ṣe láàrin mi àti ẹ̀kọ́ sásì wọ́n ń bì ah, ọjọ́ màá lè lóòótọ́ gbọ́n tí mo fẹ́ sẹ́ni báyìí ni pé jókòó lẹ́gbẹ̀gbó ìmọ̀ bọ̀ jẹ́tì ẹ̀kọ́ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé náà. a ah, nínú ilé. ẹ má ti lọ jókòó lẹ́gbẹ̀gbó fẹ̀gbẹ́ bíbẹ̀ ẹ̀ ń bí gbé. Ah, bàbá dírẹ́fà bàbá dírẹ́fà ẹ má dá mi dá ọlọ́run ní dá yín dọ́rọ̀ yín. èmi bá mi ṣé ìwà àrìnsẹ̀dọ́ yọ ní báyìí torí ọlọ́run láì lówó kankan lọ́wọ́ mo ṣẹ̀ sí ìta gbangba md tiẹ̀ mo kú mo gbé mo dáràn ṣé gbogbo fàájì tí mò ń ṣe kiri ìlú nílùú yìí ó ti dópin báyìí ẹ sọ fún mi o. ẹ wo ìyá mi ẹ ti ẹ̀jẹ̀ akọ́kọ́ pa ọ̀rọ̀ fàájì tì ẹ dákun nǹkan kan rú mi lójú ní ọ̀rọ̀ lè padà fún un torí pé láti ilẹ̀ lèmi ti mọ̀ pé bàbá mi ti kú ńgbà bàbá ìsìndé lọ́jọ́ sí tẹ́ ní bàbá mi ni n ò fẹ́ gbóyin lẹ́nu mò ń wòyin ni kí ló dé gangan tẹ́ ẹ fi parọ́ fún mi pé bàbá òun ló bí mi. bẹ́ẹ̀ la kò Wọnúọlá ò má sunkún mọ́ ẹni tó ti kú mà ti kú. Ah. dúró sunkún náà tó ní dọ́là bọ̀ wá lè má lè jí mọ́. sẹ́yìn lẹ́ ń sọ̀rọ̀ yá tẹ́ ẹ sì mọ bí mo ṣe nífẹ̀ẹ́ bò wá lé tó ṣóun wá ló yẹ kó sọ́kún kó fi mí lẹ̀ mí. ọ̀rẹ́ mi bó ti wọ́ lóun ní í ṣọlá káàtì ẹ̀dúpẹ́ kò tí ì fẹ́ sílé. tó bá wàá fẹ́ úlìkẹ́ a ṣe fi wa mú kékeré ṣòpó. nígbà o tiẹ̀ tí ì fi bẹ́ẹ̀rẹ̀ mọ̀ wípé orú rẹ̀ ń bẹ́ẹ̀ nù mí. ah òótọ́ mà ní òótọ́ kí n kó o tọ́ ìyẹn ṣé bò wálé nìkan ẹ fẹ́ ẹ á dẹ̀ tí oyún nì mọ́ kọ́pà. wọnú ọlá òbúwo hmm? lọ́wọ́ èèmà tún gírin àbọ̀ ni kò wá kí ìṣẹ̀lẹ̀. a ní ibi tó o lọ ṣó dáa àbí kò dáa. ibẹ̀ ò dáa o kò dákẹ́. bẹ́ẹ̀ ni kò dáa kọ́fà ní tó bá ti di ìrọ̀lẹ́ ọ̀la kí n wá kí n wá gbowó tí n fi yọ dànù. nígbà tí mo tiẹ̀ ti mọ̀ wípé kì í ṣe kọ́fà ló lóyún ni mo tiẹ̀ ti wulẹ̀ jàǹpata lọ́dọ̀ rẹ̀. a jẹ́ fi owó kọ́fà ó yọ̀ọ́nu ẹrù ẹlẹ́rù yẹn. Hmm. wo tó bá jẹ́ mi nìrẹ́ ni ìfilẹ̀ hmm. nǹkan tí àwọn olówó ń fowó ń wá kiri. ó ọ̀rẹ́ mi èmi tiẹ̀ ti pinnu pé ń filẹ̀ náà ni kí n mọ̀ lọ bàjẹ́ kí n má lọ kú bára mi. kí àmọ́ sì fara nukú wọn pẹ́ ní tí bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ lójú ọ̀sẹ̀ pé tó ọmọ tẹ̀ ń wá ní iná ló wá ń bẹ láyé ń bẹ láyé o káwa náà jẹ́ ń bẹ ṣé tí ń bá ṣe bá ṣé gbogbo látà ń fẹ́ láì sáà rí àmọ́ ìyá ọ̀rọ̀ pẹ́ ti bù kú ẹ ẹ bá ti gbé mi náà débẹ̀ kẹ́ ẹ já mi sí kẹ́ ẹ jẹ́ mọ̀ ń pa ẹ. ẹnu mi ò ṣe ní bò. o lè gbé ìyá yẹn ni. kí ló dé tí wọn ò ní gbé. Ah. ẹ kálí mi ti mọ̀ wípé bàbá nǹkan ló bí mi èmi kò ti fọwọ́ síbi tọ́wọ́ ń gbé wọn ò ní ṣìwà kódà wọn ti ṣètò ayé mi láti bẹ̀. ẹ ṣe tuntun kéèyàn sọ fún ọkọ òfin ọwọ́ gbé ṣé n sọ fún ọkọ tó lọ náà pé kò ṣe mẹ̀dọ̀ wọn lọ ṣe gàràgàrà gàràgàrà ń gbòde kò sótọ́ nìsín. ẹ wo ká gbà pé bọ́lá ń ṣe kọ́nu ó bà ní kò tí ì bàjẹ́ gbogbo owó tèmi wá fi ránṣẹ́ sí yín pé kẹ́ ẹ mọ̀ fi de nǹkan mọ́lẹ̀ níbo lẹ bá ṣẹ́ dé kẹ́mi náà lè mọ ibi tí ń ti bẹ̀rẹ̀ ètò ayé mi báyìí. ee ọ̀rọ̀ pọ̀ aláìyá ló ní. mo bá ṣẹ́ débi tó jìnnà ọmọ ṣé kí n mọ̀ tàn sóòótọ́ dé. èmi tẹ́ ẹ pé awọṣọ mọ́ wọ̀tà náà ni mí tó yìí mo ṣe ń dá sùn tí mò ń glowing hmm, mo ṣe bẹ́bẹ́ o mo jẹ́ kán mọ̀ wípé ọmọ mi ń bẹ lẹ́kọ̀ọ́ tí ń dábì ẹ̀dùn tí ń rọ̀ bí òwe ṣé kí n mọ̀ tàn tí wọ́n bá mú aṣọ ládùúgbò yìí màá ra tèmi màá kódà màá máa ra nǹkan tí màá há lórí lóríṣiríṣi orúkọ rẹ mo sì máa fi jẹ́ màá níbẹ̀ ṣé ń wo iye owó tí mò ń ná yìí o àwọn mi lọ́sẹ̀ ń jẹ̀ sí ọ̀rọ̀ pọ̀ tí bá ń náwó báyìí ẹ máa gbọ́ ọ̀rọ̀ pọ̀ pọ̀pọ̀pọ̀ ìyá ọ̀rọ̀ pọ̀ pọ̀pọ̀pọ̀ ọ́ tọ́lẹ̀ náwó yẹn tán tọ́lẹ̀ náwó yẹn lórí mi ọmọ wú tọ́lẹ̀ náwó yẹn ní màá ná ní màá ṣe bìsà bìsà bìsà ayédùn jẹ jìyà lọ́mọdé ń tọ́ wọ́n nǹkan mọ́lẹ̀ fa. ìyá mi mo gbogbo yìí àní àwọn nǹkan bíi ilẹ̀ tẹ́ ẹ rà tẹ bá mi rà pamọ́ àbí bí ibi tẹ́ ti ń kọ́ lọ tẹ́ tiẹ̀ ti fẹ́ gbé dókè. mi ò ní kọ́ lè ibò ń fowó ránṣẹ́ pé kí n fi dé nǹkan mọ́lẹ̀ tó bá sì wo yàrá ní ìsìn gbára mi yà mí kọ́ bọ́ọ̀lù kan ṣọ́ ìjọ ìtọ́kọ rẹ̀ ó kàjé kú kalẹ̀ gíláàsì ibẹ̀ báyìí ń ṣẹ́jú báyìí tó bá ti wò ó mọ̀ wúra rẹ báyìí direct. kọ́bọ̀dù aṣọ. kọ́bọ̀dù mo tún ṣe ń jí bẹ́ẹ̀dì gan ọmọ abẹ́ẹ̀dì kan ṣe ní ìsìn tí wọ́n lẹ kíní kan máa rọ̀ gbìn yóò gùn bẹ́ẹ̀dì wà wà ní ìsàlẹ̀ báyìí gáàsì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ òwúra rẹ̀. ká tiẹ̀ wàá gbà pé ẹ fowó sàwọn ni ẹ wàá tún rántí bá mi kọ́lé nígbà tí mi ò ti ní kẹ́ ẹ kọ́lé mm. ẹ owó tẹ́ ẹ ná kù gangan níbo lẹ bá A kó sí. owó èwo bó o ṣe ń jùlẹ̀ mi nà níná lówó níná lówó níná ni mọ̀ ni owó yá lé mi. ọmọ yá lé mi àlàáfíà ẹ̀mí gígùn kò mọ́ ṣe gbẹ̀yìn tí mo ti rò pé gbogbo owó tó ń sẹ́ndì àlàáfíà tẹ̀mọ́gùn ló kù kí n fi lò tí mo mọ̀ pé ó tètè tán fún ọ báyìí kò ah, yẹ kó rí bẹ́ẹ̀ o ah, o ti o ti miskéètì o wà láì ah, wọ́n dé nǹkan mọ́lẹ̀ fa kódà gan-an níjọ́wọ́ bóyá jẹta ni ìmọ̀ọ́mù kan wá bí táwọn fẹ́ ṣe wọ́n fẹ́ kó mọ́ṣáláṣí parí báyọ̀ pé one fifty thousand mo fún un. mo ní ṣé ló sọ lẹ nífẹ̀ẹ́ mi. bẹ́ẹ̀ ni ọkọ mi. Mm-hmm tó bá jẹ́ lóòótọ́ lè nífẹ̀ẹ́ ṣe mú wípé òkú kì í farapa nífẹ̀ẹ́ tó máa sí ẹ wo bí mo ṣe kù ọkàn mi ò balẹ̀ mọ́ mi mo kàn ń rìn kiri ní mi lè fi yín sílẹ̀ sí kọ́ndíṣọ̀n tẹwàá yìí àmọ́ tí bá wá parọ́ fún gbogbo èèyàn ṣé bíi tèmi wà ni àbí ẹni ọmọ mi síbò mi ti mi ò mọ̀ ni ṣé lóòótọ́ ni pé ẹ ṣiṣẹ́ ní ilé chief thomas rè é èdè kó wọn ní gold lọ. Hmm. olúwa ṣì ń dára ọkọ mi kò mọrú ìyà tí mo jẹ bẹ́ẹ̀ ó sì mọ̀ pé kò sí ìfun kankan tó wà nínú òròmọdìẹ mi táwọn òdìẹ ò mọ̀ olúwa ṣì ń dára mi ò mú nǹkan èèyàn mọ́ tèmi àmọ́ olúwa ṣì ń dára ọ̀rọ̀ tó béèrè yìí nǹkan tó rọ̀ mọ́ pọ̀. ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ ó fẹ́rí mi sọ̀tà lẹ́nu o ó dẹ̀ fẹ́rí mi sọ̀tà lẹ́nu o dadi ẹ wo ẹ ṣàmù pé mọ́mí wà nílé mi ìfẹ́ wàhálà àwọn ọ̀dẹ tí sun o. mọ́mí wà nílé mi kó wá máa fọwọ́ pa ṣàṣẹ ń ṣe píkì ni èdè wa ń dẹmu ló ń ṣe ẹni pé ìdí ó mọ̀ tó ṣẹlẹ̀ kí ni mọ́mí wà nílé mi kì í má lè fọwọ́ kan kan mi ó yẹ kó yẹ àwọn àtúnṣe àṣàṣe máa ṣe. má má má kí ló ṣẹlẹ̀ òkìṣe nǹkan tó ṣe fọlá tẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ mi ṣẹ̀ṣẹ̀ parí ni. gbogbo nǹkan ló máa fi ń ṣe ló máa fi ń falẹ̀ ṣé kí akọlọ dáná jàre. àbíkò tí tòótá nǹkan máa jẹun. máa yá mo rò pé ní fẹ́ jáde lẹ́ẹ̀kan yẹn. Yeah, yeah, yeah. Mom, very bad. But I just feel weak. Mo feel like weak. Mo jókòó sí sètè. Adé wàá jókòó tí mi nu yàrá. Adé mọ̀ pé onùkọ́ ta ni sọ lọ́wọ́ tẹ̀lé bọ́tà. Sori mm, báyé jókòó sunlé tó ń sọ̀rọ̀ eh, my mind is not there. I just nǹkan ní ẹdí ìkùn ní orí fọ́ gbogbo ẹ̀ dọ̀dúdùn gbogbo ẹ̀ kò tẹ̀ ń ṣe mí sọmọ. bí àtẹ̀bádẹ̀ lọ mi tẹ fẹ́ lọ tẹ bá dé bí a máa ń dìyàn ti wálẹ̀. báwo ni ṣe báwo as in mi ò understand ṣé o fẹ́ dalẹ̀ mi rú ni o sọ mi pé onóyún o lè sọ̀rọ̀ bí dìdìrín. ẹ ǹdẹ́ dádì dádì mi onóyún mi. onóyún fúta ni. ah dádì báwo mo ṣe ṣe bí báwo. mago boyin sọ̀rọ̀ ọmọ òkú tó sọ̀rọ̀ bí dìdìrín. báwo ni olóṣù máa ṣe tó yún máa fi dé náà tí wọ́n kiri ní ẹyin. bọ̀ dáàdi àjọṣe kìíní yìí ni o èmi rí sí màá ni dáàdi èmi rí sí. ọ̀gbẹ́ni tọ́jú rí sí jàre ó ti wá ṣe òkè òun sọ fìgbò yìí tí wọ́n lọ pè yàwó mi sì kì í sọ fún mi pé yàwó mi gbé ọmọdé wa ó lóyún fún mi tí ó make sense létí ẹ̀ ni ó fẹ́ gbọ́ àmọ́ wá solution sọ̀rọ̀ oyún yẹn ni o. Ah. yéèsì ó máa ń solution sí mi lè ah, èmi ò lè ṣẹ́yún o ó sọ pé tó bá ṣẹ́yún máa kú èmi ò lè kú o ní ṣe tán kú o ṣe tán. ó dẹ̀ ní ẹni ó bó gẹ̀ẹ́sì kan tí mo sọ ok tó bá yẹ pé ò lè ṣe oyún ẹ̀ ẹ̀ níyì kó palẹ̀ ẹrù ẹ mọ́ kí á sì kí ìyàwó mi tó dé láti ibiṣẹ́ kò ti kú ẹrù ẹ kò ti jáde kó nulẹ̀ kíákíá ah, ah. kíákíá. dádì kí n jáde nulẹ̀. ẹ ẹ̀gbọ́n mi ah. nígbà tẹ́lẹ̀ rí sí jáde kúrò nílé tí àwọn yín bá dé kí lẹ fẹ́ sọ fún wọn. wo ìbànújẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àyà mi kọ́kọ́ já sórí ọ̀rọ̀ tó lè lò ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹ mo ti wá solution sí ti pẹ́ èmi tí mo lérí sí jáde kúrò nílé mo ti wá solution sọ̀rọ̀ ayé mi sórí tíyàwó mi bá ti dé ẹ̀ tó bá ti ń wárí sí mo ti lọ tọ́jú gold tipẹ́tipẹ́ tó bá wá rí sí tí ó bá rí sí èmi náà máa bá wa tó bá wá ń wá gold tí kò bá rí gold ẹ̀ á wá nígbàgbọ́ wípé rí sí ló jí gold láì mọ̀ pé mi ni mo gbé. <laughs> solution ti wá tipẹ́. mi ò fara mọ́ gbogbo èyí tẹ̀ ń ṣe yìí o. Ah! ọkùnrin ò wà lọ́rùn o ọkùnrin ò máa ń ṣèyàn dáadáa o àṣé òótọ́ làwọn Yorùbá máa sọ pé bí àbá rọkùnrin tó bá dé jò kọ́kọ́ pa ọkùnrin sọnù kó tó pejò ó dé ní tó tó báyìí mọ́nú for over twenty three years ó dẹ̀ jẹ́ kí n máa dẹ̀jọ́ gbé nílé àjọ sí àjọ jẹ àjọ jẹun definitely tí wọ́n pé kó fún mi poison wàá pa mí wàá pa mí Thomas kí ni mo ṣe fún ẹ Àyìndé ìkà ni ẹ ọmọ tó fún wa ká máa tọ́jú tó ń ràn wá lọ́wọ́ nulẹ̀ ó dẹ̀ kí mọ́lẹ̀ ó dẹ̀ bá sùn ó dẹ̀ fún lóyún ó ní kó máa sá lọ mo tún wá dé o tún wá purọ́ fún mi pé ó mi ó jẹ́ kí n gbẹ̀jẹ̀ ò ní ní ìdáríjì lọ́dọ̀ ọlọ́run kí ni mo ṣe fún ẹ kí lè ṣe bí gangan gangan kí lè tẹ̀yìn ọkùnrin ya wèrè gan kí lè sọpẹ́ ẹranko níyìn ìmí inú yín ọmọ tó bá bínú ààrẹ á kì mọ́lẹ̀ àmọ́ àbá alájọṣepọ̀ àfún lóyún tó bá béèrè àdíṣe èṣù ni. èṣù yẹn ò jẹ́ kẹ́ ẹ lọ mú gi igi yín tó máa ń tì yín kiri kẹ́ ẹ lọ kì í bọ́nú agolo àbí kẹ́ ẹ lọ kì í bọ́nú ùgò àbí kẹ́ ẹ kì í bọ́nú èṣó èṣù yẹn ò sọ bẹ́ẹ̀ o àbúrò ìyàwó mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́ ìyàwó á wọ̀ yín lójú kí lè tẹ̀yìn ọkùnrin ya wèrè gan wọn abáyé wọn sọ pé ẹranko lọ lọ́ọ̀n dà yín ajá lọ lọ́ọ̀n dà yín tọ́lọ́ bá dà yín lájà kò yẹ kẹ́ ẹ túnra yín dání ṣé ṣe ṣe ṣe ṣe ṣóbìnrin lè ṣerú ẹ kẹ́ má sọ pé kó kẹ́rù kó jáde ńlé ó yẹ kán ṣòfin kó ń tẹ̀yìn náà bá ṣàṣe má ṣe ká máa lé yín jáde ká máa lẹ́yìn ọkùnrin ẹranko jáde inú ilé ìkà burúkú ẹ̀bẹ̀ òṣìwọ́ ló ń bẹ̀ mí ẹ̀bẹ̀ òṣì ló ń bẹ̀ mí ó ṣe lọ́bẹ̀rẹ̀ ẹ̀ ó ṣe lọ́bẹ̀rẹ̀ ẹ̀. ó ní nǹkan tí mo fẹ́ gbà ó ní nǹkan tí mo fẹ́ gbà mo dẹ̀ máa gbà á ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ló máa ṣe nǹkan tó ṣe wọ́n máa para wọn dànù ni wọ́n á para wọn wọ́n á lọ bẹ́ sódò third mainland bridge àbí kan bẹ́ sódò kan lọ bẹ́ sódò àbí kan lọ bọ́ sẹ́nu mọ́tò kan àbí kan gbé nǹkan jẹ tán ní bàbá ti relé ká ṣe pati ká gbé ká gbé relé. kémi lọ para mi dànù nítorí àṣemáṣe tí mo ṣe èmi ò ní kókó kan tí máa kú o. Ah, dúró náà èmi náà ní nǹkan níkùn tó bá yẹ pé bí nǹkan ṣe wà níkùn èmi ni mò ń ṣe fẹ́ sọ ikùn mi á ti bẹ́ẹ̀. jẹ́ kó bẹ́ẹ̀ sọ kó bẹ́ẹ̀ kó fàyà. Ah, ẹ ti rí o bó ṣe ń rí rèé o tó máa ní kàn lọ pé bó ṣe ń rí wa bó ṣe ń rí rèé. Ah, dadi ẹ wò bẹ́ẹ̀ ṣe wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí èmi máa ń kàn ní kí n lọ ṣe secret DNA fún àwọn ọmọ mi mi ì jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ but to my surprise dadi mo rí pé àwọn ọmọ méjèèjì máa kí n ṣọmọ mi àwọn ọmọ méjèèjì ah eh. alàgbà bí òwe bí òwe ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe tí wàá rí ojú rẹ̀ báyìí ọ̀rọ̀ Ọlọ́run kan kò sì ní lọ láì ṣẹ òun ló túmọ̀ sí DNA tó wà lọ ṣe jẹ́ pé èmi ọ̀rọ̀ ọlọ́run ní purọ́. Ah. Hmm. dájì. ṣé àwọn ọmọ tèmi ti jíṣẹ́ jìyà lórí lọ́jọ́ eré ìjẹ́ lọ́jọ́ àìríjẹ. ṣé àwọn ọjọ́ tí mo fi ibi sùn ni mo fẹ́ sọ ni tí ò ló ń kà. Ah, obìnrin máa burú ọ wọ́n jẹ́ kí n ṣàṣedànù máa wọn tí mo ti fi jìṣẹ́ jìyà lé lórí ẹ ṣe láti ìgbà tí mo rán wọn lọ sí ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ni mo fẹ́ sọ ni àbí tó ń fi di pé wọ́n jáde yunifásitì àbí gbogbo àwọn orílẹ̀ tá máa ń lọ sí lamẹ́ríkà London káàkiri mo fẹ́ sọ ni obìnrin wa jẹ́ kí n ṣe àṣẹ ìdàlù. <laughs> alàgbà ah, <laughs> alàgbà hmm. sùúrù sùúrù sùúrù mo ń gbọ́ yín gbà o ah. you have to calm down. <laughs> mo ti kà mo ti kà. jẹ́ kí ìmísí ọ̀run kó jọba. Ah, ó ti jọ ó ti jọ. kó má lọ gbé ìgbésẹ̀ burúkú <laughs> kó má lọ ṣìwà. ẹ ẹ wò dáadé lọ́dẹ mo ti ní sùúrù ewu ẹ má jẹ́ kí n parọ́ tán ah, wàhálà ti ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí mo fẹ́ kẹ́ sọ gbogbo tẹ́fẹ́ sọ tán ni kí n lè lọ kí n lọ tẹ́fẹ̀ẹ́ nù mí nǹkan tó bá máa ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀. ẹ ẹ ní sùúrù ẹ jẹ́ kí ẹ̀yin ọlọ́run kò jọba calm down calm down má lọ ṣe wa calm down má lọ ṣìwà o tún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé o sì wà láyé o wà láàyè obìnrin ń pa ni obìnrin ń la ni now now that you know o ní láti mú mọ́ra ni jẹ́ kí olúwa ọlọ́run olódùmarè ní orúkọ jésù kristi kó túbọ̀ máa tọ́ ẹ sọ́nà nítorí ẹ̀mí ọlọ́run tó tú àṣírí yìí mo fẹ́ kó o mọ bó ṣe ń lọ ni o yes nítorí kí ohun burúkú kankan kó má ṣẹlẹ̀ sí wọ̀ fúnra ẹ̀ bó àṣírí yìí jẹ́ kó wà nínú ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ti jẹ́ kí o mọ àṣírí báyìí ṣé bí wọ́n wà láyé o wà láàyè yìí praise God wàá yin ọlọ́run lógo Eh, fọ̀rọ̀ síkùn bí àgbà gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ. ká má ti sọ tàyè sọ ẹ̀yin obìnrin ọkùnrin ò lọ́rùn ọkùnrin ò lọ́rùn jọ sẹ́yìn obìnrin gan ṣẹ́ lọ́rùn. ẹ àìtí ní sọ tàyè sọ ẹ má jẹ́ kí n fobìnrin hàn ẹ́ má jẹ́ kí n fobìnrin hàn ẹ́ èmi gan sẹ́mi náà lọ́kùnrin tí mo lè fi hàn ẹ́ ni. ẹ nǹkan bẹ́ẹ̀ mi náà mo fi ń nù ẹ lẹ́gba ẹ máa sọ pé ẹ ń fobìnrin hàn mi obìnrin wo lẹ fi hàn yàn táwa ọkùnrin gan ò ní gbogbo wa pátápátá la ní àṣìṣe gbogbo wa la ní àwọn nǹkan tá a ṣe tá a ṣe láṣepamọ́ àtọkùnrin àtobìnrin ẹ má máa fi gbogbo blame lórí ọkùnrin nìkan ọkùnrin wáyé ìyá ni. ẹ má bínú má bínú sí mi. ọwọ́ ẹ̀rọ ẹ̀bẹ̀ kọ́ nílé yìí. iṣẹ́ èṣù ni. iṣẹ́ èṣù ni ìgbà tẹ́mi náà ń fi tí mo sọ fún ẹ pé iṣẹ́ èṣù ni kí ni ìwọ sọ fún mi ó ní èṣù yẹn ò ṣe mí pa kí n lọ sẹ́nu mọ́tò kí mọ́tò pa mí mọ́ bẹ̀ ẹ nígbà tí iṣẹ́ èṣù ṣe wọ́n náà kí ni kí n sọ pé ọjọ́ nítorí ọlọ́run kí ni kí n sọ fún wọ. ẹ dáríjì mi. ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ ni eléyìí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ ni eléyìí hmm. ta ni o bí àwọn ọmọ yẹn fún èmi ṣáà ti jáwọ́ ti tèmi ẹ ta ni wọ́n náà bí àwọn ọmọ fún. ẹ dé pẹ̀lú àbòsí nìyẹn sọ̀rọ̀ àbẹ́mi ló bí wọn fún ni. Ah, ah. mi ṣe rí kì í jẹ́wọ́ ní kì í jẹ́wọ́ níwájú ọlọ́run àtẹ̀yìn bàbá tá a gbọ́dọ̀ pé jẹ́rìí èké ọmọ bọ́ì bọ́ì kan tá a ti lé lọ tipẹ́tipẹ́ tí mo ní kó lé lọ ẹ fẹ́ mi àbí kí lorúkọ ẹ̀ tẹ ní kó máa wà mí ńgbà yẹn tí mo wá purọ́ mọ́ pé ó máa ń bá mechanic plan tó máa ń jí owó epo sẹ́yìn. Fẹ́mi. ojú mi boy driver ẹ̀yin náà lẹ́ni ká má pé dẹ́rẹ́bà mọ́ gbà yín bó jọ yín pé àbúrò yín mọ́mì yín ló bì síbì kan. ó dẹ̀ ka ẹ ní ìtàn sókè ó dẹ̀ bẹ ẹ sùn ojú mi. mo múra lọ́wọ́ ọjọ́ yẹn ni o ẹ̀yin gan mo rò pé ẹ wọlé àtẹ̀yìn ló ti rọ́ mi kò ká mi nítàn. kò kẹ́ nítàn. ẹ̀yin ni ẹ̀yin ni. jọ kó tó di pé dírẹ́fà lásánlásán ó ní effrontery láti wọlé tọ màdámù wá ìyàwó ọ̀gá tó wá tì lẹ́yìn ó wá gbẹ̀yìn wọlé jọ kí ni ẹnu ìpàdé wèrè àtàsínrín ibo ibo lẹ ti pàdé tó fi di pé ó ní irú boldness yẹn. ẹ̀yin náà lè sọ pé àbúrò yín ni pé ó lè wọlé anytime tó bá fẹ́ bá wa gbẹ́rù mo fẹ́ kó bá mi ó dà ó dà ká tiẹ̀ wá gbọ́ pé àṣìṣe àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nǹkan ta ló wá bí ẹmu kejì fún ọ. ẹlẹ́ẹ̀kejì yìí ò tiẹ̀ yé mi ní tèmi ṣàfẹ́ bẹ́ẹ̀bẹ̀ fún òkú ti bọ́ tipẹ́tipẹ́ ò bomi láṣìírí ni àṣírí tiẹ̀ náà ò ní tú jẹ́ ká dà wọ́n pọ̀ ká máa tọ̀ wọ́n ẹnìkan kan ò ní gbọ́ lẹ́nu mi èmi náà ni mo bí gbogbo wọn ìpè ní bàbá wa ṣàánú mi ọkọ mi ṣàánú mi ṣàánú mi ṣàánú mi. dáńtì farabalẹ̀ jáde jọ. ẹni tó mọ́ sí eléyìí wá mo bá gò eléyìí níbí ni mẹ́rin tí mi mú lélẹ̀. ọgbẹ́ni ẹ mọ́ bínú oṣù wo ọ̀rọ̀ pọ̀. ṣé n bá yín mú mi wá yìí. ọ̀rọ̀ pọ̀. mo ń dá yín lò. ọ̀rọ̀ pọ̀. mo ń jẹ yín àwọn pé méjì ni. èmi náà ni. ìgbà tó o ti kọ́ ti wá bí mo ti kọ́kọ́ ọ̀rọ̀ pọ̀ lélẹ́yìí kí ló ṣẹlẹ̀ sí ẹ gan nítorí pé kò sínú ẹni tí ó dùn ní gbogbo nílùú wa nígbà tó wà nílùú òkèèrè lọ́hùn pé àti lọ́mọ kan tó jẹ́ ọmọ tó ní láárí tó ṣe é fọwọ́ sọ̀yà fún ṣùgbọ́n bí mo ṣe kọ́kọ́ rí ẹ kí ṣe pé mo yóò kí ṣe pé mo yó o sọ wa kọ tí wọn máa pé ọ̀rọ̀pọ̀ lélẹ̀ kí ló dé tí wọ́n á di ẹni tó ń ṣàfọ̀tí níbi. ẹ wo bá mi ọlọ́mọdé arógun àpadà sí àfúrú ni ṣèbọ́lọ́n ló ṣàánú mi tí bàbá olówó kọ́ wọnú ìlú tó mú mi lọ èkó ọlọ́run sì gbàdúrà láti ibẹ̀ tí nǹkan jọra wọn bí mo sì ṣe wà ń bẹ̀ lèmi náà ń gbìyànjú ni mò ń fowó ránṣẹ́ sí ìyá mi ìyá mi ló kó bá mi nígbà tí àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n lé mi jáde tí mo padà sílé nírètí pé gbogbo owó tèmi fi ránṣẹ́ sí ìyá mi ìyá mi ti de nǹkan mọ́lẹ̀ pé tèmi ò ní í já sásán àmọ́ nígbà tí mo bi ìyá mi ìyá mi ò de nǹkan kan mọ́lẹ̀ mo wá wò pé ah n ò sáà ní para mi torí ẹni tó bá kú ni tiẹ̀ ti tán n ò sì ní sọ̀lẹ mo wá wò pé kémi náà kí n wá ṣẹ́ṣe láti lè mọ ọ̀bọ̀ra mi ni mo fi gba ká mú o ibi tó ti kúrò tó ibi tí o ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣé wọ́n lé ọ ń bẹ̀ ni àbí kí wọ́n dé. báà mi ìtọ́pọ̀n nù yún o wọ́n lé mi ni wọ́n lé mi ni ọ̀rọ̀ sì pọ̀ mbẹ́. ọ lè gan fún mi kò ọ̀rọ̀ kan pọ̀ mbẹ́ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ n hmm. táwọn èèyàn wọn ń sọ nù àsìkò tí èèyàn bá rówó kéèyàn fi de nǹkan mọ́lẹ̀ hmm. àbí òye wọ́n ní àfẹ́ àtòrìláyé ó lè fì báyìí ó lè fì báyìí nígbà tí ọwọ́ iná èèyàn bá sì ń jó ó dáa kéèyàn fi jó nǹkan torí gbà ò tọ́ lọ bí òréré ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n wọ́wọ́rú mọ̀mọ́ ẹ̀ tọ́ ránṣẹ́ òun ó rò pé bí ó ṣe máa dùn lọ́nu káti ẹ̀ níwọ̀ ń wùwọ́ ọmọdé ọ̀ wùwọ́ ọmọdé bàbá wùwọ́ ọmọdé ọ̀ ní gbọ́ngbọ́n kọ́ máa fowó ránṣẹ́ lé ìyá tó á rò pé bí ó ṣe máa lọ́nu tó ṣòwò báṣubàṣu tí ẹ̀ fi dé kankan mọ́lẹ̀ tó wá padà di ẹni tí ń bá ní sáàfù ọtí lé ọtí. ṣé pé níta ẹ̀ sọ fún mi ni wípé àwa làwà ń bẹ̀ ní jẹ́ kí ọlá ọmọ tán nílé ọlọ́lá. bẹ́ẹ̀ ni. àwa làwà ń bẹ̀ àwa làwà ń bẹ̀ ní jẹ́ kí ọrọ̀ kó mọ̀ tán lọ́wọ́ ọlọ́rọ̀. àbí. àwa làwà ń bẹ̀ ní jẹ́ kí olókìkí kó mọ̀ dolókìkí àná. Hmm. nígbà tí jẹ́ pé tó bá ń jó wọn lọ́wọ́ wọn yìí fi jó nǹkan mọ́lẹ̀ ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ fi parọ́ ẹ wọ̀rẹ́ mi atẹ́rẹ́ ṣé bí wọ́n bọ owó tí mo wá nílùú tí mo kó fún ló fi dé nǹkan mọ́lẹ̀ tó sí ṣọ́ọ̀bù bàbá tí sì ń jẹun lọ èmi tí mo wá fún lówó lánàá ẹ wo bí tí mo ti bára mi. ọ̀rọ̀ pọ̀ jẹ́ bí mo bá gbà ọ́ nímọ̀ràn kan jọ lè ṣe. Ah, bá mi n ò ní kó mọ̀ràn yín dànù. ọwọ́ àbóyọ ọmú yẹn lọ́wọ́ lọ sọ́dọ̀ bàbá olówó ni hmm. torí ọlọ́run fẹ́ kó o retí bẹ̀ jáde sí ọ lọ́wọ́ ni Hmm. tó bá wá múyàn dání lọ sọ́hún ẹ bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ṣe ọ̀ni kò foríjì ẹ̀ ọ́ ọ rí i pé orí ẹ̀ ó padà. tí n bá gbàgbọ́ yé yín ìtẹ́ ń gbìyànjú àti sọ ni pé aláàánú mi ni bàbá olóògùn. bẹ́ẹ̀ ni. pé ọlọ́run dìdí ìfẹ́ kórè tibẹ̀ jáde fún mi. bẹ́ẹ̀ ni. kí wá wá àwọn èèyàn ká lọ bẹ̀. ọlọ́run dìdí yẹn fún ọ ni láti sọ ọ́ dọ lọ́rọ̀ sọ ọ́ dọ lọ́lá. n ò ní kọ́ lọ yín dànù ẹ ṣe bàánù ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé kí n mú mi wá àbí. ilé ìran bá mú wa kò fi ṣètò owó àdúrà ni <laughs> ìpẹ́ òkèlè o mọ̀lẹ́ mọ̀lẹ́ mọ̀lẹ́ mọ̀lẹ́ mọ̀lẹ́ mọ̀lẹ́ mọ̀lẹ́. mo ti gbọ́ ẹ dìde náà dìde dìde ṣe bẹ́ẹ̀ mi mo ní kò dìde dìde sórí àkọ́kọ́ náà tí ọlọ́run bá ń ṣe ire àwọ̀ ẹ̀dá ibi la máa rò bó ń ṣe torí ẹ̀ la ṣe ń pè ní àṣeyọ̀hún lójú títì ẹ ó ṣẹ̀ mí ṣùgbọ́n èmi mọ̀ pé ó ṣẹ̀ sórí tí ìwọ ò bá hu àwọn ìwà tó ń hu yẹn pẹ̀lú bó ṣe ń fìtìnà ti wà nínú ilé tó ń gbó wa lẹ́mìí gbóná ọjọ́ kìíní àná tí àáfàá sọ pé kí n wá ọmọ mi kó máa bá mi gbé nígbà táwọn kan ń dojú rú ah, mo dẹ̀ ṣe gẹ́gẹ́ bí àáfàá ṣe instruct wa a dẹ̀ wá ẹ lọ a lọ gbà ẹ wálé pẹ̀lú ìgbàgbọ́ wípé bó ṣe jẹ́ ọmọ mi yẹn ni àwọn nǹkan ṣe ń da a lè rí ìyípadà sí rere lóòótọ́ lóòótọ́ a rí ìyípadà sí rere láì mọ̀ wípé ibi tí àwa ń tọ́ka sí yẹn gangan gan kọ́ ni ibi tí ọ̀nà wà ìwà tó wù yí kan náà tí kò bá ṣe pé ó sàkè ọmọ mi tó jẹ́ ọmọ mi ojúlówó ọmọ mi gangan Ṣìndára jọ̀ọ́ bá mo ṣe fẹ́ mọ̀ pé àtọ̀dọ̀ ẹ̀ gangan ni àwọn àṣìṣe yẹn ti ń wá mi ò ní mọ̀ láì mọ̀ pé ibi tẹ́mi fojú sí ọ̀nà ò gbabẹ̀ ebíbọ̀ ni mi rò pé ó jẹ́ ojúlówó ọmọ ṣùgbọ́n ńgbà tó lọ́n máa gbéṣe ẹ̀ dé ìwà yìí náà ló jẹ́ ká fi mọ̀ pé Ṣìndára gangan ni ọmọ tí àfáà ń tọ́ka sí lọ́jọ́ kìíní àná gẹ́lẹ́ tó dẹ̀ wọlé ní gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lójútù kí ni mo wá fẹ́ bínú fún wọn. ṣé wàá rí sìn pé a máa ń rí ire nínú ibi a dẹ̀ máa ń rí ibi náà nínú ire. ọ̀rọ̀ pọ̀ kó lè mọ̀ pé ó tán nínú mi pátápátá pé mo yọnu sí ẹ mo fẹ́ ṣe nǹkan tí ó máa yà ẹ́ lẹ́nu tó máa jẹ́ kí ìwọ náà dùn mo máa fẹ́ kó tẹ̀lé Shindara lọ sí inú ọ́fíìsì jọ lọ bá mi fún mi two million naira. Ah, ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé àmọ́ torí ọlọ́run ìbá dákun ẹ̀bá jẹ́ kúkú dúró sọ́dọ̀ yín kí wọ́n fi bá ń kówó wọn ẹ má jẹ́ ń tẹ̀lé Shindara ìsàánú mi Shindara ó bojú mi jẹ́ ni. dadi ọ̀rọ̀ pọ̀ ẹ̀. Eh àṣebàjẹ́ ṣebí tòun là ń wí àṣeburúkú ẹ kó ara funfun <laughs> èmi ò dàbí tiẹ̀ ah and again kó lè mọ̀ yí pé ó ti tán nínú mi èmi fúnra mi from my own purse máa bẹ́ẹ̀ fi five hundred thousand kún. ah àǹtí mi sì ń dára. wá ní sùúrù mo fẹ́ kó mọ̀ yín pé ọlọ́run lọ̀gá gbogbo wa àti wípé ipòkípò tí ẹ̀dá bá wà láàyè ẹ jẹ́ ká rí ara wa sílẹ̀ kò síbi sẹ́ni tó ń bọ̀ lẹ́yìn lọ́la tí ó lè dé. ah ṣeun ah ẹ wo dáàdi ẹ ṣe kú àsọ́fìtì mi kẹ̀kẹ́dà mi mọ́ mọ́tọ́ bàbá kú. Oh, adoption. torí ngbà tí mo délé tí mo fọṣẹ́ sàn mọ́ mi pé bá mi dà bàbá tó kú ló bí mi wọ́n lọ́kadà ti pa bàbá ẹ kú mi pọ̀ mọ́ mọ́tọ́ ẹ jẹ́ kẹ́bí ọmọ ládùn lọ báyìí. ẹ ẹ ẹ ọ̀rọ̀ pọ̀ hmm? ọ̀rọ̀ pọ̀ ọkùnrin sọ lóòótọ́ lóòótọ́ kò sí nǹkan tó burú nínú nǹkan tó sọ sórí ẹ̀dá tó bá ní ẹ ẹ́ tí ò bá kú á ní bp á ní high blood pressure mo dẹ̀ jẹ́ kó fẹ́ kí nǹkan kan yí ẹ pé adìyẹ tó ṣe sí kòkò kí ló ń ṣe. ó bá sàṣọ ara ẹ jẹ. ó mọ̀ ẹ ọ̀nà wo ni mo ṣe fẹ́ sọ pé mo fẹ́ dà ẹ́ pọ̀ mọ́ ọmọ tọ́ ṣé o fẹ́ kí n kún kékeré yìí torí àǹfààní kan tó ní ni pé ọkùnrin lè máa wá kó máa wá bẹ̀ wá wò lẹ́kọ̀ọ̀kan ayé gbà ẹ̀ ọ́fíìsì ni o bó dẹ̀ jẹ́ lé ni ayé gbà ẹ̀ nítorí ojú tó ti mọ́ra rí kò ṣáà lè sọ pé òun ò mọ́ra mọ́. sindara lọ fún ní owó tó fẹ́ fún. níbo ló mọ dadi it's okay. it's all right. <laughs> see let's go wọn lọ gba nǹkan tí dadi ní kẹ́ fún ẹ. fọ́ọ̀lù lè yẹ olùkọ́ àbúrò mọ̀ bójú bẹ̀rẹ̀ kí ìṣàwádà ọ̀hún ayẹ àwa sọ̀rọ̀ sọ bó tó ti di ìjọ̀gbọ́n. ìjọ̀gbọ́n ó ṣe dánìkan fà ó ìjọ̀gbọ́n. ìjọ̀gbọ́n ìjọ̀gbọ́n ìjọ̀gbọ́n ó. ìjọ̀gbọ́n ayé ó ṣe dánìkan fà ó ìjọ̀gbọ́n. bẹ́ẹ̀ ṣe ń gbà bí ó ti gbọ̀n bẹ́ẹ̀ ṣe ń gbọ̀n ó bá bí ọ wàhálà yóò wá pọ̀ jù gbígbọ́n kì í gbà lákọ̀ ló wà ó ọ̀gá iléeṣẹ́ wa. bọ̀dá wa ọ̀rọ̀ pọ̀ yóò ọ̀rọ̀ ti pọ̀ pọ̀ ó pọ̀ ó ó jọ bí eré kì í ṣàwádà ó wọ́n ṣoṣù ká wọ́n fẹ́ gbé àpáta dìdìrín ní bọ́ńkọ́ ayé ẹ dákun ẹ má má jẹun ata ọ̀rọ̀ yìí mà lẹ́ẹ̀ inú òkùnkùn lọ̀rọ̀ yín gbé bẹ́ bá ṣe fẹ́ sí láṣẹ fún yín sí. ayé màmá tán ayé màmá tán ọ̀rọ̀ pọ̀ ti dé o. ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n o. ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n ò ṣe dánìkan fà ó ṣe dánìkan fà ó ṣe dánìkan fà ó. ìjọ̀gbọ̀n. a sọ̀rọ̀ sọ́bọ̀ oníjọgbọ́n kò ṣe dánìkan fà oníjọgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbà bí ó ti gbọ̀hún bẹ́ẹ̀ ń gbọ̀hún ó bá bí ọ wàhálà yóò wá pọ̀jù